Yes. kọ́ that's very good right ẹ wo ẹ tẹ̀ jẹ́jẹ́ o mo fi ọlọ́wọ́ bá bẹ̀ yín o. ṣe ojúdá tó ń ṣe wa mọ́tò wa yìí tí n bá ti gba nǹkan mi yóò bí n ṣe máa ń wà ní. ẹ jọ nítorí olóyè mi nìkan nìyá mi bí o ẹ má sọ ìyá mi di olórí burúkú ọ̀sán kan kí ló dé. àgẹ́fẹ́ rọra. ẹ ní sùúrù ẹ ṣe sùúrù ah. jẹrẹ. Ah. ẹ àti kẹ ṣe sùúrù náà. àti ká gbà sójú. èèyàn lẹ́kọ́ kì í ṣe rán ẹ jọ. ẹ tiẹ̀ ó kọ̀ọ̀dù ṣọ́ọ̀ tí mo wà. sọ yìí ó dà kó máa fẹ́ yọwọ́ jẹ́ fìyẹn sílẹ̀ sẹ́gbẹ́ kan. ẹ sọ àfà mo ń bọ̀ ẹ lọ. yémi jayé. ẹ ẹ nọ a máa lọ bẹ́ẹ̀. lọ́wọ́. níbo ló ń lọ. n ta sọ pa máa lọ sọ́ọ̀. Ah, gbẹ̀mí jayé kí ni pọ́blẹ̀mù ẹ tí n bá ní ìmọ̀ tí ó ń ṣe irọ́ ni mo pa mo mọ̀ kúrò ṣé tìyàwó ẹ tó kú fine ṣó lẹ́yìn tó ti kú ó ti kú tí o bá ní kòrò lè ní di ọ̀la o gbọ́ kò lè jí mọ́ ṣe máa jẹ́ kó gbé kó lọ́kàn kó ṣeré ah, ìwọ rèé náà ó máa bá ṣe máa ṣe fàájì òun ti mú gò mẹ́rin ìkan tá a fún ẹ ò sí kí ni pọ́blẹ̀mù ẹ má parẹ́ ẹ. mi sori ìròyìn tó ń ro èmi òrùkún ló kàn wàá kàn fi ronú ìwà tó fi kọ́ sí so many things ní tí òye kó ṣẹlẹ̀ màá tó fi dá sí bẹ́ẹ̀ ni o ókè ìjọ nítorí ọlọ́run tó bá padà sí ronú sìn tí nǹkan mi padà ṣẹlẹ̀ sí ẹ ṣé o believe náà kọ́ ẹ pé ogun má padà dé méjì ni meanwhile kò sí tó fẹ́ ṣe kò sí ẹkún ta fẹ́ sùn kò sí ẹjọ́ ta fẹ́ rò ẹni tó ti kú ti kú náà ẹ jẹ́ kí ní máa máa lọ tiẹ̀ jẹ́ kó lọ ẹni tó ti kú ti kú jẹ́ kó máa bá tiẹ̀ lọ you just need to move on with your life you need to move on with your life ọkùnrin yẹn náà ṣe rọ kó mi ì ṣe ẹ believe pé pẹ̀lú gbogbo ẹjọ́ ta ti sọ nígbà látàrọ̀ ipe ò bá wa sí bí àkànrojọ́ sílẹ̀ ni ò sí mood ò ṣe kankan. yẹ́ẹ̀ gbọ̀dọ̀ kí ni. mi sílẹ̀ tóyúntóyún. Uh, sí ó dà bí wọn ò rí ẹ báyìí. ẹni bá ló mọ ẹ̀yin ọ̀rẹ́ mi ẹni bá ló mọ o. ẹ sórí onídìí amójú gbẹ náà lọ́nà o gbọ́dọ̀ gbé kúrò lọ́kàn sórí bó ṣe ń ṣe ìgan agan fúnra ti ní pọ́blẹ́mù lára because ìdùnnú tiẹ̀ òun náà ìdùnnú tiwa jọ́ńdọ̀tọ̀ lọ́hùn mo bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ hmm? mo understand it ọ̀rọ̀ ẹ̀dẹ̀ yé mi kò mm. ti jẹ́ kó lọ sódò kó lọ mú mi jẹ́ kíkẹ́ máa bá tiẹ̀ lọ move on with your life wo sórí jẹ́ sọ ọkọ fún ẹ má ronú mọ́ má ronú mọ́ jọ jẹ́ kẹ́lẹ́ máa bá tiẹ̀ lọ please. ìwé máa. mo bó ṣe ṣe igan àwọn fara gan àlè àbí túraká tí ó ti yé jọ. kò sẹ́ni tó dùn mọ́ náà kò sẹ́ni tó dùn mọ́ náà kò sẹ́ni tó pray pé kí wọ́n lè ṣẹlẹ̀. Ah, mẹ́ta ẹ̀. Eh? Ah, ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ ò ní dààmú ò ní rí wàhálà iṣẹ́ ò ní dìṣẹ́ hmm. iṣẹ́ òkú tọ́jú mi ó máa tọ́jú wọn náà. Hmm. ìtùnú àbẹ̀fẹ́ tèmi nìkan mo rò pé ó máa jẹ́ kórúkọ ẹrú ẹni ṣé bí ṣe yẹ kó o tù mí nínú àmọ́ wọ́n ò tù mí nínú omi ló gbà lójú mi. tí ìtùnú tí ò dúró ṣe pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run máa ṣe jù bẹ́ẹ̀ lọ fún yín. Eh, a jẹ́ pé ọmọ kú ọmọ kú èmi mú yín bí ìyá tèmi kankan ni ìyá kankan dẹ ní í jẹ gbàgbára Ọlọ́run àdúrà náà kẹsà máa fi tì mí lẹ́yìn kí n máa rí ṣe tí bá ti ń rí ṣe kò sígbà tí mi lè tọ́jú yín ẹ hmm. wo ẹ má sunkún mọ́ òun gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ pátápátápátá ẹ pè mí ẹ sọ fún mi gbogbo ẹ lọ́lọ́ máa ràn mí lọ́wọ́ láti ṣe fún yín ah, ẹ ṣe ẹ ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ mi èèyàn ńlá ni ẹ jọ ọdún ọ̀nà ẹ má ronú kankan kẹ̀dẹ̀ máa sunkún ọ̀tọ́ bá ṣáà ti fẹ́ ẹ máa kéde mọ́ agbára ọlọ́wà gbé. Ah, ó mà dákọ́yán bíyàn kó tuntun rẹ̀ bí ó mà ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. àìmọye irú èèyàn tí irú nǹkan báyìí ṣẹlẹ̀ sí tó jẹ́ kó ṣe náà máa fòun nìkan lẹ̀ ìwọ òde ṣe bẹ́ẹ̀ ó tún ṣèlérí pé wàá kẹ́mi ò ní dáàbò láéláé. àmì àní má kì í mọ́ ọ. wàá jẹ́wọ́ bí mo ṣe jẹun. ta ni ọ ta ni ọ. sílẹ̀ sílẹ̀ sílẹ̀ sílẹ̀ jẹ́ kó dára náà ọ̀rẹ́ gbẹ́ ló gbàbọ̀ mi sàáwú ẹ ló wà bí àbí. ó mà fẹ́ bí ẹ bọ́ ẹ jẹ́ kó mú jẹ́ mi. ẹ jẹ́ ìrẹ̀lẹ̀ kọ́ bí ẹ lọ́kọ̀ ẹ jẹ́ ìrẹ̀lẹ̀ ẹ jẹ́ ìrẹ̀lẹ̀. ọba bí o. kílódé kílódé kílódé. sọ́dọ̀ bẹ̀ orí yóò já kí ló ṣẹlẹ̀ ó mú ní máa pẹ́ orí ẹ̀ ò dání ilé ta lẹ́rọ pẹ́ wọ̀ ẹ̀ lé ọ̀rọ̀ wọn ní wàá bá mọ̀ ọ́dẹ̀ bílẹ̀ ṣó yá wèrè ni mo ti kí ló máa ṣe ká tó lè wọlé mo ní kí ló máa fi ṣe máa máa lé ìdàrú síta sí i bàbá bàbá àwa dídí ọlọ́run à ń gbábọ̀ wọ́n á jẹ́ kí ni ìtàfà yìí kó gbé bọ́ọ̀lù wa kó dẹ̀ tọ̀ bẹ́ẹ̀ mú kó dẹ̀ sá. àbẹ bọ́ọ̀lù yìí tàfà bẹ́ bọ́ọ̀lù yín lẹ́sẹ̀ lé wọlé báyìí. àìtẹ́ ah, bá sọ nìyẹn bàbá ṣé ẹ rí ẹ̀yin àtọmọ yín ẹ ti ní kí sòkò kọ́lé fún yín ogó onílé ló fi ń gbórí ta èso ti sọ̀kalẹ̀ délé yín báyìí báyìí báyìí tó a máa bá fọ wèrè a máa bá fọ wèrè gidi gan. tá a máa bá ẹ lẹ. ẹ wò bàbá. bẹ́ẹ̀ mi fẹ́ gbọ́ ta ni máa bá ẹ èmi ló ń sọ̀rọ̀ èṣù wájú ẹ̀ ló ń sọ pé èṣù àbí ṣọ́ mi àti èṣù jẹ́ olórí kìí wàá gbà ah. mo fi àsìkò sọ fún yín pé mo ò kọ́ yín lé òun lẹ ṣe lè ọmọ wọnú ilé wá bá mi ìbílẹ̀ tí máa gbẹ̀kọ́ ṣé ó kọjá kò kọjá bọ́ọ̀lù àbí. Ah. Tafa. Tafa. bàbá bàbá bàbá Tafa wá bí. lóbẹ̀. wọ́n ló bẹ́ bọ́ọ̀lù wọn àbí bẹ́ẹ̀ kọ́ ṣé òótọ́ ló bẹ́ bọ́ọ̀lù wọn ọmọ ti jẹ́wọ́ lóòótọ́ lòun bẹ́ bọ́ọ̀lù yìí sọ́rípọ́ máa lè ní ẹ́ bí wọ́n bá jọ́ máa lè ìwọ kì í ṣàkíyèsí kó wò wọ́n látòkè délẹ̀ kó tó bẹ́ bọ́ọ̀lù wọn pípẹ́ ọmọ oníṣẹ́ ni wọ́n ìwọ bá dẹ̀ lọ́wọ́ bọ̀ wọ́n ní ohun kékeré àjolùṣẹ́ lójú bí ó bá jọ wọn lójú ṣó yẹ kán torí bọ́ọ̀lù tí ò tó nǹkan lé ẹ̀wọ̀n nínú ilé ń bí sọfẹ́ kiri sọfẹ́ kò ṣubú kò dá lápá ni ọlọ́lọ́ má jà ṣọ̀fọ̀ ọmọ torí bọ́ọ̀lù tí má dẹ̀ máa wà lọ́wọ́ àbọ̀ lè jẹ́ tàbí kójó níke bàjẹ́ mi ni mo bí ẹ ṣé ẹ kú wọ́jà káwọn eléyìí sáré tẹ̀lé débi pé tó ẹ pé pẹ́ débi ó yẹ kó ti dá sẹ̀ríà fún wọn ṣe ló jẹ́ òpònú ọmọ. abẹ́rẹ́ ẹ̀gbọ́n kí ni tàfà tẹ́ ta nínú tó ní èèyàn méjì òní sọ̀rọ̀ náà. tàbí bí àyọ̀ bá ní. bẹ́ẹ̀ bá yóò kọ̀ lórí ìlú bẹ́ẹ̀. tàfà sórí wọn bẹ́ẹ̀. rárá báà ni. wọ́n sá lọ. bẹ́ẹ̀ ni. kò ì tán síbẹ̀ láti èní lọ tó bá ń jáde torí mọ̀ pé wọn ò ní dúró wọ́n sì máa bẹ̀rẹ̀ wọ́n sì máa ṣe wà lẹ́yìn ẹ̀ àdá ìkó máa mú dání tẹ́nikẹ́ni ni wọ́n bá ṣàṣe máa ṣe kó bẹ́ẹ̀ ariwo akàn mi ìgbà náà lọ́ọ́ máa tó mọ irú ẹyẹ tó ṣu ẹ orí wọn burú yọgbọ́ jọ tẹ́nikẹ́ni bá tún ti rí ẹfin tó bá sáré wálé máa tún fi ìyà kún ìyà fún ẹni bí wọ́n ò bá kó bó máa bá wọn lórí ṣe ń kọrin ni kò ní í ta tó bá rí ìdín kẹ̀kẹ́. dé tó wá dá mi dúró látàárọ̀. ó dá má bínú òkè òun ni ò jẹ́ káyọ̀kẹ́ tilẹ̀. wo tàfà jẹ́ wàá máa lọ ilé torí àtòrọ̀ ló ti dá mi dúró síbí ọkàn mi sì sọ pé ìyá mi yóò ti máa wá mi lé. ó dáa jẹ́ kí n sìn ọ́. ẹ mọ́ sí mi o torí ìyá mi ò gbọ́dọ̀ mọ̀ pé àtọ̀dọ̀ rẹ mo ti ń bọ̀. bí ó bá wá mọ̀ nǹkan kí ni ó ṣe. ẹ mm. ìyá mi yóò fojú mi rí màbó ó dáa ibi tó bá ní kí gbégbé má gbé ibẹ̀ ní gbé o ibi tó bá sì ní kí tẹ̀tẹ̀ má tẹ ibẹ̀ ní tẹ̀ ń sìn ọ́ délé. ó dáa kò burú. <laughs> ẹ gbà mí lọ́wọ́ àdùfẹ́ ẹ bò mo ni mo tọ́ ọmọ ìwà lọ báyìí. mo fẹ́ jáde mo ń wá àdùfẹ́ látàárọ̀ mi ò rí látẹ̀kọ́ tó yẹ kí n ti lọ bí tí mò ń lọ kí n tẹ̀ lè sọ ọkọ tó máa ṣẹlẹ̀ kí n tó dé ṣé bó ni mo wá títí títí mo rí kọ́lọ́ má jẹ́ ṣàìrì. gbogbo bá dé adé mo sáàmọ̀ pàdé bílé láwálé ó ti dọ̀rọ̀ yìí kéèyàn bímọ. ẹlẹ́ ibo ló ti lọ. èmi àti tàfà la jọ ń ṣeré lábẹ́. ìwọ àti sàfà. tàfà. ta ló ń jẹ́ tàfà. èmi náà ni ẹyẹ méjì kì í jáṣà. bẹ́ẹ̀ ni ìyá wa. èmi ò máa bẹ ẹ nọ́rọ̀ o dóná kí ló dé tó yà létí lápá adùfẹ́ ṣé mo sọ fún ẹ pé ẹ̀gbọ́n ẹni tàfàwà balẹ̀ wà àbí mo sọ fún ẹ pé àbúrò mi ni àbí mo sọ fún ẹ pé mi àti ẹ̀ tán tó fi jóun ló mú láàyò tó ń bá ṣeré ìwọ̀n fẹ́ máa ṣe fún ẹ ẹ o fẹ́ kí n sọ ní gbangba ni gbogbo ọ̀rọ̀ tí mo ti ń sọ fún ẹ ní kọ̀rọ̀ pé mi ìfẹ́ wà àti tàfà mi ìfẹ́ rin yín papọ̀ léèyàn bá tẹ̀ máa bá yàn ṣáájẹ́ wèrè tí gbogbo ayé ń sá fún kí ló dé tó jẹ́ ní ayé ń sá fún ni wọ́n bá ṣọ̀rẹ́ olórí burúkú méjì lè padà lọ́nà òkè àrẹ́gbà tí wọn ò ní mọ ibi tó máa yẹ sí ikú ò ní mọ bó máa yàsí fún kan tí bàyẹ pé wọ́n ti nǹkan ti ń ṣe ẹ́ wàá máa bá eléyìí rìn ẹni gbogbo ayé ń akọpadà sẹ́yìn akọpadà lásùn ló máa sórí pa ayé ti ń ṣe ẹ́ wọ́n tún bá mi ṣe ẹ́ pẹ̀lú èmi ló débi pẹ̀lú bó ṣe rí èmi ló náwó sí wòbí wọ́n gbé mi gún ẹ o tí n bá gún ẹ á lè mọ ẹ lára o bí wọ́n ṣe ya wèrè lèmi náà ya sí wí o kọ́ ṣe ń sá fún ẹ lọ́n sá fẹ́mi náà o wo padà lẹ́yìn ọmọ mi kí ló dé sọ̀rọ̀ yàn ni mo ní mi fẹ́ wà tọmọ mi rí n máa sọ fún ẹ nìyẹn adùfẹ́ kọjá wọlé o fẹ́ rí mi ni má dé fi ara mi hàn ẹ́ ṣé bí mo ti sọ fẹ́ kọjá wọlé ó ah, sì dúró ni kí ni dúró lórí burúkú tó wá dúró ah, ọmọ mi gbọ́ ni wọ́n ti gbà. ìyá wa mo kàn fún ilé lè jẹ ni o tẹ́ bá tún bá mi dánwò ẹ̀wò mí jẹ́ omi mo ṣe jẹ́ wọ̀nyí. ọjọ́ àpò ọjọ́ ní pẹ̀dà pàdé kí n jìnà èmi ló ń sọ fún pé kínní hmm. ó ti ṣì máa jẹ́ kó mọ̀ pé mi gan kò fi taratara sàn mo gbárí mọ́ gírí gan. kó tó di wèrè sàárín rẹ̀ mi gá sọ fún ẹ pé mi gan ti ṣubú mo forí gbalẹ̀ àpò lórí burúkú lélẹ́yìí ṣé ó ní wọn jẹ́ kí n máa bọ̀ ṣùgbọ́n mo bàtà mi fún kọ̀ọ̀kan yàrá mo ní kọ́ lọ mú bàtà mi fún màbí wèrè iṣẹ́ ni amúnisìwé ọmọ mo bàtà mo wọlé yìí tó ìwọ bàtà mo wọlé àdùfẹ́ mú wọlé dàbí lóhùn o kí ni sórí mo ti sọ fún mi o lè sọ mí dùn lórí. ẹ dákun kí ni ìpàdé wèrè àtọlọ́jà. Tafa Tafa hmm? mo fẹ́ kó mọ̀ kankan dájú o ẹni tó ṣu òun ló gbàgbé o ẹni tó kó kò lè bá gbàgbé rárá. abolówe. Ah. Tafa kí ni ìwọ kí ni ìgbékarí tó lẹ́yìn méjì ò lè sùn ta ló gbèrú ẹ̀ gangan. bàbá mi. ṣé lè gbádùn ṣá níwọ kékeré. mo kéré lójú àwọn mo tóbi síkùn. jẹ́ ìwé fún ọ Tafa kí ló ti ń pè ọ́ sórí lónìí lónìí lájẹwọ bá ṣe jẹwọn. kí lè wá ṣe o ah, ẹ dákun bùdá singa. mo fọ Tafa hmm? kí ló gbé sínú ilé tó ní kéjù wá jẹ gangan náà. mo gbé. ó ló ti fẹ́ jẹ ní àbúrò ìjókòó ṣé lè gbádùn ṣá ní kékeré. ó gbà létí. ó gbà létí. Ah! èmi amúlẹ̀ ti gbọ́ òtí gbóhùn ti gbóró. èmi ó gbà létí ìsìlẹ̀ ní kílẹ̀ ọ̀làlú kó gbé ọ̀ mi. Ah, Yeah. yàhín ló wà tí bàbá rẹ ti ń wá ọ kiri àti pé kí ni pàtó ẹkún tó ń sun ìgan pàápàá. bàbá mo ṣàkíyèsí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò sílé kankan tó fẹ́ẹ́ bá mi ṣe é mọ̀ ẹnìkan ṣo tó tún sì wá kùn tó fara rẹ̀ lélẹ̀ fún mi kóun ó máa bá mi ṣeré ìyá rẹ̀ tún lé kúrò lọ́dọ̀ mi. ihò wá tẹ́kún fún ọ àwù ìwọ ló mọ ìyá ara rẹ tàfá akíkanjú ọmọ ni ọ́ ọmọ ńlá sì ni ọ́ pẹ̀lú àwù akọgi kan sì gbọ́dọ̀ sóje tàfà ńṣe ni kò ṣara gírí kó lójú rẹ nù kó lọ bá bàbá rẹ ṣe nǹkan tó fẹ́ ṣe nínú ilé tó fi ń wa ọ́ká. ààyè ààyè ààyè. mo fẹ́ béèrè pé kí ni ìdí tó o sì pinnu pé ó máa bá mi ṣeré ní gbogbo ìgbà tó o sì mọ̀ pé gbogbo olóòkè fẹ́ rìn mí mi lákìtàn. ìdí rẹ̀ ni wípé mo mọ iyì rẹ nínú ìlú ìwọ ọmọ amúlétigbòòrò tí ń gbóhùn aráalé ọmọ owó níyọ àgbétì ní fọmọ òòjọ́ wò ó Tàfà má jẹ́ kí n tún máa kí ẹ láwọn oríkì tó gbọ̀rí torí mo mọ̀ ọ́ ju ara rẹ lọ. ìdí tí mo sì fẹ́ràn rẹ náà nù wa á fẹ́ràn ẹ̀ òun mọ̀ ẹ̀ dáadáa wà á dẹ́ fẹ́ràn ẹ̀. ẹ ó mọ̀ dáadáa ó mọ oríkè ó yá kì kó lè ya wèrè mọ̀ lọ́hùn lọ́wọ́. kìsẹ́ Tafa kí ló dé tó ya létí lápá ọmọ báyìí mo ní mi ìfẹ́ rí ìwà àtọmọ mi papọ̀ ó dẹ̀ kọ tí ọ̀gbọ́n yín oná ọmọ mi ló máa máa bá rìn dóná ṣọ́ńbà nìtàn kọ́ fara ẹni nìtàn yá Tafa dẹ̀yìn lẹ́yìn ọmọ mi o dẹ̀yìn lẹ́yìn ọmọ mi mo ń sọ fún ẹ o má kọ dúdú náà rí o dẹ̀yìn lẹ́mọ́ ó kí dèlù wá ń ṣe tẹ̀sẹ̀ wọn á ajá bá wọn. gbó ajá. bẹ́ẹ̀ mi gbó ajá bẹ́ẹ̀ máa wo lórí burúkọ mi mi gbó ajá. bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ ń gbó ajá. èmi kò fẹ́ fún sẹ́ni gbó ajá. bẹ́ẹ̀ èmi gbó ajá. bẹ́ẹ̀ ni. dákun bàbá máa mi ti ń ajá. dákun fìyẹ́lẹ̀ o tó bá dọjọ́ iwájú a máa wá nǹkan ṣe sí i. mo sọ fún yìí èmi èmi àsìkò àlù irú tàfà tí kò bí àrùn olóńgbò kí irú tàfà báyìí ọkọ lù ìfẹ́ sọ̀rọ̀ ìta ni. bọ́ọ̀ bá sọ ta àníyànjú ẹ̀ ìjà ni ẹ máa parí ẹnì kí ẹ parí ìdúkù sọ́ka gbọ́. eléyìí tí wò bí àrùn olóńgbò ni ó ti pàdé ìyàwó mi tó ti yé yín tí ẹ bá ṣe pómìnì kan kò lè bọ́kùn ìdúrágì tó ti yẹ kéè pẹ́ robin kí irú tàfà kọ́ mọ tó ṣe sẹ́sàlẹ̀ kòkò ìyàwó mi tó ti yé yìí ìsì ìsìǹgà tàfà tàfà ná ìyàwó mi ọ̀nà lójú ó tún nà lẹ́yìn. tàfà. wálẹ̀ yóò da fún yín sí ẹ ní sóòfù orí ibú òní ká yín mọ́lí ẹ wò mí ó ń dùn mí bá sípa ṣe ń pààrọ̀ ọmọ mi ìbí jẹ́jẹ́ lèmi àtàwọn bọ́ìsì mi jókòó lábẹ́tẹ̀ máa ń ṣe fàájì wa ìyàwó àsìpá kọjá lóòótọ́ ọmọ ń dáa mo sì pè é mo pè bí ọmọlúwàbí ọmọ bàjẹ́ ǹjọ́ jẹ́ ń túṣu dé sálẹ̀ ó sì ní kò sí láàbò ẹ gbọ́ sẹ́jọ́ mi. tẹ́lẹ̀ wa ti burú kò ti dákẹ́. baálẹ̀ sẹ́jọ́ mi. nígbà mo débẹ̀ èmi náà wọlé mo túṣu kan sálẹ̀ kòkó lóòótọ́ ká má purọ́ o mo túṣu kan sálẹ̀ kòkó. ìyàwó àsìgbà hmm. ọwọ́ kòkó rẹ̀ o túṣu dé ah, ah. gbogbo ẹ̀ dùn àmọ́ gbére ohun mi ìgbére ohun mi rárá. Eh, eh, Tafa àbí kí lorúkọ rẹ ti ń jẹ wá kí ló ní tó ń ṣe báyìí ṣé ohun tó ń ṣe yìí lójú ra rẹ ṣódà ìwà tó ti bẹ̀rẹ̀ láti kékeré nínú ìlú yìí tí gbogbo èèyàn sì sọ fún ẹ títítítí ọ jáwọ́ ọ tún dàgbà tó bọ́ ṣe dàgbà tó yìí ọ tún sì ń tẹ̀síwájú nínú ìwà aburú náà ẹ ṣé n tí o wá ṣe yìí ṣódà ìwọ ọ wá mú ìyàwó àṣìpa ìyàwó olóyè láàrin ìlú yìí ọ sì tó ṣe ń ah Ah. ó ṣe gùn bí ẹṣin. Ah. irú ọ̀sẹ̀ pẹ́lápẹ́lá wo ni. tó lóye tó ní baálẹ̀ ah. tó ní baálẹ̀ ọkọ ìlú o sì tún sọ. ẹ̀yà ló ní ẹgbà rí. gbígbà kọ́ gbà rí. Eh, ọkọ ìlú ọkọ ìlú kẹpẹ o ẹ wo ṣé ẹ rí àwọn méjèèjì ó dà náà nígbà tí èèyàn fi lè máa sunkún báyìí nǹkan tó ṣẹlẹ̀ ó ń dùn gan-an èlé olówó tó yá kí wọ́n lè bá yín dá sí ọkọ ìlú á dá padà fún ẹ. ẹ ẹ lọ gbogbo ṣe polówó èlé lè wọ ọ̀yá yẹn ló wí èlé torí bá tọ́ bọ̀ wíru tọ́ bọ̀ wíru nù. wọ́n dáwọ́ sí lọ́lọ́ fi kí n máa bá sanwó wọn padà ní kí ni máa sí ọba yìí sọ ọgbọ́n tá yìí ni. ọkọ lu tó bá jẹ́ pé tílẹ̀ ni kò sí wàhálà tó jẹ́ tílẹ̀ náà ń jà sí ẹ bá wọn pín sí méjì kóun mú ìdajì kóun náà mú ìdajì lọ́jọ́ pé tó bá dẹ̀ gbà ẹ̀yẹ gbẹ́sẹ̀ lé ti yín. éka mélòó ni à ń jà sí. ọmọ ọlọ́fà mẹjọ ni láàrin kó o bù ú re. ẹ kí ló dé ìṣe báyìí ṣé ẹ̀gbọ́n tí à ń sọ látẹ̀ ìkànnì ẹ ṣe ń sọ ohun tó yàtọ̀ sí gbogbo ohun tá à ń sọ ní <laughs> àní ebe mọ tàfà ẹ mọ tàfà <laughs> àní tàfà tó wà lórí ìdúró yìí ó ní àjọṣepọ̀ pẹ̀lú ìyàwó àṣìpa àǹkọ burúkú nìyẹn báwo ló ṣe máa sọ yìí pé ẹ eh, kò sọ ẹni tàfà bàlẹ̀ wà lágbo mélòó la ṣe máa sọ ẹni tàfà bàlẹ̀ wà. tàfà àgbẹ̀ kọ́ ọ̀yà ni tàfà àgbẹ̀ kọ́ ọ̀yà ni. ilé ní ẹ̀yà sáré owó ni tàfà bàlẹ̀ wà lágbo lọ́tí àsìkò èní kí ni mo ṣe ọ báyìí. ìyá lóde ọ̀rọ̀ ti dùn mí lílù ààfin tàfà tàfà ó sì wọlé ó sì mọ̀yàwó mi ó sì ń bọ́ra yìí ẹ̀ ẹ dàbọ tó dàbọ bá ìyàwó mi dàbọ bá ìyàwó mi. mo gbé mo gbé mo kú mo dáná kúndọ kílẹ̀ kí kí ìwọ ìyàwó àṣepa o tó kó fọkọ̀sì lóòótọ́ o tó kó lọ fọ fẹ́ǹsì lóòótọ́ o tó kó kí abẹ́jọ tó ń tẹ́ ebi kọ́ni tó dára mọ́lẹ̀ tó jẹ́ mọ́lẹ̀ kọ́ yé mi. ohun tó ṣẹlẹ̀ nìyẹn ṣé tí tàbá ṣe dà. tàbá ọ̀pọ̀ mi lé tọ́wọ́ tí ẹ̀sẹ̀ pé èèyàn tó dán owó bojú kó tó ṣe tí ò ṣe dá pé à bóyá ọ̀fọ̀ lójú ni bàbá lajú lè tán ni. ó ṣe kiri gan. Ah! Ah! nítorí àgbà lè fà tùrùtùrùtùrùtùrùtù lórí ìyàwó mi. o tó o tó ọ ìwọ ẹ sọmọ dáadáa. ẹ wò mí baálẹ̀. kẹ́ndẹ̀. bí ẹ bá ṣe pé mo ti ẹ̀rọ tọ́lọ́ gan-an ni baálẹ̀ ó yẹ kẹ́ kọ́kọ́ kẹ́ ẹ ní káwọn káwọn agbófinró bá ń gbé àsìpà kí wọ́n tì wọ́n mọ́lẹ̀. bọ́lá gbọ́ ti yá wèrè. olùyàwó yàwó sọ gbádùn. bọ́lá gbọ́ yá wèrè. ẹ bá ti bẹ lára tu ilà bá wọ kẹkẹ. ẹ sì pé kí n mórí. ó ti yá wèrè. kí ló rí kí làwọn ìjà ìtòwò nígbàánu sọ fún mi. wàhálà ìbálẹ̀ gbogbo bẹ̀rù ti pa á sórí ọmọ ìgbésà. ẹbí irun bá ní gágá. kọjá gidi kò jogun mi wọlé náà. sẹ́yìn gbọ́ budusa. Ah. àlórí rí o. ẹ wá gbà mí eh? ọmọ làárẹ̀ bùúrẹ́ ebi eh. ẹni kírun ó di gágá kírun ó ní gàgà ebi kò yọ yarí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ọmọ yìí yarun tán ni ọ̀là tó bù ọ̀là tó ṣíjú lẹ̀ ọ̀là tó bójú lẹ̀ nígbèsí ayé mi lé lórí burúkú tẹ́tà gbàgbọ́ rẹ̀ rí orí alágbà adarí pẹ́ lé lórí burúkú ẹlẹ́ ọwọ́ wèrè ó sì wọ wèrè lọ́jọ́ alẹ́ ó yà wèrè bẹ́ẹ̀ ni kọfẹ ní dùn. jàgbọ́n èmi mọ tagolo lórí agolo mọ fi tèmi mọ tagolo olórí kúkú bá mi kọ́ fa ẹ̀ ní ilé mọ. ṣé sùúrù jàre já sọ̀rọ̀ kan kájọ jọ̀rọ̀ mọ̀ ń gbọ́ ẹ kí ló fẹ́ sọ èmi náà láì kẹ́. yé bá ṣe pé mo láìkì yín ni àsìkò ò ní bá mi sọ̀rọ̀ báwọn àmọ́ inú ti ń bí mi tí ilé bàbá mi ti ń gún mi àsìpálẹ̀ mi yà wèrè. báwo a yà wèrè wàá jẹ́wọ́ bí mo ṣe jẹ́ fún yín. ẹ ti ń gbọ́. bó ló ṣe jẹ́ o àṣìpá lèmi yàwó àṣìpá ọjà wèrè. ètò ìròyìn orí rẹ pé sá mo ti di àṣìpá lọ́nba ibà ló tún náwó sí. ẹ wò mí balẹ̀ ẹ má tún pè mí fúrọ̀rọ̀ báyìí ọjọ́ tẹ bá pè mí fúrọ̀rọ̀ báyìí èmi àtàwọn ẹrú ikú mi láwà mo lè ní kí wọ́n dùn mí ní kí wọ́n rún yín sọ̀rọ̀ mi lè. bí a bá gbà sí mi ń gbà sí wọn. báyẹ̀ báyẹ̀ báyẹ̀ wọ́n fún yín láàdé kábíyèsí ni ebi sọ̀rọ̀ rẹ o ẹ jọba ẹ jọba kọ. ẹ kọlu ọkọlu ẹ wo ṣe rí ẹrí tí a ṣe parí yẹn ẹ ẹ má jẹ́ kó jẹ́ pọ̀ òun nìkan ló máa dání o ẹ jẹ́ kí gbogbo wa kájọ ìyálóde kí ló tẹ̀ ṣe bá ṣe rí pé nǹkan mi ti ń ṣẹlẹ̀ ni. báyọ̀ ọkọ àjọ ìjọ rí ẹ̀yin náà dìde ẹ̀ máa pé díẹ̀ díẹ̀ ló ń sọ fún ọkọ ó ṣe wọ́n fún ọdún mẹ́rin àtàrẹ díẹ̀ díẹ̀ ìyá ló ní kí ló bá ṣe báyìí àṣìbá àṣìbá lọ́mọ fi mọ́ àṣìbá ẹ bá bọ́lá ẹ bá bọ́lá pẹ̀lú ẹ bá bọ́lá pẹ̀lú pàgọ́ pẹ̀lú àṣìbá ìrè wá mọ́ ìrè wá mọ́ ọ̀ ní wá mọ́ kẹ ẹ bá bọ́lá kẹ lọ́rùn rẹ mọ́tò bọ́lá kẹ wọ́jà. ta ni yóò súnmọ́ sẹ́ńjọ́ lọ́tò tọ́ ni. ẹ bẹ̀rẹ̀ ni ọkọ mi bẹ́ẹ̀ rí mi ló sùn ọ̀yẹ̀kú méje ọ̀bàrà mẹ́fà ìwòrì méjì wọn ò bára wọn rẹ lótùfẹ́. ojú mi ni ó tẹ bàtì pàgò òmojú ojú mi ni ó tẹ bàtì. èyí nígbà fún ọ ó fẹ́ fẹ́ mi wèrè gé. gbẹgbẹ gbẹgbẹ ló lọ. wèrè gé. wèrè bó ṣe rí. wèrè gé. wèrè gé. ọ̀rọ̀ tìrẹ ti ń lójú tù. ọ̀rọ̀ rẹ ti ń lójú tù. ká dá fún bàbá rẹ. wo aṣípa àbí kí ni wọ́n ń pè ọ́ ẹ wò níwọ̀n ìgbà tó ti mú ẹ lọ́dọ̀ èmi. ní gbọ́kànlá gúgbọ́kà. kékeré àwo ti ń dẹ́rù àgbà tèmi náà ara rẹ ó yà. agbádàrà gógágá. ilẹ̀ ẹ̀yìn ó mà gbó. ọ̀dọ́ ni mí ọ̀dọ́ ni mí àgbẹ̀sẹ̀ ni mo ti sẹ̀ ọ̀dọ́ ni mí àgbẹ̀sẹ̀ ni mo ti sẹ̀. màgbó màgbó màgbó màgbó ó màgbó náà. ìgbàgbó ìlè gbàgbó. ẹ̀yìn àtúpa ó mu àgbo ni. ìlè gbàgbó. ẹ̀yìn pẹ̀sẹ̀ ní ìrọmọdé ẹ pèsè ní rágbà ẹ lágbà yóò dà mọ́. ìgbàgbọ́ ìgbàgbọ́ ọgbẹ̀sẹ̀ ni mo ti ṣẹ̀. èdè gbàgbọ́. Hmm. gbọ́kọ́lá. pẹ̀lú rẹ dànù. Hmm. Ah. àgbo rẹ kankan kò tó lọ. ọgbẹ̀sẹ̀ ni mo ti ṣẹ̀. Ah. àṣìbà baba kújèrè baba kújèrè ọ tó mi wò ó tó mi wò níbo ló ti ṣe tiẹ̀ ah, ah. ó tó mi. àṣepa ọ̀dà ní sùúrù ọ̀rọ̀ rẹ ti yé mi. ẹ kásẹ̀ lẹ́la yá. ẹ dákun ẹ gbà mí dúró. ẹ kásẹ̀ lẹ́la yá. ẹni rí ni dákun bá sọ nílẹ̀. bẹ́ẹ̀ kò gbọ́ bẹ́ẹ̀ tí kò gbọ́. Fátúndé o. Bàbá kú yèrè. Bàbá kú yèrè. Bàbá láti fi kó ìdóògùn rẹ̀ yà ọkùnrin dájẹ́ tí wọ́n tọ́jú ẹ̀ lẹ́yìn tààfọ́ ní ọmọ ẹ gbẹ̀fẹ̀ tó à ń lè bàbá ẹ lè wojú rẹ o. ẹ ní rófò àṣẹ bàbá orí bó ní mọ̀ ọ̀nà yàrá yín àṣẹ bàbá ẹ ó yá kí n location báyìí ní ìsìn. ẹ̀yin là ń dúró de ká wọ gbòòrò lọ ká tún bá gbòòrò jẹ́ ni bàbá. mo ṣe máa jẹ́ ni ẹ. Hmm. ẹni ọba wọṣù ìjọba níbo ni irú gbà. ọ̀run kété ló ń lọ. ọ̀rọ̀ǹgì ọ̀rọ̀ǹgì ọ̀rọ̀ǹgì ọ̀rọ̀ǹgì náà lálá wọn. bàbá dàpọ̀ ṣàánú mi kàkà kó sùn lára ọmọ ìyá jẹ ńṣe ní fi gbogbo ọmọ rẹ̀ bóbìnrin kàkà kára bá lè mí yá ńṣe ní tún peléke sí i tàfà dàkùn ó sàmọ̀ wípé baálé mi ni kò sí mo fẹ́ tì sí i o sì mọ̀ pé ọjà tọmọ bá ti wọ̀ òkúta ti wọ̀ ọ́. Tafa wọ láìfàyà lóye mi rẹ̀. Tafa ọkùnrin ogun mi ní sọ̀rọ̀ jẹ́nẹ́rà sàkúrà ìgbẹ́. ààrẹ ẹ̀rí wa ẹni ìsìn ọmọ ìmọ̀ rẹ̀ gùn sí ọ̀ràn tí a yà ọ́ fàyà sí rè é. Ah, ah. ní ìtọ́ jẹ́ pé a bí ìgbà tí èèyàn kàn rọ́jú ṣe nǹkan náà ni kì í ṣe pé bọ́yọ̀ dùn mọ́ mi báwọn náà ọ hmm. ṣàṣojú hmm. ah, yín èèyàn kan gbọ́dọ̀ kọ nǹkan sí èèyàn lọ́rùn nínú. tàfósì ń parọ́ kò fi bẹ̀ mí náà ó lágbára díẹ̀ fẹ́ ni o hmm. mélòó wà ní nǹkan tá a ṣe fún tó ni o. ajébu rẹ náà ni ajébu náà ni yóò dáa fún ọgbà wọn sọ ti sí. Ah! bàbá ọkùnrin táàtì rẹ̀ ti wọ́n tó lù balẹ̀ yìí. bọ́ọ̀lù gba ṣọ́ọ̀tì. gba ṣọ́ọ̀tì. Ah, ń sùn. ẹ ire ire ire. àyà ń sùn. ire. ká wọ bí a ti máa ń ó pọ̀ ó pọ̀ tàfà ó pọ̀ àsìkò à ń sí eré o àṣẹ àgbà ṣe eré àsìkò à ń dá jẹ ọlọ́ngì sẹ́yìn kan gbọ́dọ̀ dájẹ́ lé ọlọ́ngì ọlọ́ngì ọlọ́ngì ọlọ́ngì bàbá ń bọ̀ ọlọ́ngì ọlọ́ngì ẹni pé o lè bẹnu ẹgbẹ́ rẹ ẹni pé o lè ń bẹ́lẹ̀ ń gbádùn bàbá ń gbádùn. Kò sí ọ̀rọ̀ ìgbà yẹn akọrin àgọ́lé baálẹ̀ baálẹ̀ baálẹ̀ ọkọ̀ọ̀lù àṣìpà ọlọ́mọlédè ẹ̀yẹ méjì ìjáde ẹ̀ àṣìpà àlù ni. sọ wá bá mi jà ni. èwo lọ̀rọ̀ bọ́ bàyí jà. ibi ara rẹ ti yá ni àwọn tó sọ pé ara rẹ ti yá orí wọn ò fi ara rẹ ò tí ì yá. mo fẹ́ kẹ́ ẹ bá rẹ wù mí ni. irọ́ o. bọ́wọ́ bẹ́ẹ̀ ń jà ni o. kí ló dé. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ jẹ́ n sọ fún yín tẹ́tọ́ dé la rí tẹ́ tí ń bọ̀ ara mọ̀ bẹ́ẹ̀ ni ẹ lè má yàwé rẹ lè ya dèdè rẹ lẹ́yìn wọ́ọ̀la tó ti yé yín àmọ́ ṣe pé ọ̀tí alẹ́ yàwé rẹ ah. ẹ bá òfin la wà ń jẹ́ náà lọ tọ́bọ̀ olórí burúkú bó sí àwọn ni o bó tètè lálẹ́ o èmi tẹ́jú yín ló fi sọ wípé àti ìpọ̀ yàwé rẹ. ṣùgbọ́n wọn lára rẹ ti yá ni àwọn tó sọ pé ara rẹ ti yá orí wọn ò mọ̀ pé ara rẹ ò tí ì yá a sí pa kílẹ̀ wí. ara rẹ ìyá àbára rẹ báyà ni ó máa wá pariwo lé lórí. ẹgbẹ́ ńlẹ̀ ọ̀dọ́ tẹ̀lá padà ẹgbẹ́ ńlẹ̀ ọ̀dọ́ tẹ̀lá. ọ̀dà àṣegbà jẹ́ àṣe báyìí kí ni tí mo ṣe fọ́n pàtó mo fẹ́ kọ́ ṣàlàyé. ẹsẹ̀ mi gan àkọyẹ kọjá rú yín gbogbo èèyàn ni wọ́n wò mí níbi mo ti ń gbàgbọ́ tó ti yé yìí ìyàwó mi sì mú bẹ́ẹ̀ rò ó sì ń lé sí. ọ̀ ń gbàjọ ni. ó fẹ́ wojú àwọn tí wọ́n fẹ́ràn mi ni bàdàn wò bá dé bẹ́ẹ̀ ni wípé à èrè o lásán wá o láàárọ̀ táyé wá lọ́sàn di olúwa ìrun lálẹ́ wọ́n dákọ̀ baálẹ̀ báyìí ah. wọ́n dákọ̀ yìí. Ah, àṣìpa wọn ò lè rí mi. tágbà máa ń sọ òbí èwe ni olóyè ìlú ya wèrè wọ́n sì ń tọ́jú ẹ̀ kásìpọ̀ kémi òdìdí baálẹ̀ ìlú kí n wá lọ ọbẹ̀ kó gé ń jẹ sọ gbọ́dọ̀ ẹ̀rí ni pé baálé mọ́ lọ yẹ wo wèrè mi ẹ ti ń wò. ẹyẹ gbọ́dọ̀ tàdí kí nǹkan wo kí fókọ̀tì lọ́gàn gbà baálé rẹ o ah! ọ̀nà wa. kí ló ń sọ ìwé lápẹ́ ìwé tí ọ̀bẹ ti ń wò ah, ó o de ẹ ti ń wọ gan o de bu jẹ ká tó wá sódò títí. àmọ́ ẹgbẹ́ wèrè mi gba gini. tọ́ba wa bò ń jẹ ta ni ọmọ darí ìlú sọ fún mi tó fi ní wọn wá. ẹ bẹ́ẹ̀ mi ṣe fi àsìkò alẹ̀ díẹ̀ ẹ bẹ́ẹ̀ ní ọ̀fọ̀ olóyè lẹ̀ díẹ̀ ah. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹ má ẹ tó tiẹ̀ tó jẹ́ nígbà máa darí dé torí mo dé o. tó ti yé yín mhm. kò sí bí ẹ̀yìn àjò tí ò lè jẹ mọ́mọ́kà èyàn máa lọ mọ́kà ọkọ̀ ní lọ tó ti yín adúpẹ́ wọn rú wọn wá furu pé ẹ̀rọ ẹ gbọ́ ẹ wí ní èmi ni baálé ọkọ ọ̀lú lóye ṣé gbọ́ rí ni kí wọ́n fi olóyè ìlú joyè kọ́ wá jẹ́ pé ó yí lórí ṣé máa jẹ oyè ńlù ni sọ fún mi ṣé mo ní ṣé máa jẹ oyè ó máa jẹ oyè ńlù ni. ẹ dákun nígbà tẹ́ ẹ̀ sọ fún mi lẹ́sìn pé wọ́n bá a sípa sọ̀rọ̀ ó ti yá sáré ya wèrè ẹ dákun ṣé mi èmi ń balógun ni. bí ìbáwá ṣe balógun ibi wọn náà lọ́wọ́ pàpàrọ̀ jẹ́ olúwo olú ìjọba ya. olúwo. ẹ̀ẹ́n ṣe àṣepá lè dolúwo. àṣepá ah, òṣèlè mọ́jọ olúwo àti jolúwo rẹ lisa ń bẹ láyé ni. ẹ ti lisa bá wa kú sẹ́mi lẹ́gbọ̀ọ́yé ọ̀ràn lè lóye. ìwọ ìwọ lọ́kàn tó jolúwo. ẹ dẹ́ àmọ́ a sọ fún yín téèyàn bá rọ̀ ń lóye eh. ah, ohun burúkú ó sì máa já lóhun burúkú ah. ohun burúkú ó máa já lóhun burúkú ẹnu ọ̀nà yẹn wà á kún. Eh, yóò kún fún yóò kún fún ọmọ wa máa lọ á wà nǹkan sí sọ̀rọ̀ rẹ̀ èmi mọ sọ bẹ́ẹ̀. ẹ bá wà kàn ṣe ṣe o mo ti ń lo lẹ́kẹ́ mi padà ah, tí n bá lọ́nù ìlú ẹ bá sọ fún wọn àṣìpá ti padà dé mo fẹ́ máa gbọ́ lẹ́nu yín. mo ti gbọ́ sáwà máa lọ náà àwa olóyè ọkùnrin pé àwọn olóyè jọ á jókòó lórí ọ̀rọ̀. máa lọ náà kọ. ẹ fi ń jọ ìyàwó díẹ̀ lé gbá díẹ̀. mi ò lé gbá díẹ̀ odidi àṣìpá àgbẹ̀. ní ṣe pé ìyapa yín oògùn. tí ẹ lọ́ọ́ yàwó ètò òsì ya wèrè àṣìpá lásán lásán tí ò ah! ò ní ìdíkàrà gbé o kó bá pa sí ilé ẹni jẹ́ mọ́ padà báyìí. ìkúlọ̀ lọ yìí o ọlọ́run sọ̀rọ̀ débẹ̀ o jẹ́mi ò máa padà báyìí torí àwọn àlejò tí mo fi nulẹ̀ mọ wà á pẹ́ tó fi wá yọjú sí mi o pẹ́pẹ́ ẹ̀dọ́ rẹ lẹ́kọ̀ọ́. ẹ jẹ́ kémi náà tètè máa lọ màá tún máa padà wá yọjú sí yín. ọlọ́run sìn ọ́ àmì kò kílé o lọ́ra lẹ́kọ̀ọ́ o ẹlẹ́dàá mi ò sọ o lọ́ra o o ti lọ sí àwọn fifty fifty naira yẹn mo sẹ mo ń sinjọ bí mo sẹ ń sẹ mo ń sinjọ tẹ́wọ́ tí n bá dúró wájú olórin tí n bá dúró wájú pàṣọ báyìí ìmọ̀ náà bíi thirty minutes ìní kúrò lórí stage òun ìmọ̀ náà ìmọ̀ náà ni pàṣọ òdẹ̀ ni sọ pé bóyá mo kéré jù nù ayé kó wá rí mi kó fojú mi pa mí rẹ yóò máa kì mí ni. wòsùn obi wòsùn alfa ọmọ ẹlẹ. àbẹ́mi. wọ́n náà ni are you stupid or something? ẹ eh? ṣé orí ẹ ò pé rárá ni tó bá tiẹ̀ fẹ́ pé èèyàn jọ ṣé mo ju ajá lójú ẹ ni o ò mórúkọ mi o ò lè pè mí in a polite o wá ṣe wọ́n ní ẹ̀sìn má tó kọjá tó bá ṣòṣì yẹn pẹ̀lú mi màá gbá ojú ẹ onírànù burúkú ìwọ ni mò ń bá rìn àwọn. so orí mi jẹ tó gbálẹ̀ ni. o ti gbálẹ̀ jù ọ̀dẹ̀ burúkú. Ah, ah, farabalẹ̀ ó sàn tó bá rí gbajúmọ̀ tí ó pọ̀n ẹyẹ kẹyẹ ni ó mọ̀ fi jẹ sórí gbogbo àbáyé àwa la dibẹ̀ mu àwa lọ́lọ́run jogún bíbá yìí fún àwa ní big boys àdúgbò yìí kò dẹ̀ sí ntaba ni tawọ́ bọ̀ báyìí àtàwọ̀ bọ̀ ni ntaba jùlẹ̀ àjùlẹ̀ nìyẹn kò sí pé mi kankan mo nífẹ̀ẹ́ rẹ o wọ́n máa lọ fojú mọ́ wẹ̀ kúlẹ̀ nù ọ̀gá mi nù tàfà. èmi ò ń jẹsẹ́ dúdú o kọ́mọ ń lẹ̀pà báyìí kó dẹ̀ gbé ń tàn kó gbé dání kí wo rẹ̀ dúró dáadáa iṣẹ́ pupa ni mo máa ń jẹ ọ̀gá mi kan filẹ̀ tàfà òun rè ìdá méjì ìlú rè tán pè léèyàn kan ṣoṣo ọ̀gá mi ni kú táǹtì ọkùnrin ogun à ń lé bọ̀ lẹ́yìn jagunlabi ńlára wájú ah. ọ̀gá mi. <laughs> ọ̀gá mi mo fẹ́ sílẹ̀ lẹ́yìn ọ̀gá mi ẹ má jẹ́ ní tarọ́ sàn ẹ jẹ́ ní jókòó kí n mọ̀ wò ó sori rẹ ó lálẹ́ wàyíká. so ti yí ọba. àbọ̀ mú nǹkan kọ́ ta nǹkan yà. oyin yóò dà fún ọ mo fọ́ fún ọ gan ni o mo rún fún ọ gan ni o mo ti máa ń wú ọ tó bá wálé lẹ́ẹ̀kọ̀ọ̀kan báwọn pé ah ọmọ rèé yóò sì dáa kọ́ ọ súnmọ́rú àwa àmọ́ gbà tó pè ọ̀hún ó yẹ kó tiẹ̀ bu yìí mi ó yẹ kó wò pé òkè kò sí ní tó bá ń forí bíbẹ́ ṣe ọbọ̀ rẹ mẹ́jẹ iyì nìkan náà ni ó yẹ kó tiẹ̀ wò pé yẹ ń dá tàfà lóhùn o. o ṣe ibi tó kéré lákọ̀ọ́kọ́ náà ṣé ipò mo orúkọ mi ah, ah. so ó mọ orúkọ mi ò lè sọ fún ajá ẹ tó ń pe kó pe àti kó pè mí pẹ̀lú orúkọ mi ó wá ń pè mí bí ẹni tó ń pe ajá ah. anyway náà mi ò lè blame yín. ìyẹn sàjá o sànjẹ́ nù sànjẹ́ ló jókòó ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni èmi kàn jẹ́ ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n sọ yí ọba o. mi ò lè blame yín village champion níyìn náà because tó bá jẹ́ pé ẹ jáde ni ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìgboro ẹ mọ bí wọ́n ṣe máa ń pe obìnrin jẹ́ kí wọ́n fún ẹ ní last warning i mean ẹ̀yin méjèèjì àti wo àti ajá ẹ̀ ọjọ́ tí n bá tún kọjá níbí báyìí tó bá tún dá mi dúró máa ṣòwò ẹni bẹ́ẹ̀. ẹyin ẹyin village champion yọ dẹ̀bù. wọ́n ń lọ ọwọ́ kì í filẹ̀ filẹ̀ sẹ́kọ̀n sí ọ́ ni ọ̀gá mi ń gbójú rẹ̀ fúlẹ̀mù bàbá rẹ̀ ó jàbọ̀ ńlẹ̀. kọ̀mọ̀pá jáde ó pìà lólórun pẹ̀lú bá a ṣe níìtì tó yìí. díẹ̀ ọ̀rùn ọ̀lọ́gá mi wọ̀nyí bàtà gúúsì ní ń bẹ lẹ́sẹ̀ fìlà àti mọ́dé yìí mọ́kàn spencer ni kéèyàn tó wá lọ máa wọ dìsáínà làbúlé sọ̀rọ̀ bí ó kéré nú ayé ni sẹ́mi ló pè lájà nǹkan ṣe ọ́ sáwa sáwa kéré nú ayé ni kéèyàn mọ̀ wọ́n ń kúlẹ̀ wa èèyàn ń serú tó sẹ́wọ̀n kó mú jẹ o àgbà pátá nìyẹn àjà búra ẹ búra yìí gbẹnu lé. àgbà rẹ̀ bu kinní wá ń wà á kí ni sí ọ ṣé àwa wá jọ ẹni tó tí ọmọ pa lójú rẹ àníkọ́ ń bọ tí wàá wà ń bu kékeré wà ìwọ ń wéré ọtí ìpàgò náà ọ̀gbẹ́ni gbégoro mọ tí bọbí òjè kọjá mọ kíni bàbá jẹni tó tí ọmọ dẹrù bá. ṣé ti mo yọ owó yín èyí máa gbó mi lẹ́ni o máa gbó mi lẹ́ni o ṣé mo ok mo gbọ́ yín. mo rò bí nǹkan ń sí ọ èlò ni tó gbé dání tó ń fọ́ọ̀mù. five thousand naira. ní kí ni tó bá ti gba two thousand naira kó máa gbé nǹkan rẹ lọ. ilẹ̀ ọbẹ̀ gbá wa. ó dàbí pé ẹ̀mọṣẹ́ kan tí mo gbé dání wà á ti máa gbọ́ lórúkọ tó ń pe iṣẹ́ yìí wà á ti máa gbọ́ lórúkọ ẹ̀ ń gbọ́ náà ń ọmọ tẹ́ bá mú wọlé bó ṣe wà á sọ ẹ wò ọmọ yẹn máa já pa ni. Aba kigbe yero yero yero. Ah, ti já sí. Ẹ ẹ tàbá ọ̀bọ yìí. Agbóhun ló pè ní nsọ́sọ́ na nsọ́sọ́. Ngbọ́ngbọ́n náà. Béèyàn bá lè mọtí yìí, bí o bá lè rẹ́rìn, mhm. bí ìyá bá kú, kò ní sunkún. Ọ̀gbọ́n yìí, bàbá mutí ibi gbogbo ẹ̀ bá wá sẹ̀gẹ̀dẹ̀ <laughs> sálẹ̀ tọ́ sí mi. ìgbà ń sí ọ ìgbà ń sí ọ àní lọ gbé bọ́dì rẹ wá kọ yẹ kí wọ́n bu nǹkan rú. ìgbọ̀ngàn dá dá nǹkan rú fún ọ ọ̀ ń tẹ́ àwọn ológo lọ́mọ jókòó. ọtí ń kira mo gbọ́ sára lè kó wọlé. ọtí ń kira. ẹrùkún bẹ́ẹ̀ ọkùn bẹ́ẹ̀. ọmọ tí bá fọtí gbámú akérora. ake. <laughs> àtàfà tiwa ìwọ lọmọ amúlé ti gbòòrò ti ń gbóhùn ara lé ìwọ lọmọ owú àgbétì fọmọ òjọ ìwọ lọmọ abẹ fẹlẹ tó ń gé wọn níbi tó ti ti sóde. Hmm, tàfà ojú ẹ yóò rẹ̀ mí hmm, tàfà ọ̀gbọ́yé bójú rẹ ò ti rẹ́rìn-ín ó wọ́n sì ní bí ò nídìí obìnrin ìjẹkùn mọ́jú tàfà ojú rẹ ò ṣe ni un ó rọ́ǹgì náà ń. rọ́ǹgì. gbogbo ló ń bínú nìyẹn. ẹ ṣe ń tí mo lè máa parọ́ fún un tí mo ti jí yasin sì jẹun kankan. ẹ lọ sí wa ńlá sìgá ló ńlá gbogbo rẹ. rẹ tí mo ti bẹ ní máa kú kẹrì. kébí ọmọ pàtàfà ọrọǹgì o. ọrọǹgì ọrọǹgì ọrọǹgì ọrọǹgì. ah ẹ gbóòórùn kankan. agbègbè yìí. ẹ gbóòórùn. rárá rárá orun kinu. rárá wọ́n ṣe bẹ̀. wọ́n ṣe bẹ̀. yóò ń paraga. ẹ̀yin ṣe bẹ̀ ni. ọmọ bàjẹ́ o. o fẹ́nu wọra. ẹ gbóòórùn kankan lóòótọ́. rárá ẹ má dara yín láàmú ẹ lè gbọ́ sẹ́rí mú mi ó lè rin máìlì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sọmọ wọ gbogbo ojúlé kójúlé báyìí sọmọ gbóòórùn gbogbo nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ ilé àṣepalẹ̀ lè ti ń rún wa. lókè lọ́hùn àṣìwà abájọ náà tọ́fi ní ìwọlá múlẹ̀ ti gbòòrò ti ń gbóhùn aráalé ó jẹ́wọ́ orúkọ rẹ̀ ó jẹ́wọ́ orúkọ rẹ̀. ilé àṣìwà. n ta bá jẹ́wọ́ orúkọ rẹ̀ lókè lókè rèé. ẹ bọ́ tẹ́ wá dúró náà ẹ dúró náà àṣìpà ń jẹun ebi ń pàtàfà sati ma n si ire ni. àbò ya wèrè ni. ó rọ́ọ̀gì náà. ó rọ́ọ̀gì náà. ó rọ́ọ̀gì ó rọ́ọ̀gì. Ah. ẹ jẹun àbẹ́ ẹ ah, ah, jẹun. a jẹun ìfẹ́ kọ́ dàbí ìgbéraga náà yẹn lọ dá jẹ àmì ẹjẹ àlè. ìfún mi ti ń lọ́kọ̀. ẹ ẹgbẹ́ kìíní ò tẹ̀lé. ẹ eh, ẹ dúró owó dà. ẹgbẹ́ ẹ farabalẹ̀ jáde. ṣé ẹgbẹ́ gorodó mọ tí. bomi bomi mo ti bínú nù wọn mo ti bínú nù wọn ń lo ẹ̀dì fún ọ mo ń lo ẹ̀dì o. ikú ẹ dìbò láìkí kó o máa kọjá àyè ẹ pọ̀ in love rẹ púpọ̀. <laughs> ẹ gbọ́ ọjà rẹ bí wọ́n ṣe rí wàhálà àdúrà àwọn ilé ìbáyọ̀ náà tí mo ti mi ẹ̀wọ̀n ètí ah, ẹ ń sáré bínú nìyẹn àti ṣetán tí yín náà mò ń ṣe. kí ló dé tó àkẹ́rì ó ṣe tó àkẹ́rì dákun torí ọlọ́run sódò pàjùmọ̀jùmọ̀ ni ah, ah. ìwọ kan sọ fún mi pé igi òjò náà ọlọ́run ìjà lórí burúkú tẹ́jọ́ ló bá lọ jáàmù jẹ kí ló kí ló fẹ́ lè lè tèmi ní ọ̀dà. kí wọ́n ti dórí oúnjẹ báyìí. irọ́ bóyá tí mo wá ní ayé wá ṣe kọ́ọ̀dù gbogbo nǹkan mẹ́ta tẹ̀yẹ̀ wá sí ilé ayé ilé ọlọ́run kó tó kọ́lọ̀ wo fún mi èyẹ wálé ayé wá bí mọ̀ ni ẹni ọlọ́run bá kọ́lé fún ni ṣùgbọ́n oúnjẹ tẹ̀yìn ó gbé lọ ọ̀run ọlọ́run ọ̀dẹ̀ mí sí ẹ̀ ìfẹ́ bẹ́ẹ̀ o dábò gbẹ̀gbẹ̀ kò lọ́mọ tó kò náà àwọn èèyàn kan wà débi pé tí a bá lu ọmọ dáláìlọ́nù ọtí tí a máa mú ó dolóògùn kan mí lọ. òun lè mú ìyàbá ojú òní tì yí o. àṣìpa. títa bàbà títa bàbà títa bàbà bàbà ò lè pe yèké. tí òsì mọ màá rí yín. àṣìpa ò ní ìdí àti bẹ́ẹ̀ àkànwá kí o ni àlejò rẹ̀ wá sòrò ó gbà àlejò tàbá sòrò ó gbà. àlejò tàbá sòrò ó gbà. ẹlẹ́gbẹ̀ẹ́ pé bóyá mo fi bàbùkù rẹ o àpọ́nlé náà ni pé àlejò yẹn sòrò ó gbà mọ̀ pé èèyàn ńlá ni ṣe nǹkan ńlá. ó yá ṣọ́bùdọ̀ ṣọ́bùdọ̀. ṣe lọ́kù. wọ́n lè jẹ́ <laughs> ó dùn mọ́ ọ jẹ náà ọwọ́ <laughs> rẹ̀ gan káàlì. ẹ wò ó àṣìpa bí mú mi ṣe wà yìí èmi làbá máa pè ní onímù gbáròyè. Mm. onímù gbáròyè. ó lè rin máìlì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí ọmọ gbóhùn ojúlé sójúlé yàrá sí yàrá káàkiri gbogbo ohun tí wọ́n ṣe ní ọmọ. ìbí pàtàkì. ìbí pàtàkì. ebi yà máa ró ọ̀dà náà ìyá mọ́rọ́ dáná bíbí máa ń pọ́n ó sì lọ́dọ̀ ìyá mọ́rọ́ kọ́ lọ jẹ́ ń bẹ̀. àsìpà nǹkan tí tàbá gbìyànjú àti sọ ni pé oúnjẹ ìyá mọ́rọ́ kò wù tàbá jẹ o hmm. oúnjẹ ilé àsìpà gangan ló wù tàbá jẹ nítorí wípé àsìpà èèyàn láì láàrin ìlú tàfà èèyàn láì láàrin ìlú ó sì gbọ́dọ̀ jẹ nǹkan ńlá ẹni ńlá ní ṣe nǹkan ńlá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta fi wá nù. Ah. ẹ wá rí ikú wọlé àwòrán bá ń sá ni bẹ́sẹ̀ mm. ń wò mí ilé mi náà jókòó sí ní ìmọ̀ tí wọ́n jẹ lónìí àdáná àdáná yín ti sọ rere tí n bá kúrò ògùn rè àdáná. àwa parọ́ pọ̀ dáná. àdáná. ọ̀rọ̀ǹgì o ọ̀rọ̀ǹgì àbí kò ọ̀rọ̀ǹgì ni ọ̀rọ̀ǹgì náà ẹni ọba sì parọ́ yọ jàre mm. ìyàwó rẹ̀ ńkọ́. ṣé làlàkẹ́. Mm. Làbàkẹ́ Làbàkẹ́ Làbà. Kenny. Eh? kẹ́ni èwo eh. ń wèrè èwo eh. ń wèrè eh. ìwọ kan sọ fẹ́mi ní tí n bá ti ń sọ tí n bá wí ni ọmọ wí ní kí ni tí n bá wí o gbọ́dọ̀ sọ ọ́ Làbàkẹ́ wájú ọlọ́run ọba táyà pé ìjẹ́ ìrọ̀ tá a dáná nù lẹ́yìn ẹ oúnjẹ ẹ sọ pé ẹ sọ pé kọ mo ní sáà dáná sáà dáná. ó yà wojú mi kó sọ pé ìdáná. kò lè sọ èmi mọ̀mọ́ tó gbé ka náà sọ dáná. bàbá bọ̀dé ló kó fi yọ̀ sí àṣírí láìtọ́ àṣìpàfẹ́ mọ̀ kọ́yàwó rẹ̀ ń lọ. láíláí ẹni ọba sì pàwọ́ jà lórí ọ̀la ẹ bá mọ̀ láíláí ẹ bá mọ̀ ebi tọ̀ rere. àṣìpà. èmi ló ṣe tó wá ń bọ̀ bíbí jóbìrì. ìyá ní jẹ́. àṣìpà. ọmọ ilé bá ti ń tọ́ bọ̀ dé ewo ni òní mọ̀ gbọ́n. àṣìpà. o ò rí pé òpùrọ̀ ni ẹ ṣe bó sọ pé ìyàwó rẹ ò dáná ní àwọn apótí ẹ̀ ti ń dáná. ó sì bomi fún wọn ó sì bomi fún wọn. Ah. Ah. kàfà ẹran ìgbé ń tọ́ o ẹran ìpọ́ o. àṣìpà ò ń purọ́. èmi àwọn àpè ń dáná. ó mọ̀ kó ń dáná. alẹ́ ọ̀sán méjìlá gbọ́ngàn kábíyì kọ́sọ́ pé bóyá nǹkan kankan ni ẹ wà dé ẹ wà ní fún ẹ lóúnjẹ. erin a máa fọn kọ́mọ rẹ̀ ọ̀fọn bójú bá ń rọ èrè kankan gbọ́dọ̀ sẹ̀ tàbá ń jẹ wọn fẹ́ tọ́ ọ̀bọ̀. tàbá ọ̀gbọ́ ọbẹ̀ ń ta ọsọ sí ní pọ̀ ṣàkúrà. ọ̀nà náà wọ̀. sọ́nà mi bá ràn tọ́ ọ̀pọ̀. sọ́ọ̀mù kọ́ rọ́ǹgì. rọ́ǹgì náà ó skin yellow ó rọ́ǹgì. ẹ̀yin ẹ̀jẹ̀ kẹ́ ẹ̀ yọwọ́ nù. ṣé àṣìpá ọmọ pípa àdébà lónìí sọ̀ọ̀ sọ fún ni ìwọ ìyálójà ọ̀ sọ fún àṣìpá pé ìpàdé wà láàárọ̀ yìí bí o ti yẹ kó dé sọ̀ọ̀ sọ fún ni. ẹ wo ọkọ lu ẹ má jẹ́ wọn yàn lóhùn o ẹ wo ṣé ẹni bí nǹkan jáyè mi o àmọ́ tí ẹ bá tẹ́jú mi mọ́lẹ̀ bá tẹ́jú ọmọlẹ̀ o ẹ má jẹ́ wọn lóhùn o irọ́ ló ń pa o. wọ́n ń wíru ẹ̀ ń wíru ṣé n tí baálẹ̀ béèrè lọ́wọ́ yín lẹ̀ ń dáhùn baálẹ̀ ní àṣìpa olóyè olóyè láàrin ara wa ń bí wọ́n ní ṣé ẹ sọ fún wọn wípé ìpàdé wà toró yẹ káwọn náà wà nínú ìpàdé yìí n tí wọ́n ń béèrè lọ́wọ́ yín nù. láyéláyé láyéláyé lórí ẹ̀rọ mọ́tò àpá ọ̀bálẹ̀ o lórí ẹ̀rọ mọ́tò àpá o lórí ẹ̀rọ èmi mo kọ́kọ́ dẹ́nu ilé ìwẹ̀ báyìí kó tó di gbogbo mi ti tẹ̀ dé mo dẹ̀ gbé síbẹ̀ gbogbo ẹ̀ tí ìtọ́wọ́ fà láàárọ̀ yìí yẹn ìyẹn tọkọ tó máa rọ̀jọ̀ fún ọkọ̀ ìlú fún tọ́mọ torí ẹ̀ ó tó bẹ́ẹ̀ ọkọ ló tó bẹ́ẹ̀ àmọ́ ẹ ṣe sùúrù. tọ́ ìyàlọ́jà. n tí ọkọ ló ń sọ òun ni wípé olóyè àṣìpá ṣé ẹ sọ fún wọn ṣé ẹ jíṣẹ́ fún wọn wípé ìpàdé wà lónìí ó yẹ kí wọ́n wà ń bí tí ẹ tọkọ ló ń béèrè nu ṣé nǹkan tẹ̀sán látàrọ nìyẹn èmi ò mọ ẹ má bínú ọkọ lù ú ṣé rí gbogbo àwọn arọ àdúgbò yìí ẹ̀yin ló lórí wọn o ṣé rí àwọn adití àdúgbò yìí ẹ̀yin ló lórí wa o ẹ̀hẹ́ ọlọ́run adé fún yín tó o bẹ́ẹ̀ ṣe ń tó yìí náà ọlọ́run máa fún yín tó o. èmi ò sọ lórí àwọn adìkáàpù tó ti yọ èèyàn gidi ni mo jẹ bá dẹ̀ lè lórí èmi ò sọ lórí wọn mo lọ eh. special lọyọ ni àbí eh? ìyá ẹdọ ṣé mo lọ special lọyọ mo lọ school mọ ni tó fi máa di olórí arọ tí fi máa di olórí adití. Eh, mo jíṣẹ́ fún láàárọ̀ yìí mo jíṣẹ́ wá sípa láàárọ̀ yìí ọkọ ni mo jíṣẹ́ wá sípa láàárọ̀ rẹ̀ ni pé máa lọ òun bọ̀ mí ìdẹ̀bọ̀ kan tó ṣẹlẹ̀. ọ̀dà kò sí wàhálà ẹ̀yin àṣepa. ẹ wá àwọn tá a gbó sọ sí kò yẹ kó ti dé. Ah, ah, ah, kò dáa tó àṣepa ṣe yìí ò dáa tó ẹ wo ọkọ mi ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ má jẹ́ ká wá dúró de àṣepamọ́ ẹ jẹ́ ká máa bá ìpàdé wa lọ táṣepá bá dé wọn á bá wa nínú ìpàdé Nta tá a bá dẹ̀ ṣe à á ṣàlàyé fún ọ. ẹ. àbí n tí mo sọ. Mm, mm, mm. ọ̀tún mo fọ ọ̀lọ́ mọ́ ọ̀rọ̀ ti dọ̀rọ̀ mi àti èmi àti láti ìpàdé nìsín eh. bẹ́ẹ̀ ni mo fọ ọ̀lọ́ mọ́ tó ti yọ ogun náà bá sọ tí mi láyè fọ kò lè gbọ́ ẹ̀ ń bọ́ bá wa jẹ́ bẹ́ẹ̀. Eh, ah, ah, ẹ lọ sí ọ. lọ́rùn ẹ̀dá pé máa fẹ́ fokùn so. ìyàwó àti bàkọ́ yìí. èmi ni èmi ni. àti bàbá fokùn so. bẹ́ẹ̀ni mo ní. torí kíni. ìmọ̀ ọkùnrin. àbùkù dáná o. mo tún rè é. kí ló ṣẹlẹ̀ kí ló dé ní sùúrù arábìnrin. ẹ bẹ bẹ bẹ bẹ bẹ jọ fokùn so. ọtún máa tẹ̀lé máa tẹ̀lé kọ́kọ́rọ́ fokùn so. ẹ lọ mú wa ẹ máa mọ́kù gẹ́gẹ́ bọ̀ ẹ máa mọ́kù wà tó ń ga tó kù. ṣe físà ni ó yẹ ń travel ni ìlú ìṣú mi olóyè adití àṣìpa ọ̀gbádùn tàfà òdèlú ó sinmi kí mo wá jẹ balẹ̀ ìfún abẹ́mi kí n kàn gan ni sífà sì mú mi. Ah! ọkọ ìlú ọlọ́run ọba. aya ìlú. Ah, àṣẹ̀dá ayé ìbà ọlọ́run ìbà rẹ o oníkọ̀kọ̀ bá kọ̀kọ̀ oníkèrè ayẹ̀kẹ̀rẹ̀ ẹ tẹ́ sílẹ̀kùn ọ̀run ẹ sílẹ̀kùn ọ̀run lẹ̀ fún mi o a ti pàtó bẹ́ẹ̀ ni kò sí jọ. àṣìbà ah, ah, àṣìbà kí ló dé kí ló le tó báyìí náà kí ló ṣẹlẹ̀. kí ni ọ̀ṣẹlẹ̀ ni kí ni ọ̀ṣẹlẹ̀. àṣìbà ṣé orí bíbẹ́ ló borí fífọ́ ni tó wá sọ pé ó fẹ́ para ẹ kí ni nǹkan tẹ̀ bá rí ṣẹlẹ̀. ìrẹ́pọ̀ kò sọ́mọ́ dàgbọ́ kí n tèmi àti títà fà ìwọ kan sọ fún mi pé èmi àti tàfà bóyá àjọ pàdé bì kan ni èmi ló fọkọ́ọ̀sì káàkiri tàfà yá mi wéré mo ṣeré káàkiri àgbọ̀lé ọpẹ́lẹpẹ́ bàbá wo ìlọyọ mi kò ló kí n mọ̀ sí àṣìpà ẹ á ti dúpẹ́ lọ́dọ̀ lọ́hùn fún yẹn kí ló tún wá ṣẹlẹ̀ ẹ àti dúpẹ́ tàbí òfin mi lọ́rùn lẹ̀ bí n bá fẹ́ mú mi tàbọ̀ gbà kọ́ọ̀mù mọ́ mi lọ́wọ́ ni tí bá bù kèrè tàbọ̀ lọ mi lọ́rùn ọ̀wọ́ mu alóòlò jẹ ìwà ló jẹjẹ mọ́ kò ti ní ọ̀sà òkè kò ti ta mí. kò yẹ kó lè tó báyìí ṣe sùúrù ah, èyí tá a lè wá nǹkan ṣe sọ̀rọ̀ tàfà ẹ ṣé gbogbo apàdà rẹ tó kú ṣé èyí wá ní ìyọjú sí gbogbo tó wà nílẹ̀. bójú bá ti fẹ́ tí yẹn ẹjọ́ ló yẹ ọ̀pá pọ̀ ẹ̀yọ́ rí ọjà sí pa làbàkẹ́. balẹ̀ mi. má ti sọkún. jẹ́ sọkún. jẹ́ fẹ́lẹ́ ṣèdágbére fún ọ ẹ̀mọ iye ọkùnrin ní ọgọ́ orí rẹ. kí ló kò lè dàbí ọ̀rẹ́ rẹ. ẹ jẹ́ ń lọ. Ah, ọlọ́run ní jáde bẹ́ẹ̀ jáde ẹ̀wọ̀n lọ́wọ́ má kà ó má kà ó. má kà ó. àṣìpà gbàmígbàmí ọ̀yà gbà ẹranko lé mi bò ọ̀yọ̀ dẹ̀ kí ló dé lẹ́sùn pété àfàǹdọ̀ ọ̀la àmú ọ̀yọ̀ lẹ́nu ọwọ́ àdó fẹ́ pokùnso ah, ṣé yẹn ní kàn ṣé orí bíbẹ́ lóògùn ọ̀nà orí ni kò yẹ kó tó gbogbo eléyìí ọba ṣe sùúrù. ọkọ ìlú tẹ́lẹ̀ bá tóbi jọdẹ lọ́nù igbó ọ̀dẹ a máa dọ́ọ̀jì ẹ̀ bẹ́ẹ̀ ni tí ọ̀hà páàkì ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kọ́ mọ́ bá fi wo tún kùn. àti pé ìwọ náà tún wá wo nǹkan o fẹ́ fọmọ ilé ilẹ̀ sọ́ọ̀bù àgbẹ̀rọ̀ bá ti filẹ̀ ní ìsìn o fún tàfà o fún láàyè ni wo jẹ́ sọ kí fún ọ ẹni ó gbẹ́lu rẹ̀ kẹ́gbẹ́ ayé ń bá lu o ká tó sẹ́ni ó gbé kọ́ o má dábọ̀ rẹ̀ kó fi rọmọ ilẹ̀. ìbálẹ̀ ilé rẹ̀ lẹ́rù wọn lè rẹ́ lù lórí kọ̀. èmi bó ká máa lù ọlọ́mọdé ẹsẹ̀ ìjẹ́ kó kábẹ́ rẹ̀. ṣé mo wá ní màrí òfò tàfà èmi tàfà wà ọba ń gùn mi kárakára tàfà ń gùn mi ikú ìyàwó mi ìjọ orí àga rẹ̀ fà ta ló fẹ́ kí wọ́n bọ̀ ń jọ tuntun tuntun tuntun ṣé wà lábẹ́ kí n bọ́ sẹ́fù ọ̀tún bẹ́ẹ̀ lẹ̀ kò gún bí ẹ̀sìn mọ́ ìyálọ́jà rè àmọ́ tó ráyè gbà kò gùn wọ́n mọ́ baálẹ̀ rè kò fọ́ kọ́ iná òkò tó di kẹ́tẹ́kẹ́tẹ́. lákùn kí ló fẹ́ fi mí ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ bó mo jára kún mi ni. ó yà lẹ́nu kí ló fẹ́ bèbí ṣe ẹ̀wù ẹ̀jẹ̀ sọ fún yín tàbá ti sọ fún mi olóoru mi ti mú nínú ìlú yìí ẹjẹ páàkì kì í lọ gbalẹ ọrùn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ní tèmi sọ fún ọ ni pé kò yẹ kó tó dọba yìí wo mi dáadáa ah, ah. ṣé gbàtọ́ wa ń pariwo ọ̀ ń lọ ọ̀run ń lọ yìí ṣé dákun ṣe ẹ sẹfọ̀ntì ló fẹ́ gbà sọ́run ni àbí duplex. a máa ṣe pé sẹ́kọ̀tì nìkan ní bẹ́ẹ̀ lọ́rùn kọjú sí mi kọjú sí ọlé náà ń bẹ bínú konú society wọ́n ṣe é bá jayé ẹ jẹ́ ń lọ ìrà àwọn colleagues mi ìrà àwọn colleagues mi. ọ̀tún ẹ bá a sọ̀rọ̀ fọlọ́mọ́ ti dòrí jẹ́ ìjọba ìlú fọlọ́mọ́. àwa sọ mí di màrí. ẹ ní sùúrù ṣé bí mo ṣì bá ń sọ̀rọ̀ kó tó di pa àdéhùn. ikú mi kú ìyàwó mi. àṣepà má ṣe lọ mọ́. ẹni sùúrù ah. gẹ́gẹ́ bí n tí mo sọ fún yín lọ́wọ́ sí. orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ gbogbo tẹ̀ ń ṣe yìí kọ́ ni solution gbogbo tẹ̀ ń ṣe yìí kò sọ wípé kí tàfà kó rawọ́ gbogbo wà yẹn bọ́lẹ̀ àwa náà la máa pe tàfà tá a máa bá sọ ètò ojú òtọ́ ọ̀rọ̀ tí òfin ní rí yín fín mọ́ gbogbo tẹ̀ ń ṣe yìí kọ́ ẹ ẹni sùúrù ṣe ti gbọ́ balẹ̀ bá sọ fún mi wípé ẹ̀mí bá para mi bẹ́ẹ̀ nìkan bá gbé lù kọ́ ẹnìkan ní rè é bá ń rè kẹ́ ẹ lù mm, mm, mm, ẹrẹ ká ẹ máa lu ìlú agẹrẹ. ẹ wo ẹ ẹ bàbá olóye ọkọ lu. ìyá lọ́jà ẹ má dara yín láàmú àmọ́ mọ̀ máa pè yín pé kẹ́ dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni. ẹ ṣe ṣe rí àìsí níbẹ̀ òun láì bá wọn dá sí o ṣó ti yẹ ní ìsìn ṣé rí ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀ àṣìpa ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀ èmi ò gbàdúrà pé kò kú torí kó ba lè fòkọ́ sí o ṣó ti yẹ ní ìsìn torí tó bá lọ kú lójijì báyìí ẹ̀yàn ni ò dáa torí pé ìsìnkú ẹ̀ ó ṣòfò nìyẹn ah. ẹ̀ má kú o kò sí wàhálà ṣùgbọ́n gbogbo ẹ̀ máa lọ yẹn jù. mo fọ́ o ọgbọ́n tá a sọ for the first time ah àṣìpa àwọn adití ayé ti ń gbọ́rọ̀ rẹ kí ló fẹ́ kú sí má lọ ọ̀dà kó o ṣe yútọ̀ ọ̀nà. àṣìpa ẹ bá ń bẹ kó má parẹ́ sí lọ́rùn o má parẹ́ ẹ dákun o. a yẹn ẹ tó ti yọ èyí mú fi gaba yìí náà kọ́ lọ Ifá o jíire Ọ̀rúnmìlà o jíire Ifá o jíire Ọ̀rúnmìlà o jíire. òkè ògiri àparò àparò ògiri àparò àparò ògiri àparò. ifá ojúre ọ̀rúnmìlà o jíire. ìfáwọn mi. ó bàbá mi. ó yẹ kí n rèé ra gbẹ̀dú sáàrin ni. tá a máa wá lù tọmọ ọkọrin tá a wò bóyá a tún lè jẹ lọ́nbi orin tó nǹkan yìí náà tó bá mọ ibi tí mo ti ń gbóhùn rẹ láti inú ilé lọ́ọ̀ni o ọmọ ọmọ ṣe ọkàn rẹ ó balẹ̀ ìfà ó gbé ọ sórí ewé tó ń lọ yìí ọ̀ọ́lọ̀ tí ó kùn náà dáadáa sórí tó sì lọ ikọ̀ o ọlọ tí ó kùnà dáadáa ni o ọ̀ wà á fa sínú apẹ̀ tó fa síbẹ̀ tán gbé sínú ilé mo fẹ́ dọ́dọ̀ àrínájà mo fẹ́ gba kínní ní ọwọ́ rẹ̀ n ò lè pẹ́. béèyàn bá béèrè mi kó ní kí wọ́n jókòó mo dé tán. ó dá bàbá o. Àbí wọn bá náà mò ń mú rà fún wọn. ìfọ́n ìbà ò jíire Ọ̀rúnmìlà ó jíire òkè ògiri àparò àparò ògiri àparò aládé ò jíire ìbà ò. Jẹ́mílá ọ̀sẹ̀ arọra owó rẹ̀ lè. ifá ń wìn ẹni tó máa jẹ oyin inú àpáta kì í máa ń wẹ inú àáké ṣèbí wọn ló fẹ́ sojú lóge sápẹ̀lẹ̀ kí ìjókòó ọ̀rẹ́ mi kí kan sọ fóun fẹ́ mọ̀ gbowó gáràjì ó sì rí mi yìnyín ẹ lu tiẹ̀ bàjẹ́ ó sì rí mi yìnyín ẹ ba tiẹ̀ jẹ́ bọ́ bá dánrú ẹ̀wò alùn ni. ẹgbẹ́ ṣé ẹ̀yin ò rí yàn ni ẹ wá ẹ dúró ná ṣé ẹ rí ni. ẹ ǹlẹ́ ọ̀bẹ̀rẹ̀ ọ̀tọ̀ fún. kò fẹ́ lùyìn pàpà kọjá ẹ tiẹ̀ lè ṣe ẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ ẹ wá ń sọ pé ah. ilẹ̀ eléyìí rúdù ni tí tàfà wá kéré nú ayé ni tí tàfà mọ́ kọjá kéèyàn ló wo òrè tàfà kò tún wá ṣe tàfà nìkan géńdé ọkùnrin márùn kọjá ọ̀sìnrẹ́ nìkan nínú wa ẹ̀yin tèmi ṣé kò rọ́ǹgì ni. ọ̀rọ̀ǹgì náà. ṣé tàfà wa kéré ni ọ ti mọ gbọ́. wọ́n sì yà á lẹ́nu. bí bàbá adé náà ṣe ṣe ni ohun tí ó palẹ̀ kẹsàn-án táwọn abá wí tí ò ní gbọ́ kọ́ mọ tó ń ṣe o tàfà ẹni tí ò rí orí nǹkan alára sanje filẹ eléyìí rúùdù ni. ká dáa fún ẹ ṣe yẹn ká wo tábìlì àbí kí ló ti pọ̀ ọkọ rẹ ayé rẹ máa bàjẹ́ ni ó ní sóyè wẹ́ẹ́ ṣe é ni. ká dá fún wọn náà. ká dá fún gbogbo yín papọ̀ wá kí ni ìjọyìn lọ́wọ́ bẹ̀ẹ̀ fi jólẹ̀ lẹ̀ ẹsẹ̀ wọn gúnlẹ̀ gọ̀ọ̀gọ̀ọ̀ kiri gbogbo ìlú wọn apọ̀já ní bá sinmi ṣe ni kò mójú olówó rẹ o. action pọ̀. ẹ filẹ̀ o. fá fún mi àdìkí náà ń gbé ọ ṣé nǹkan ń ṣe ọ ni. kéwọn lanu gbàdàrà báwọn kọ́ máa bú tọ̀fà alẹ́ wàá rí ni bàbá rẹ̀ lọ́jọ́ yóò dá fún wọn tiẹ̀ hmm. tàfé ìbínú lónìí. bàbá wa bínú kan kí ni ó sì. Ah. kí ni gbájúgbájú rẹ fẹ́ fi kí ọ̀gẹ̀dẹ̀ mi fáwọn mi ṣe kí ni wàá jẹ́jẹ́ sọ̀rọ̀ gbọ́ èyí tó ti ń ṣe lóró bí èmi ìsìn àṣemọ́. fáwọn mi àbí kí ló ti ń gbé ẹ ṣàkíré ṣe bí ọ̀rá ó sì rí ni. ẹ̀fílẹ̀ o inú ló bí wàá wò mí ẹni ọba ní kí láàṣẹ láàṣẹ ẹyìn wo mi bọ́ ọba ṣe tán tiẹ̀ ọba mi ń lé. a máa kọ́ ọ bàbá ní ìṣó ní ilé ọ̀dọ̀ rẹ wo bọ́ ọ ṣe lóògùn oògùn rẹ ò lè ṣiṣẹ́ lọ́tẹ̀ yìí o ọmọ ni ò ní sí iṣẹ́ yóò wá bí ò ní wá ni ẹjọ́ ọmọ lọ yóò wá. jẹ́mi láwọn bá ń bá mi dín mi ò jẹ́. ọmọ bàbá bá lé ọmọ bí nfọ nfọ ọba rẹ lọ́jọ́ action pọ. jọba mi parí irun mi ò jẹ́. ọmọ bàbá bá lé. ọ̀pọ̀ ọlọ́run yọ pé tàkó ń bí lọ́jọ́ àlàmísì bọ́bá jọjọ jímọ̀ ni ó jẹ́ yàn ní tá ń sọ̀rọ̀. ìfáwùnmí ọ̀rẹ́ mi gbàgbàgbà <laughs> mo gbé e fún ọ bẹ́ẹ̀ ló ń fún gbígbóná mm. mo nífẹ̀ẹ́ sí i ah, ọ̀rẹ́ mi mm. látòní báyìí mo gbé e fún ọ ni <laughs> ah, ọmọ mi ìbá ẹ òun fún jẹ ni bó ṣe ń sọ báyìí òun fún ni ah, èèyàn ni ẹ ọmọ ni ẹ kí ni. jẹ́mílá hmm? bá ń dirun pápá pa. Shake ṣekẹ́. shake ìwé Ah, mo fún jùlọ ṣe bó sọ pé ó dalẹ̀ síbi. ìwé ah! ah, ah. ìbéèrè àkọ́wọ́ ni. ṣé tèrè di ọgbọ́n gbàtàfà ni máa bọ̀ nílé ọ̀dọ̀ rẹ̀. ṣe bó sọ pé ó bá mi ṣeré dalẹ̀ ni ẹ̀wọ́ wà ní pé do á lọ sọ́dọ̀ o tu kí ọtún ọtún dúró ọtún wò mí ni. ibi báyìí tàbá ibi báyìí á dúró gbá ni lókè ọtí

tàfà ọmọ mi ó ní kó wá dúró dè òun lé ọ̀dà ọ̀dà náà lọ́yà wọ ọ̀dọ̀ ẹ̀ lọ ṣó mọ ọ̀dọ̀ ẹ̀ ẹ̀ gbà bí bàá já sí yàrá ẹ̀ bàá já sí yàrá ẹ̀ ló máa já sí ń bẹ̀yìn ọ̀dà rẹ̀ wá ọmọ alẹ́ bí oṣù kọ́ yìí ah, lórí mò ń wojú ẹ náà ẹ bàbá rẹ ń kọ àlàtà bàbá yẹn wà. ìyá máa lọ tiẹ̀. ẹ sin bàbá. máa lé bí oṣù. kì í wọn pọ̀. bàbá òòṣà ẹkùn ẹkùn kì í jẹ ẹran ìkàsì. ṣe soft. òṣè ẹkùn ẹkùn ò jẹ ẹran ìkàsì ó fi gbogbo ara jọ mí tán. ọ̀rọ̀ yín àmọ́ ṣe mí bíi kíní gbà mí. ẹbí kíni. ìwúrẹ́ tó rò débi pẹ́pẹ́ jẹ́ ẹran ìkàsì. ìwọ ò mọ tán tí wọ́n ń pa ni àlejò ṣáàtì tó dì ọ́ ah! ọmọ ilé ní oṣù nù. ó mọ ah! kódà mo bi léèrè ó sì jẹ́wọ́ fún mi pé máa lé bí oṣù mo ní mo ti rí sáà bàbá rẹ̀ lójú rẹ̀. bàbá mi ọmọ ń rúdù ni wàláì ó rúdù ni. ó rúdù sí ẹ. ó rúdù ni. kí ló ṣe fún ẹ. gbèsè báwa ń kọjá lọ èmi àtàwọn sàkúrà ọmọ ń sì ó sì fojú pa wárẹ́ bí ẹni pé òun ò rí èèyàn èmi sọ padà bí wá kí ni rọ́ǹgì pẹ̀lú rẹ̀ sọ́ọ̀pọ̀ ọ̀rì wa ni irun tó ọ̀sẹ̀ sọ́ọ̀mọ̀ pọ̀ ni lọ́wọ́ ni ẹ àwa àwa gọ̀ọ́ nílé ìbá bẹ̀rẹ̀ sí ní bú a ó bú a títí tí ó tún bú ẹ̀yìn ibi ti bí mi ọ bú bàtà fa. ọmọ alẹ́ bí oṣù bú mi. ó bú yín bá mi. kí wàá lòrò tó fi ní wá ẹ wálé. fẹ́ lẹ́kọ̀ọ́ ọkọ ni kémi ọkọ. ọmọ ọkọ ni ẹ. ẹ díẹ̀. wàá gbọ́ wàá gbọ́ ó wàá kọ gidi o hmm. ọrùn gidi ní rírun tá a bá wojú mi ọ̀ọ́ka ní ti kíká ọ̀rọ̀ àfọ ní ti fífọ mọ̀ sí rírun nìkan ṣé ọmọ ńlá. ṣe ńlá ńlá. kí n tún ńlá. ṣíṣíṣí. bàtà fa. fọ. ìwọ lọ pa. Ah! Hmm. bá mi rí ńlá o. rárá o. ọba ó ti ti dá igá ìdí lílá burúkú àti rírun ó fi gbogbo ara jọ mí òrìṣà ńlá ńlá mi. ọmọ àyè. fáwọn mi kí ni sí ọ. mo ní ta lọ bájà ta ní bá ọjà. tàfà tàfà ló ló fọkùn bá mi sọ̀rọ̀ ó wá fi ipá bá mi lò pọ̀. tàfà wọ mẹ. tàfà kan náà. tàfà kan náà. bẹ́ẹ̀ ni tàfà kan náà. tàfà kan náà orí rẹ̀ dà ayé ń ṣẹ́ni lọ́dẹ ńgbà tó lò nǹkan ọ̀ọ́nùmú ṣé ó nu mú rẹ nù. bẹ́ẹ̀ni bàbá. ó sì kì í níbẹ̀ ọ̀gùn. ó ṣe dàgé níjòdò. bẹ́ẹ̀ni. ó sún mọ́ ọ dáadáa. àbí lórí ikú lọ́mọ tàfá yìí ni. ó ti yé mi. mo máa mo kéré mọ́ra fọkún sínú. sórí tó dáwọ̀ yìí ntí bàbá rẹ̀ tó dáwọ̀ kò ní sẹ́rù rẹ̀ mọ́. mo jẹ́ kí tàfà mọ̀ ipe ìlú kan wà lẹ́yìn Ìbàràpá tàbí bakú ló ń jẹ́ èmi èmi á wọ alẹ́ bí oṣù ni ó sì ọ́ ní ìṣekúṣe ooo ìwọ náà wọlé sọnù rẹ sọnù rẹ bọ. èmi á ní bí oṣù ni awọ fàájìrì èmi á dàájìrì adagirigiri rẹ bí ìjà nípa pàṣáyì sọ́nsọ́ rẹ ń dájọ́ ọjọ́ àgàdá ń dájọ́ ọjà béèyàn bá pọnmọ́wọ́dùn tí ọba fún ìjà èṣù ọ̀sẹ̀ èmi ẹ wá gbé ni tó lò nǹkan tì lára rẹ̀ ojú ọmọ tọ̀dọ̀ tèmi màsáàgù ọ màjáàgù màlóògù màdóògù wò. ìgbà kan ló ń gbá ọkọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí náyàn méjì wọ́n náyàn mẹ́ta wọ́n náyàn mẹ́rin. sanje sanje. àbí ká ló mú tàfà àbí kò ní dá mú tàfà àtàwọn olóyè fẹ́ tí mo mọ̀ tàfà kí wọ́n wà ní olórí burúkú báyìí ọwọ́ ló mú tàfà. ẹ kú jókòó ẹ kú jókòó mọ́mọ́ tàfà dáadáa kì í sẹ́yìn o wọ́n mọ̀ pé lórí ibú kan náà nìyí o ẹ lè pé tàfà jáde wá pé tó dánwò yìí tó dánwò yìí bá tó dánwò ẹ lọ́ọ́ kí ló ṣẹlẹ̀ gangan kí àwọn adúlé lè Tafa ó dún wájú lè Tafa kó mọ̀ sọ̀rọ̀ kó wá sọ̀rọ̀ lásán ó wá ń ṣe pé ṣé nǹkan tó ṣe ṣé kò rọ́ǹgì. rọ́ǹgì náà. ọ̀rọ̀ǹgì. èdè lu yín ni. kò ní dáa fún bàbá yín lọ́dọ̀. ọ̀rọ̀ǹgì. ẹ bí Tafa báyìí lè jáde tẹ́ ẹ bá sọ tẹ́ sọ yín kó ṣe yín o. mẹ́wòó ṣe yín. Tafa ẹ fẹ́ fara pín nù jàre ẹ má ra ẹrù ẹlẹ́rù ká wá sí yín lọ́wọ́ o. ẹni sọ olóko sí tẹ́sí fọmọ gbóró ogun oró mọ gbóró. yóò bù ta lọ́wọ́. sọ ma pé kò ní í dáa fún ọ. sọ ma pé lórí ibú ni ọ. èmi ni ọ̀kẹ́sí ọkùnrin ara ní ibú adódò máa wẹ̀ ìwọ yìí orí pé lórí ibú ni ọ sá. ìwọ lọ wálé tàfátọ̀ à ń pariwo. tọ́ ọ báwọn ẹrú ikú ní àyẹ̀rù ọba ọ. ẹrú ikú náà wẹ̀lẹ́ yìí tẹsẹ pé bàbá kẹ wọn jọ dojú ibi tá a ti sọdẹ pàápàá àwọn eléyìí ò lè dúró mẹ sáré kúrò ilé wọn ò lè jẹ gbogbo kan lọ tí wọn ò fi gbókìtì wọn ò gbókìtì ìdẹ́ntọ́ ló máa gùn àbọ̀ lórí ibú ni gbogbo yín ìwọ wá wá ọmọ tí ò lò nǹkan fún tì tí ò fi bá sùn ó wá jẹ́ yìí fáwọn mi ọmọ tọ̀dọ̀ tèmi ó rí pé ó ti ṣoògùn lò. torí ẹ lọ sí wa ṣe rí pélé yóò mú orí. wàhálà yóò mú orí. èmi ò mọ orí. bámọ tó yẹ pé kèé tí ì mọ ọkùnrin náà mo ṣe wàhálà gan kí n tó wọbẹ̀ ẹ sàn gbàriwo ń ta. mo ṣe wàhálà mo sì tún sọ lójú ọ̀rọ̀ tèmi o lè ká kí mọ́ ọmọ tọ̀dọ̀ tèmi ìwọ ń fi irú kíní orógùn wèrè tí wọ́n gbé sí ni òfin lọ wò àbí kò ní í dáa fún ọ̀sẹ̀ abọ́ ọmọ ń tọ́ ọ̀sẹ̀ ni ọmọ bá ọba ayé rẹ̀ jẹ́ ni lọ́mọ tó ṣe wípé èmi àti arínájà àti fidọ́rẹ̀ ọ̀rọ̀ ẹ bá bẹ̀ jẹ́ sọmọ yìí pé ìjà tí mo wá ń jà ń bí báyìí arínájà ló yẹ kó kọ́kọ́ wá jà ní ìfáwọn mi tá a ti jọ dọ́rẹ̀ títí ń kó nǹkan wá tó wò pé níjọ́ tí ọba wọlé òun òun lòun ó kọ́kọ́ lu sàkárì rẹ̀ ìwọ rẹ̀ fi nǹkan jà lónìí wọ́n ṣí àpàtà wọn tí wọ́n fàṣọ kú tí wọ́n fi bù ọ́ là. alẹ́ bí oṣù bọ́ ọba tún sọ á níbẹ̀ hàn ìní kí hàn lù ọ́ ìní kí hàn gùn ọ́ ìní kí hàn sa ọ́ sọ́ra àwọn ọmọ mi wọ́n èrì wàhálà fà láti bí oṣù méjì ìrẹ́pẹ́ ni wọ́n ṣe wọ́n ló fò. bí bá tú wọn lẹ̀ wọ́n dúdú ọ̀bí olè. àmọ́rí tí wọ́n yí ipò mi wọ́n lè dán mi mú ìwọ máa rí ibi téèyàn ti ń síwá tí ó sì lù mí ọ̀rẹ́ èèyàn tí ó mẹ́gbà tí ó lòun ò ní eégún. sẹ́yìn wá jẹ́ mi ni àmọ́ wọn jẹ́ eégún. Ah, ah. bí mo ṣe dúró yìí wọn jẹ́ eégún lójú yín. ẹ fi lẹ́ o. n ò jọ mí. gbójú yín sọ̀rọ̀ sẹ́yìn fẹ́ náà mi lóòótọ́ àbórí yín dàrú ni. yàrá ẹ̀ náà bàbá yín. èkó yín. sakura sanje n tágbára mi ọ̀ka mo fẹ́ máa dánwò ní ìsìn. ìyẹn dábẹ́ ó sùn. mo fẹ́ síwọ́lu mi. wọ́n fẹ́ lu omi. ooo kaṣọ lójú egun kaṣọ lójú egun kaṣọ lójú ah! egun. mo fẹ́ tó sàlàyé. wọ́n nìna òòlù tani ah! <laughs> èmi ni wọ́n ní òòlù. alẹ́ bí oṣù ọmọ. tó o bá dé wò tó o bá dé wò mo jẹ́ kó o mẹ̀ sọ̀yọ̀ kó o tó sọ bá yí ọkọrin kẹsẹ̀ torí ńlá ni mi wọ̀nyá jẹ̀kọ́ omi ẹkùn ni mi wọ̀nyá ọkà. òótọ́ ló sọ fún yín yẹn kẹ́ ẹ láti kẹ́ gbọ́ lálẹ́ yìí wọ́n jẹ́ kó o mẹ̀sọ́ ọ̀yọ́ kó o tó sọ àbá yìí ó kọ́ni kése torí ńlá ni mí wọn jẹ̀kọ́ omi ẹ̀kú ni mí wọn ìyá níwọ̀ yìí. olúwa mi yọ̀ bọ̀ yọ̀ bọ̀ dúró rẹ. sẹ́mi ọ̀sán pé nǹkan ṣe yín. ike ike ṣe mí ọ̀pá mi ló jí wọ́n wọ̀ làtọ́ bá. a tún kan sí. láì jalè láyé jalè. alebi oṣù. mo jẹ kí wọn náà wá. tọwọ́ bá pọ̀ mẹ́ ikọ̀ mi ò tún sí ẹ o. ẹyẹ pé bá lọ sẹ́jú kan náà. lórí kí ló bẹ lórí pé wọ́n náà kọ̀. mo sá ti kú òǹbẹ mo sá ti kú òǹbẹ. ìlì jẹ ṣe gbẹdẹ ẹ lè lọ bẹ̀rẹ̀ ọgbà kẹfà. mi ta fa bá bínú. ẹ̀yin awo. awo ń jẹ́. ẹ̀yin awo. awo ń jẹ́. ẹ̀yin awo. awo ń jẹ́ nígbègbèjọ bí ẹ̀rìndínlógún ọwọ́ fa. àìfinipé ní àìfèèyàn pèèyàn tí máa lọ kó sábà tẹ́wọ̀lú. Ah, ẹ̀dùn náà ṣe tàfà wo wèrè ni kò fẹ́ dá fún tàfà ni ajé ah, tàfà ti bàjẹ́ àtàfà mọ̀ pé báwo bá kẹ́rí àwọn ni báwo bá dàgbà àwọn ni kí tàfà ó wò sùnsùn kọ́ wa gbá o létí ah! ẹgbẹ́ ńlá lélẹ́yìí tàfá ti tọ́ka nírùmọ̀lẹ̀ dandan ni kó rí ìjà ọ̀ka hmm. ó ti tejò nírùmọ̀lẹ̀ dandan ni kó rí ìjà fàyàfà. ẹ wò mí àìsí ayé nígbẹ́ o hmm. àìsí ayé nígbẹ́ ọjọ́ téèyàn bá ṣe ó dèrò ọ̀run hmm. tàfá ti saburú òní láti pa tàfá á nà tàfá lóògùn á bọ̀ tàfá jà gbogbo ntá ní pátápátá láfi bọ́ tàfá jà ìfọ ògbó bí ó ṣe rí mo sọ. àwọn pa mi létí èmi tí ẹ kọ́kọ́ bí léèrè pé. ó ń ṣeré ni àbó ń ṣiyèrè ọlọ́mọ ni àwọn èèyàn wá káwọ́ mọ́rí nígbà tó gbá mi létí tán. ìdínú tí mo fi tàn yín wá o ipe ìyà ò gbọdọ̀ jẹ mí lójú yín ìyà yìí ẹ sì gbọdọ̀ bá mi kọ. bẹ́ẹ̀ni ó sọkò sọdún lé dandan ni kó gbóhùn onílé. bẹ́ẹ̀ni ajá rẹ ti tẹnu bẹ̀gùn dandan ni kíkọ́ sọ lẹ́nu ẹ̀. ó ti dandan. ológbò tó bá lóun ó pàkèrè ni tójú tẹnu ẹ̀ ni ó wọ mi. bẹ́ẹ̀ni ìdínú tí mo fi tàn yín wá wípé ìyà ò gbọdọ̀ jẹ gúdúgúdú lójú bàtà tó bá rí bẹ́ẹ̀ àwọ̀ ń sọ̀rọ̀ a ó pàtàfà bíṣọ̀bù ti ń pàrókò tó gbàbọ̀dẹ̀ a bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ni mo dúpẹ́. kí lè fọkàn mi balẹ̀ ẹ lọ fọkàn balẹ̀ mo fẹ́ ká ẹ jẹ́ yàn ni o ah, ah, ah, àwọn àwọn tí wọ́n wà ń bẹ̀ ń gbọ́ ń gbà títí mi ṣe wọlá mo rí iná tó tàn alẹ́bí oṣù mo mọ mọ́ra ni alẹ́bí oṣù àwa ò mú tàfà sọ́wọ́ ẹ̀jẹ̀ ó gbẹ. bẹ́ẹ̀ni ó tẹ́tẹ́ kó wá lọ́wọ́ pẹ́ẹ́rẹ́ pẹ́ẹ́rẹ́ pẹ́ẹ́rẹ́ pẹ́ẹ́rẹ́ pẹ́ẹ́rẹ́ pẹ́ẹ́rẹ́ pẹ́ẹ́rẹ́ pẹ́ẹ́rẹ́ tó dàrúdà o ìlú igúnnugún wọlé dé o. ogun tí o bá ká ewé rẹ ló. aláì tí kò yí pé ọmọ ìtì ìjọsà. bámi bámi bí mo ṣe ń wo ọ̀rọ̀ yìí ṣé kìí ṣe pé à ń pọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀ ó mà ti ń láàárọ̀ ló báyìí. kí ló lórí tàfà ìsun wọn sàn o kó wá di pé tàfà wá sùn látàárọ̀ báyìí tí ò tají tí ò mi kutẹ kò mi kutu ó kàn sùn bọ̀rọ̀ gidi síbẹ̀ látàárọ̀ ni tàfà tí mo sì mọ ìsun wọn sàn. ẹ ẹ bá mi wọn lọ jẹ pé omi ti fẹ́ tẹ̀yìn wọ ìgbín tàfà lẹ́nu kò tí mi rò nìyẹn o. obi ò tẹ ìwọ gbín kankan lẹ́nu ó rẹ jù ni ó rẹ jù kò sí nǹkan tí ó ṣe tàfà ẹ ò mẹ́ni tẹ̀yìn tẹ̀lé yìí tàfà kan rẹjú ni bó bá yá yóò jì ohun tí mo mọ̀ tó dá mi lójú ni pé pírí ònàgó jì. olùkún wọlé dé o ó fẹ́ bọ́ tiẹ̀ ó fi àkàlàmọ̀gbò wọlé dé o ó fẹ́ bọ́ tiẹ̀ ó rọrùn àtọ́tún àtọ́tún ìfẹ́ bọ́ àìmọ̀dà o àìmọ̀dà bá a ké àìmọ̀dà ló kò ó àìmọ̀dà lọ́la tó fi délé ọ̀wọ́ àrògún ọ̀nà òòyìnbó. ó di tóótó bá tóótó. ẹ pàmọ́lẹ̀. ohun àfàdéfẹ̀ ni o ó di tó tó bá tó tó ọmọ òkú ayé. ọmọ rẹ lọ́jọ́. ibi tó mọ̀ wá ẹyẹ bẹ̀ ń dárò wa. bẹ́ẹ̀ dárò. kèrègbè lórúkọ méjì àgbè níjẹ. bẹ́ẹ̀ni. ẹ̀yin ọmọ òkú ayé. ọmọ rẹ lọ́jọ́. ọmọ ògbógbó ségesège. ọmọ nbà mọ̀ nbà ṣe. mo ṣe tó dáa kan. ó sì dáa kan bẹ́ẹ̀ o. ayé tóbi títí ayé ò lópin. bẹ́ẹ̀ni awòràwọ̀ kan ò lè tọ́ pínpín ayé tán. bẹ́ẹ̀ni. arínájà ń bá mọ́lọ́lá tó kàtẹ́wọ́ máa ń abẹ́ránṣẹ́. bẹ́ẹ̀ni ẹyẹ ń bẹ ẹyẹ ṣeré ikú ẹyẹ ń tirò ikú a máa pakú jẹ ẹyẹ a máa pẹyẹ jẹ bẹyẹ bá pẹyẹ jẹ kì í ṣe wọ Tàfá o wàá gbọ́ mi dáadáa ọ̀ṣáká lórúkọ tá a pegun ẹ̀dà yọ̀yọ̀ lórúkọ tá a pe ẹ̀jẹ̀ ọ̀sápòkè sápòdò òun lórúkọ tá a pe ẹ̀mí awé òbí kanṣo ni wọ́n bá wọn jẹ lájùlé ọ̀run mo wá fẹ́ kó gbéra báyìí kó lọ rè bá wọn jẹ awé òbí kanṣo lóde ọ̀run. bẹ́ẹ̀ni o torí wọn ń ta gàǹtọkọ ẹ̀dà gírígírí nítọwọ àtàrí ẹsẹ kẹrẹmẹta ń tọpẹ. Tàfá o tàfà o tàfà o wọ́n ní dákàntọ́kọ́ ẹ̀ dàgìrìgìrì nítọ̀wọ̀ eléyìí tó ṣe yìí ọ kìka àbámọ̀bọ̀nu kéèyàn wò sòsò kéèyàn gbá wo létí sẹ́ni kó lúwa rẹ̀ ń wéṣù. ọgbà mi létí ó ṣe kọ́ba. olúwa rẹ̀ ń wá wàhálà. wọn láàmú mọ́ra ni o. bàbá ibikíbi tó bá wà afẹ́fẹ́ ayé kó fẹ́lú ọ̀la afẹ́fẹ́ èdè kó fẹ́lú ọ̀la ibikíbi tó bá wà ìsẹ́ni pọ́nmi kúrúkú yà ní pọ́nmi àkàrò àgbélẹ̀wò ní tàfọ́ o ti dára ayé o ti dára àwọn àgbàlagbà gbogbo níta bá wù lónìí kárọ̀ ọdún ọmọ bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ni. yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀. sẹ́rí babaláwo ajé ó ní dín fáfájẹ́ ó gbé funfun nẹ́nẹ́ ẹ̀yìn ọ̀sà babaláwo ojú pàápàá ó ló dín fáfojú ògbè funfun nẹ́nẹ́ èèyàn sà èyí tẹ́ wí lónìí arọ̀rọ̀ ma torí bẹ́ẹ̀ yẹn iwájú bá gẹ́rọ èrìgì ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan bá sọ àdègùn bó pa títí kàṣà iṣẹ́ orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ bọ́ ti síyán láyé. kọ́lọ̀ lè gbọ́ bẹ́ẹ̀ lọ́rùn. Baba bàbá olúwa mi o olúwa mi ìgbà tó dẹ̀ ti ṣàgbéró fún yín tẹ́ ẹ ti dúró yẹn tí ẹ yé bóyá ó fẹ́ báyọ̀ kan sọ̀rọ̀ tí ó fẹ́ kẹ́ sí níbẹ̀. tàfà ò dárin tígbìn bá fà ìkara wọn àtẹ̀lé lọ́rọ̀ àwa àti tàfà àjọ máa ń rìn ni àjọ máa ń rìn ni. ẹ bó ṣe fẹ́ nìyẹn lákòókò yìí. àyùn lọ àyùn bọ̀ ń tiẹ̀ nǹkan ò lè ṣe é. ẹbí ò bá ń dárìn kò lè dákú ẹ má ṣe yọnu kò ní dákú kò sí tí ó ṣe àyùn lọ lọ́wọ́ ẹ̀yìn ẹnu agbọ̀rẹ̀ abọ̀rẹ̀ ọba. ẹ múlẹ̀ wájú kí n wá jókòó. ẹ wo a gbọ́dọ̀ pẹ́ torí àwọn tí wọ́n gbé tutù ká ṣe ní kọ́mọkọ́mọ olùbẹ̀ ń ṣẹlẹ̀. tí a bá gbá gíní kọ́ lọ́mọ alágẹ̀tù ọ̀sàrì mọ̀ fi yà tó kó bọ̀ níláwọ̀ èèyàn láwà. ìṣojú ìwé kòrókò àwọn òṣèré tàfà tó ń gbé ẹbọ lọ́sàn gangan. níbi tàfà ni ẹgbẹ́ mi báyìí ló gbẹ́bọ gbà. o tàfà ti fẹ́ sọ ẹ̀dọ̀ṣà láàrin ìlú. bó ti ẹsẹ̀ kan tó kàn mí bẹ̀ ẹni ọlọ́run ọba mi ò lè mú. ọba mi òkè ò tí ì dáa ọ̀rọ̀ yìí wá kù sáàrin tàfà àti baálẹ̀ wo. Rónkẹ́ sórí ọ̀rọ̀ lì ẹ́ o tẹ̀ ti sú wa sórí ọlọ́run nìkan ló lè kọ́ baálẹ̀ mọ̀ sí. bẹ́ẹ̀ ni o kò tẹ̀ sẹ́ńtì ò ti. wo kò tẹ̀ wàhálà. ikú kan ò ní pa àgbàlagbà ká má bàa pọ̀ lórí ẹ̀ ń bẹ̀ èyí tó ń jẹ kò ní wọ́n àrírú eléyìí rí àfi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni yorùbá bá lọ tó bá bọ̀ wá ní àjẹgbé igun jẹbọ àjẹgbé mi báyìí níta kala ìpẹpẹyẹ bá wá jókòó ta omi ló máa fi ṣù kọkàn ò ní ṣe é pẹ̀lú ìtòǹjẹ wọ́n ní tọkàn wà bẹ́ẹ̀ ni pé tí wọ́n ṣe ń jẹ ẹyin adìẹ inú ẹ̀bọ yẹn wọ́n fẹ́ fún ẹ lọ́rùn kó mu omi omi yìí sí ìyẹn ọtí àgbà máa ń gbọ́ kà máa rúgbó tàkété ọtí àgbà kótó tàkébé ọtí àgbà máa rúgbó tàkébé ìjọba ìjọba ìṣèjẹ́ máa jẹun lọ máa gbádùn lọ. wọlé àwọ ah, ah. ẹ máa wọlé àwọ. Tàfà wọ́n wí bẹ́ẹ̀ mo sì bá bẹ́ẹ̀ náà ah, ẹ̀yin awo ẹ̀rẹ́ sójú mi ń sú ni àbí wẹ́rẹ̀ ta torí ẹ̀ gbẹ́bọ ní kẹ́bọjọ yìí Tàfà níwò tó jẹ́ pé torí ẹ̀ la fi pẹ̀lú ẹbọ ìkàlẹ̀ nítorí kó lè bá a kú káìsàn lè bá a sí ó gbogbo nǹkan aburú ayé pátápátá tí ọ̀dà kó lè bá a ṣẹlẹ̀ lórí ẹ̀ torí ẹ̀ la ọwọ́ lọ sí ìdìgì tá a gbẹ́bọ̀ sí olórí gbẹ́bọ̀ òun ọbẹ̀rẹ̀ sí ní kò jẹ ó sọ́ra àrẹ dà ìjọ̀nú wọmi ní tí ó pa ọ̀rọ̀ ǹjẹ́ yìí èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. sọ fẹ́ gbọ́ mo ah, ah, ah, wọ́ ọlọ́run ní jẹ́. léyìí tó wá ṣe yìí ó ti fẹnu ara ẹ̀ pòjò dandan ni kó forí ara ẹ̀ délé. gomi ẹ̀jẹ̀ ó gbẹ fún ìtò yìí. ẹ̀jẹ̀ dó lórí kó wọ́ ọmọ ẹ bọ̀ ó dẹ̀ ń jẹ́ ẹ̀jẹ̀ ẹ̀ ṣe máa gbé. awo tẹ́jẹ̀ ọmọ yìí ọmọ mi tẹ́jẹ̀ ẹ̀ bá gbẹ kí n kú ẹ kàn ń ṣe ni kò sí ẹ lè rọwọ́ tó ẹ̀ dẹ̀ lè borí ẹ̀ èmi mo fún ní garanti pé kó jẹ́ bọ́ ìtàn kó fi ṣe lunch. àbí àìsí ẹ̀ gbádùn ni àbẹ́ mọ̀ tó ṣe sí ọ̀dẹ̀ mi kó tó di pé ara ègbé tutù yìí ẹ wá lẹ́yìn ló fi nǹkan gbígbóná jẹ àbí wíńgé yín jẹ tẹ ẹ gbádùn sá. èmi ẹ̀yin kọ́ èmi ni orí yín ló burú ẹ bá gbọ́ ntọ́ dánwò yìí ntọ́ dánwò yìí ẹ mọ̀ kó ti dàmà lọ́rùn mo padà lo ìgbẹ́ rẹ̀. ebi ń pààyàn ó dẹ̀ ní irun tó ń oúnjẹ ni mo dẹ̀ lọ gbé ọ̀sán láwà fi ṣe lunch ó dẹ̀ ń jẹ ẹ̀wà bí sọ pé bí wọ́n bá kan fún kínní. ẹ̀yin wo ẹ má jẹ́ alágùn jìnnà ẹ fi wọ́n lẹ̀ bẹ́rù bá kanlẹ̀ tó kókè ó níbi táwọn àgbàlagbà gbé sí ẹ kàn kísà nìyọ. ẹ já lọ ẹ já lọ ẹ já lọ. ẹ bẹ ṣe gbé o ẹ mọ̀ lọ. ẹ bẹ já lọ ẹ já lọ ẹ má dra yìí ẹ má gbé òní kẹsàn-án. èmi là ń kì láyà. tààbò tààbò tààbò ẹrú kúnlá bíi kó lè dọ́gùn láyà ọkùnrin jàǹtí rere tí wọ́n torúkọ lẹ́yìn. uniform white uniform táwọn pípọ̀ ìwọ ni ó ń dìsí fún wọn tí wọ́n fi ń sọ̀sọ̀kúsọ̀ sí mi báyìí lórí pọ́nmọ́ jẹ̀bọ wọn lájẹ gbé nígun jẹ̀bọ kí ló fi yàtọ̀ sí mi ó dẹ̀ jẹ́ nìyẹn ara bíi try me o ẹ̀ ń try me àbí kò sí wàhálà a ṣe bẹ̀rẹ̀. hello continue kẹtọ gbogbo ohun tí mo rò tẹ́lẹ̀ pé nígbà tí wọ́n dé yẹn ṣe mọ̀ wípé bí expo di kọ̀ lọ́rọ̀ awo kò jẹ díẹ̀ kù fún wọn bẹ́ẹ̀ bó bá yìí sọ jẹ gbogbo ẹ tọ́ka pátápátá. bẹ́ẹ̀ ni wọ́n fún ọjà yìí. bàbá bọ́tà falẹ́nu. mi ò mọ reason mo fi wà ní meeting. wíwà ń wà bí ìbálẹ̀ èmi ò tí ì understand ihun tèmi wá láàrin yín. yẹ́p ó dàbí ẹni pé àjòjì láàrin àwọn onílé. àkọ́kọ́ mi ò ordinary aráàlú ni mí ìkejì ọmọ mi Tàfà kò gbọdọ̀ gbọ́ pé mo wà ní àwùjọ tá a wà yìí inú máa bí seriously bẹ̀rẹ̀ ṣe ń wo ẹ̀mí kí n fẹ́ kí bọ́ọ̀ yẹn bínú. ẹ bá Tàfà n tá a pè ọ fún náà nù n tá pè ọ fún torí ọ̀rọ̀ Tàfà yìí náà torí Tàfà lẹ́yìn pé mi. bẹ́ẹ̀ni. ẹ ṣe pa àwùjọ yìí. bẹ́ẹ̀ni. ẹ jọ torí kí ni o. kò ṣe Tàfà ń dàlú ìrú pọ̀ bẹ́ẹ̀ni ń ṣèlú ìsìn bá sì bò kí láǹfààní pé àjòyè àwòdì àtàdí ẹgbẹ́ èmi baálé ọkọ ìlú yìí sọ wá ṣe é ṣe kí n mọ̀ lè darí ìlú ìsìbí ọ̀tá ni tàfà wá ṣèlú rà bára balẹ̀ alo torí kéne kílákílá gbà lọ rẹ̀ báwa bá sọ̀rọ̀ báwa bọ́mọ rẹ̀ sọ̀rọ̀ ní ń dà wà láàmú pọ̀. ṣàpẹ sọ mí di ọ̀dẹ níbi tí mo wà bíbó. gbogbo bẹ́ẹ̀ ṣàlàyé náà mi ò tí ì rí nǹkan tí tàfà ṣe tó rọǹkì. lọ́dọ̀ tí yín ohun tí tàfà ṣe wrong lọ́dọ̀ tèmi ṣàfà ò ṣeun tó wrong rí láyé gbogbo wà tó ń wù ló ń tẹ́ gbogbo àwọn èèyàn lọ́rùn bẹ́ẹ̀ ṣe wá ní tiẹ̀ ó wrong kò tí yé mi. ìyálóde ò ṣe rà mí kalẹ̀ àbí bí o mọ tọmọ bí o mọ tọmọ mi ṣe ní tí tàfà ṣe ò tiẹ̀ tí yé mi. bàbá bàbá tàfà ẹ ní sùúrù bàbá tàfà ẹ dákun kí gbogbo kí ni gbogbo ń tẹ̀sán jáde lẹ́nu yìí ṣé ẹ̀yin fúnra ara yín ẹ̀ mọ ìwà tí ọmọ yín Tàfà tó ń hù nínú ìlú yìí Ah, ẹ wo tí ìbá ṣe ti ọkọ ìlú tó wà lórí ìjókòó ah, ah, tí ìbá ṣe ti baálẹ̀ tó wà lórí ìjókòó. ẹ bá nà mí pa ká lọkọ dúró sí lórí ìjókòó. kò tiẹ̀ sẹ́ni tí ó lù yín àmọ́ n tà ń sọ fún yín ni wípé ẹ bá ọmọ yín sọ̀rọ̀ ọmọ yín ṣe ń dà lóru ọ̀dà ẹ bá sọ̀rọ̀ ẹ kìlọ̀ fún. níbi tọ́rọ̀ dé dúró yìí mo ti rí pé gbèsè ayé ìtàfà ọmọ mi láàárín yín bíi negative and positive ni wọn ò dọ́gba àbí ńgbà tí ẹ péjọ síbi tẹ́ ń sọ̀rọ̀ pé bọ́ọ̀ yẹn ìwà ẹ̀ ò da kí ló ṣe tó bí ìyálọ́jà ẹjọ́ ẹ rà mí kalẹ̀ mi understand àwọn ará bíi. ẹ ẹ ẹ wo ṣé ẹ rí èmi gẹ́gẹ́ bí ẹnìkan gbogbo ọ̀rọ̀ tẹ̀ sọ́ra ta gbogbo ẹ̀ ló wọ̀ létí o ó di ẹgbẹ́ ọlágbọ̀ọ́yé ṣó ti yé ní ìsìn ṣé wàá rí ọ̀rọ̀ táwọn ń sọ wípé àsìkò tí baálé lò lórí oyè nǹkan pé kọ́kú òní àsìkò tó wà yìí pé àsìkò wọn ti pé o èmi bá bá wọn bẹ̀bẹ̀ pé kẹjọ torí ọlọ́ọ̀kẹ́ dáríjì wọn kẹjẹ kí wọ́n lo. jágbó jàre nípa fúnra òyìnbó ọdún mi ti fẹ́ pọ́dún mẹ́rin wọ́n dìbò yàn mí ni agídí wọn fi ń jọba ìrọ̀rùn yẹn fi ń jẹ baálẹ̀ àbí nǹkan ṣe léyìí. ìjọ táìmù náà sọ pé kí ẹnìkan kó lórí oyè. mo ní táìmù wo ni wọ́n ní kí baálẹ̀ kó gba ni wọ́n discuss pé kí baálẹ̀ forí oyè lé kí sọ kí <laughs> eh, lẹ̀ kílẹ̀ tí woman yìí fi tẹ́ fi include mọ́ mẹ́mbà àwọn olóyè. ẹ ìyá lọ́jà yẹn jẹ́ ǹdílé wọn ah, oníṣẹ́ ìfàkàlẹ̀ ǹdílé wọn àmọ́ pé adití awakọ̀ ẹja ni rajaraja wàrà dìgbò lùkì akólẹ̀tẹ̀ kìlọ̀ lọ́rùn tán la dáná. so ni òkè ló fi kọ̀ǹpọ́sì kan gbọ́dọ̀ wà bí. àsìkò àwa sọ̀sọ̀rọ̀ yìí sọ̀sọ̀rọ̀ yà síkà. ẹyin náà ẹ sọ̀sọ̀rọ̀ ẹ bá gbẹ̀mí lọ́kùlọ̀kù o èyàn mọ̀yàn kò tún máa ṣe èyàn tẹ́ ẹ gbọ́ ìkórìtà àbí tìmọ̀dé ẹ yọwọ́ kílà kò mí ẹ yọ kúrò láwùjọ ẹgbẹ́ dọ̀ ọ̀rọ̀ tàfà iná àpọ̀dá sí ìjọsìn níbo sí èrè èkì ọlọ́run ní òye sí èrè kọjá ọjọ́ òjè téèyàn bá wọ bòde wà láti dé. àwọn alágbó mọ̀ ń bẹ̀ wọn. bẹ́ẹ̀ ni mò ń sọ fún yín bá Mustapha tẹ́ ẹ bá délé gbogbo sẹ́wọ̀n ni ẹ fi jẹ́ ṣùgbọ́n ẹjọ́ tèmi ẹ yẹ àpòkù òun àyíká ọmọ mi ẹ pé àṣepọ̀ sọ̀rọ̀ o. máa jíṣẹ́. ìrùn. tí má délé máa jíṣẹ́ fún Mustapha pé ẹ ò sọ nǹkankan. ẹ um, at this junction please as a father of Mustapha i want to leave mo fẹ́ máa bá tèmi lọ bádélé máa jíṣẹ́ fún Mustapha wípé ẹ ò nífẹ̀ẹ́ ẹ ti sọ wípé gbogbo tó ń ṣe kò ṣe dáa tèmi dẹ́mọ̀ kọ́ ọmọ mi ò wrong ẹ̀yin wá ní kò tọ́ dáadáa máa ní kò change kó gbọ́ ìtẹ̀báwí ṣẹ́gbọ́n ẹ̀kọ̀tẹ́ baálé lọ́rùn kọ̀tọ́tún lọ́rùn ìyálòdì náà dá sí àṣepa. ṣé tó bá ti ṣíyàn ó ti kò sí wàhálà. thank you. ẹ máa ra o irú ló ń borun ẹ máa rọra irú ló ń borun ẹ máa rọra o. ṣé o ń gbọ́ bẹ́ẹ̀ lọ́kọ́ mi wà mí kọ́ ni ẹ. dábàá dáre bọ́lá wà tó tó tó bẹ́ẹ̀ ṣe tó kó ẹ̀wọ̀n òru ni pẹ̀lú lẹ́kẹ̀ẹ́ tó. ní àwọn ẹ̀fọn ẹ ti ń sàn lọ́wọ́. mo ti bẹ̀ wọ́n ṣé kí n tà ń mo bẹ̀ wọ́n. ẹ kú ewu ọjọ́ bẹ̀. bá mi bá mi ẹ sì dákun ẹ dúró bá mi bá mi. kí ni what's your problem kí ni ah, ah, your dad i'm not your dad èmi ò bye bye now. náà. ẹ̀yin bá mi ẹ̀yin bá mi. wá jẹ́ kó rí ẹ lọ sílé lọ bí ìyá ẹ ẹ tó bí ẹ fún ah, tí bá bímọ mi iṣẹ́ mi ò ní mọ̀ ni. èmi náà iṣẹ́ mi náà wà ní dá bàbá mi mọ̀ ni ẹ̀yin bàbá mi o. Ah, ah. má dá ilé ojú tó ń sọ báyìí èmi hmm. dá díẹ̀ ọjọ́ mẹ́ta ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tó jẹ́ ọmọ tèmi tó jẹ́ ìyàwó tiẹ̀ látìgbà tó ti filẹ̀ ṣaṣọ́búra ò tiẹ̀ pè mí ò béèrè àlàáfíà mi rárá kì í ṣàṣepé ibi tó lọ yẹn ó wù ú mo dẹ̀ fẹ́ kó rántí òwe àwọn àgbà tó ní edìyẹ kì í kú ká dẹ̀yìn ẹ̀nu. Ah. mo mọ bí mo ṣe nífẹ̀ẹ́ tó ń gbàtọ́ mọ́ mi ti mú ẹ dọ́dọ̀ mi gẹ́gẹ́ bí ọkọ. kò yẹ kó jẹ́ nǹkan tó máa fi sọ fún mi rẹ. mo kàn ní kí n kí ẹ kí n gbóhùn ẹ ni. kò sí problem máa yọjú sẹ́yìn. a máa pàdé ayé kí ló wí. màá wà màá wà yẹ. ó dà mo ti gbọ́ nǹkan tó sọ. ó dàbọ̀ àpàdé ayọ̀. ìyá òṣì ìyá rádaràda fi gbèsè ṣọlá ẹ̀yin yóò fò ah, ṣẹbi lónìí. n ó gba owó mi ní ọwọ́ yín tí kò dẹ̀ sí bá bá ńlá pé ẹni tó máa ní kí n má gbowó mi lọ́wọ́ yín lónìí kí ló ń ṣe yín tẹ̀ yọkùn ní mú. ẹ dákun ẹgbẹ́ nu sọ̀hún bẹ́ẹ̀ rí ẹjẹ́ ìsànfọ́ fún yín sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ bá jáàjẹ́ èmi gan emèrè pupara kú ni mí bẹ́ẹ̀ fò lóru wọn fò tẹ̀lé yín tẹ́tí gbọ́ n yóò fò. ẹ ẹ ṣòwò pé látàárọ̀ náà ni mo ti ń bẹ̀rẹ̀ pé kó jọ sórí kì í ṣe pé mi ò máa jẹ owó yẹn gbé máa fún ẹ lówó ẹ bá mi sọ fún mọ́mí ẹ gbé máa wá fún wọn tó bá máa fi di ìwòye ọjọ́ mẹ́rin. yé yé wọ́n tún ti dé o kò fẹ́ bẹ́ sọ fún yín ah! tó ṣe pé kẹ máa kọrin ẹni ní kí n padà wá ọlá ní kí n padà wá ẹ ti wá ń ṣe bí olóòsì ó ń ṣe bíbí kí n dìgbà dúpọ̀ ìbẹ̀sẹ̀ wà ń bẹ̀ yẹn ìyá mi ló tutù o ẹ̀yin náà sì mọ̀ bẹ́ẹ̀ èmi ò tutù rárá sẹ́mọ̀ sẹ́rí lónìí bó dẹ́kẹ̀ jì ni bó dẹ́kẹ̀ yá ni mi ìṣẹ̀fẹ́ wọn gba owó mi lọwọ yín ní òní ṣẹ́tí gbọ́ èmo bẹ́ẹ̀ mi lẹ́bi ó ṣe ó ṣe mí kí n dìgbà júlù yín màmá ó ṣe mí kí kí kí kí à à kí ló ṣe ẹ wọlé ọmọ òkú polongo ja o. kí ló ṣe ọ́ ń pariwo lé àgbàlagbà lórí báwọn sọ́ọ̀mọ̀pọ̀ rọ́ǹgì ni. ó náà. kí ni tó ṣẹlẹ̀ tó fi ń bú ìyá àgbà báwọn. ọ̀dà tàfà ẹ̀dá kò mọ̀ bínú èmi náà mọ̀ pé ó rọ́ǹgì ṣé ẹ rí màmá yìí wọ́n ti jẹ̀yà mi lówó láti bí òṣùpá kan wọ́n sì fóònù dóònì wọ́n fọ̀là dọ́là òun ló ní kí n wo kónkó mọ́ ọ lónìí pé kí n gbowó mi ẹ dákun. torí èèyàn jẹ́ ọ́ lóòlò ṣe ń pariwo báwọn èló gan ni wọ́n jẹ́ ọ́. ẹgbẹ̀rún márùn-ún. ẹgbẹ̀rún márùn-ún ah, owó sìgá owó sìgá lọ torí ẹ̀ ń pariwo lé màmá lórí. torí ẹgbẹ̀rún márùn-ún ló ṣe ń pariwo lẹ́yìn ìyá lórí ṣé wọn mọ tí ń ṣẹlẹ̀ ń lù ni gbogbo olú gbogbo olú lọ́dún ti dàrú àwọn eléré ìwà gan wọn ti fi gbogbo ayáwó bó ṣe wà yìí ọjọ́ gbèsè bàbá rẹ̀ jẹ gbèsè tí ó san bí bàbá rẹ̀ bá kú àbí bọ́ọ̀ bá ilé kú gbèsè tó jẹ bọ́ọ̀ bá ilé san àwọn ọmọ rẹ̀ san àwọn ọmọ rẹ̀ san gbogbo wọn ló ti fi yáwó bọ́ọ̀ rẹ̀ ń tọ́jà gbèsè kó ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ìlú ò bẹ́ẹ̀ sì ni ìlú ò sanje jẹun kú ẹ lẹ́yìn ìwọ gangan tó ń wò olójú bútúbútú ṣé ìwọ gangan ò jẹ gbèsè ni. ẹ wò ẹ tiẹ̀ filẹ̀ o ẹ bá ń bí ṣó ò jẹ mí gbèsè ó jẹ mí gbèsè mo ní lo ẹ̀dì fún kó gbà tí ò jẹ mí gbèsè. ẹ dẹ́kun bọ̀dá Tàfà bọ̀dá tó ń sọ̀rọ̀ bí tó sọ níbi gùnù kò yìí ń jẹ wọ́n lówó. a sórí rẹ ò burú tí mẹ́lẹ̀ gbá ojú ẹ wò fẹ́rẹ̀ rẹ bàbá rẹ ó máa jábọ́ ńlẹ́ ni. ìyá ẹ fọkàn balẹ̀ tàbá ti dé ní ìsìn tàbá ti àtàfọ́ à ń do everything sóye romi ntọ́ jagbára rẹ lọ lọ fẹ́ mọ try inú ìlú wa inú ìlú tẹ́mi ọkọ̀ ìlú ń gbé wọ́n fẹ́ máa so power wọ́n fẹ́ máa ṣe jagbára rẹ lọ ó ti wá ṣe ohun tó jagbára rẹ lọ báyìí ní ìsìn ó sì rọ́ǹgì ó ti wá ó ti tàpá sófin wọn. ọ bọ́dọ̀ tàfà. ó ti rúfin ọkọ̀ ọ̀dùn kèké ìlú ẹ̀dì fún ni tàfà. má lo ẹ̀dì fún bí wọ́n bá lo ẹ̀dì fún olè kú ká tó débi àná ẹgbẹ́. Ah, ọ bọ́dá ta fẹ́ dá kù. jẹ́ n gbé ọ lẹ́rọ̀ o jẹ́ n gbé ọ lẹ́rọ̀ o jẹ́ gbé ọ lẹ́rọ̀ ah, ẹ bàbá ti gbé mi lọ. olúwa ni ó kò sí ìjọ ṣẹlẹ̀ fún ọmọ ìbàdàn ọmọ wọn lẹ́kọ̀ọ́ ni ó yà kọ ẹ wọlé ẹ mọ ṣe fàájì yìí o. tí n bá rí ẹ tó gbẹlẹ sórí ọlọ́fìnfin tí mò ń fi yìí tí n bá fi wò ẹ gbogbo ara ẹ báyìí ló mọ̀ sára ẹlẹ́lẹ́yà burúkú. à ń bú ya àgbàlagbà tọ́ba ọ̀ ń pariwo eré ayé rẹ bọ́ lẹ́nu. ọ̀ ń pariwo lé àgbàlagbà lórí torí five k. ẹ tiẹ̀ filẹ̀ wá ṣé wọ́n mọ̀ pé balẹ̀ ó nófin tiẹ̀ ìlú nófin tiẹ̀ ní tàfà tiwa náà dẹ̀ nófin ti tiẹ̀ ẹ̀ẹ́n ó wá tápà sófin tàwa tiwa àbí ó tójú ẹni tó bá ṣe bẹ́ẹ̀ rí ojú ẹ̀ máa rí lẹ́nu. bí baálé ṣe lágbára tó ń lu yìí bí tàfà bá ń pàṣẹ lọ́wọ́ baálé ó dàkẹ́ ni hmm. sọ́ọ̀mọ̀ pé ń tọ́ ṣe ń rọ́ǹgì ni. Eh, eh, eh. bọ́ọ̀ bẹ́ẹ̀ lè gbélé ìrí ayé rẹ bọ́ lẹ́nu àbí ọ̀rọ̀ǹgì ni. ọ̀rọ̀ǹgì náà. ọmọ kò rúùdù ó sì rọ́ǹgì gan-an wọn bíyà ọmọ náà níbi tẹ́mi tàfà ń bẹ ẹnu ìlú níbo mo ti rúdù dé tẹ́lẹ̀ mi ọmọ rúdù tó bá kanlẹ̀ níbo lèmi ti rúdù dé tẹ́lẹ̀ mi ọmọ rúdù wọ́n à ń ṣe fèlèfèlè àti ń bọ́ sọ̀ ń ṣe bí ẹni kọ́ lági èló lọ pé màmá òun jẹ́ five k àbí ọ̀yá wò dáadáa látò ní lèmi wọn jẹun five k báyìí ní ìsìn ẹ mi fẹ́ mọ́. lọ́wọ́ ti ní ìjòwò rẹ̀ wá gbà lọ́wọ́. Ah, ọmọ yọ̀ǹda sa. ọ yọ̀ǹda bẹ́ẹ̀ni. ọdẹnu rẹ̀ bẹ́ẹ̀ni. ọdọ rẹ̀ yéé mo yọ̀ǹda mo yọ̀ǹda. olówó yọ̀ǹda. ah olúwa mi mọ́jọ́ gbé lẹ̀ ah bó ṣe ń ṣe mí bíi kó gbé dání fọ́jọ́ méjì ni kó rùn ọmọ pa kọjọ́ ọmọ pa kí ìdìtúmọ̀ ṣẹlẹ̀ lórí. èmi tẹ̀ ń wo pé kó dalẹ̀ pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ni. ìyá ṣàánú rẹ̀ ìyá kan ló bí òun náà ìyá rẹ̀ ọ̀lẹ́kọ̀ọ́ ni ó jẹ́ kóun náà lẹ́kọ̀ọ́ bàbá délé kọ jíṣẹ́ fún ya rẹ̀ pé tàfà bọ̀ ọ wí o ọyà gbé lẹ̀. bàbá tàfà bàbá kàn lẹ́sẹẹsẹ bàbá rẹ̀ fọ́ ń lẹ́nu ọyà jẹ́ wọn wù ọ lọ. adélé. àwọn ọmọ ìwọ máa fún ẹran ìlú oúnjẹ wọn kọ̀ wọ́n fún ṣé wọ́n mọ̀ pé ìṣèyàn ṣe ẹranko ni ah! Ah! ẹ rí nígbà mo ti ń gbárù rẹ̀ mọ̀ pé wọn fún lóúnjẹ ni ah! kí ni mo kò lè jàwọn eléyìí tó bá lè jẹ́ ni yóò ti jẹ́ ń bọ̀ bí n bọ̀ wá ń tọ́ wa. Sorry. ọ̀dọ̀ lójú pẹ̀lú abalẹ̀ ojú mi báyìí ni balẹ̀ ṣe tó wọlé. ọyẹ ẹtù ẹtù ẹtù kẹjá lọ. tú ẹ ẹ sàkúwa ní otú. àwa la ni balẹ̀ balẹ̀ ló lè wá. ẹ ní ọtú ẹran. Ah, tàfọ́ o lè bá mi sọ̀rọ̀ tí. àkúmọ̀ ah, bóyá yóò dùn náà. sàkútù tù tù. ẹran tẹ̀lé wò. ariwo sì ni ariwo ti ń pa. nígbà tí ẹni bá ń pa ẹran bò ní. nígbà mi ẹni dà irọ́ o ta ló tó ẹran ta ló tó ẹran. bàbá ẹ ní ọmọ yìí. ẹ má sọ pé ẹ má wù pé mo sọ fún yín o àwọn tàfà àwọn ló tú ẹran yín ẹ tó kí mo kó o báyìí mo fi wọn tó ń tu tàfà lọ́wọ́ àtúnyànà tàfà ló dáná bì ẹ gbà fún mi kí mo wà lọ́wọ́ ọmọ yìí tẹ́yẹ tí mo so wẹ́lẹ̀ fúnra la mi tí mo fẹ́ pa fọ́mọ ní tàfà wá tú ẹ ẹ mọ̀ gbà mí tàfà wọ́lá dé o tàfà o. wọ́n gbèdé wọ́n gbèdé tàfà o tàfà o ẹ wọ́n gbèdé ìfowópamọ́ ìfowópamọ́ ọkùnrin jàjẹ́ ọlọ́dún tó tó bọ̀ lẹ́yìn. Acelera sàjẹ́ bàjẹ́ jẹ́ òjàsílá o ẹgbẹ́ ah, sàjẹ́ ah, ah. bójú èèyàn lọ gbé wá fún ọ bó ti pa jù o bó ti pa jù o dájú bá ti pa jù lọ́wọ́ kan bá ti pa jù ẹgbẹ́ sọ ọbẹ̀ sọ àti pàdé ẹ̀ náà. ọkọ lu sùúrù bù wọlé kí n máa ṣe di ẹran tí mo fẹ́ tí mo fẹ́ pa fọ́mọ tí wọ́n wá dọ̀bẹ̀ tó kìbọ̀lẹ̀ tó gbé lọ. ṣé tàfà. ẹ tàfà yìí. ọkọ lu ẹ ṣe sùúrù ni ọkọ lu ẹ̀yin náà fúnra yín ẹ ti mọ ìwà tàfà tẹ́lẹ̀ kì í ṣe pé tàfà ṣe bẹ̀rẹ̀ wàyí lónìí ẹ ṣe sùúrù ni o kò sí ní tẹ́ ṣe. ọ̀tún ọ̀rọ̀ ló délẹ̀ yìí torí ó dé bólúgbó mú mọ́ra. olúgbó lọmọ tó dé tó fi mú mọ́ra. ó dé báyẹ̀ sà ó mú mọ́ra mi tọ̀dọ̀kún lè lálódé yìí o. kí ló dé. balẹ̀ ẹ ló mú mọ́ra bíi bọ́ọ̀lù ni. ṣé mo jẹ́ goli ni àbí kí ni sọ lẹ́nu tí ó dùn yìí kí wọ́n fẹ́ mọ́ mọ́ra. ẹni sọ jẹ́ goli. ẹ̀tàfà ti ń ṣe tolúgbọ́n fún ó ti ṣe tààrẹ̀ sà tẹ̀yìn ọ̀ràngún lóde yìí. ọ̀dà. ìgbà àtàfà ń gèmí gìrà. balẹ̀ yasin wa wèrè lẹ́hùn. ká má pọ̀ ìwà wèrè lẹ́hùn ẹsẹ̀ á sí ẹran ẹsẹ̀ ẹ̀ sí ẹran ẹsẹ̀ wà lè bọ̀ ẹran ara ẹran yóò lọ́ra nà. balẹ̀ balẹ̀ kí a dúró yín kó ṣe irú ẹ kó máa ṣe irú ẹran báyìí kẹ má lè bọ̀. ẹ ẹ mọ̀ pé baálé ọ̀dọ̀ wò lù ú ná àwa àdúrà náà la máa bo ẹran baálẹ̀ ẹ ìkòjọ sàn àṣèrówó dájọ ẹ má bínú. balẹ̀ àwa láàmú wa ẹ̀yin láàmú ọba ìjọba tó ń wá bí báyìí bẹ́ẹ̀ lè bẹ́ràn yín lọ tí ò lọ́ra nǹkan ṣe yín o ṣé tàfà wá kéré ni kí tàfà máa jẹran tí ò lọ́ra á lọ fẹ́ mọ lọ́ra jẹ. ṣé ẹran tẹ́ ẹ ra. mo mọ̀ ti pa ṣé ìgbẹ́ ti kún ni. Ah, ìrẹ́ràn mi ní ẹgbẹ́ lọ́sí ẹ̀kọ́ tán méjèèjì lọ́yìn ẹ dákun. Ah! kí ló ṣẹlẹ̀. ọmọ yẹn ọmọ mi. ṣé ẹ tán ni. Ah! ẹ ràn mí lọ́kùn yìí èmi kò kún wẹlẹwẹlẹ. àgbàdo ṣé ẹ tán ni. ṣe ṣe tó tán gbà ni. ẹsẹ̀ jẹ́ màámù ni àbálẹ̀ lẹ́yìn ìmáàmù gan wọn gbọdọ̀ pẹ̀rẹ̀ láàrin ìlú kó pín tán méjì lòun ó kò wọ́n yà fún lápá kan ni. lórí ẹran tèmi. ẹ ẹ wo ọkọ lu eh, hmm. kí wàá ní ìdí tẹ fi ń gbọ́ tẹ ń pariwo ìgbà tẹ́ mọ̀ pé ní eléyìí lẹ́nu tẹ́ fẹ́ sọ kí ló tẹ̀ sọ fún tàfà nígbà tó wà níyì tàfà lọ tán ẹ wá ń pariwo ẹ gbọ́. ẹ bá Mustapha ó ń bọ̀ ń bọ̀ àwọn ìran dẹ́dẹ́ o ó ń bọ̀ ń bọ̀ àwọn ìran dẹ́dẹ́ o kò sí nǹkan mi tó jẹ́ kí n pè ọ́ torí Mustapha yìí. torí Mustapha tún ni ege kí ló tún ṣe èmi di ẹran mú di di àgbàlá rẹ èmi báyìí ọkọ ọ̀lú ọmọ rẹ sì dúró sí lọ́ọ́ ní pàjẹ́ lẹ́ran tí mo sọmọ́lẹ̀ tí mo fẹ́ tí mo fẹ́ pa fọ́mọ kí ló dé. balẹ̀ ẹjọ́ Mustapha ọ̀rọ̀ ni balẹ̀ sọ̀kalẹ̀ báwo ni tiẹ̀ ṣe jẹ́. ẹ má da balẹ̀ lóhùn darí bá mi. balẹ̀ jẹ́ Portland. balẹ̀ kan parọ́ mọ́ wa nínà. ṣèbí jẹ́jẹ́ la jókòó lábẹ́ tèmi àtàwọn ọ̀rẹ́ mi a sì rò pé ọjọ́ ìfẹ́ dry kí la fi ṣe táfi ṣe sọ́jọ́ sọkútù yọ̀yọ̀ sàkúrà wa gbé sí mi létí pé lẹ́ǹkùlé balẹ̀ o òun rí ẹran kan bẹ́ẹ̀ o. sàkúrà ọ̀rẹ́ ẹ̀ mi yẹn láti mọ̀ bọ̀ ya. báyìí ṣe dẹ́ǹkùlé balẹ̀ nìyẹn abẹ́ran bẹ́ẹ̀ lóòótọ́ a sì mọ̀ pé baálẹ̀ ló ní ìlú baálẹ̀ ló ní wa àwa la ní baálẹ̀ a sì tú ẹran a gbé e lọ a sì sún a jẹ. ẹ jẹ. kì í ṣe pé a jẹ́ ń o a sì ká tó jẹ náà ni o. bàtẹ́pá kì í ṣe pé bóyá ẹ ẹ ẹ gé ní ẹ wá ẹ wá ń ta fáwọn èèyàn bí wọ́n ń ta ògúnfe balẹ̀ ṣe ń listing gbàtẹ́ tún ṣe ẹsẹ̀ láàrin ara yín ẹ bù fúnra yín ẹ bù ẹ̀ta ẹ bù tá àṣà wíwà tó yàn ta nǹkan alámọ́lá. pín ẹ kíkẹ́ bẹ́ẹ̀ tí ẹ ta ẹran yẹn. àwọn ìtẹ̀ràn. balẹ̀ ṣe tún listing ẹ jẹ́ tán kò kò dẹ́ fàjà ẹ bu ọbẹ̀ yẹn láàrin ara yín ẹ pọ̀ ẹ tó mélòó tẹ jẹ. a pọ̀ náà àwa bíi sẹ́mi a sẹ́mi. ẹ gbá láyé tó sọ yìí ṣe bọ́rọ̀ lọ́mọ sọ lẹ́nu ẹ̀sùn ẹran mọ́lẹ̀ àwọn ọmọ tu ebi ń pa àwọn ọmọdé pa wọ́n ti jẹ ṣé yẹn wá tó nǹkan vanity upon vanity nílé ayé kí ló wà nínú ẹran káwọn ọmọ sí ẹran jẹ nígbà tí kì í ṣe pé àwọn pa àwọn lọ fáwọn aráàlú àwọn lọ fáwọn alámàlà báyìí mo mọ̀ pé irú ọ̀rọ̀ báyìí lè pè mí sí mi ní àtẹ̀yìntì bàtà yìí máa sọ̀rọ̀ sí ká ní ìṣe pé bóyá ọmọ farabalẹ̀ orúkọ n tẹ sọ ni pé ọmọ ẹran yóò ta ọ lọ olólọ tú olóta tó ń lò lẹran ní kinní kan ẹ̀gbọ́n tóbi ó fi bọ ẹ̀gbọ́n tẹ jẹ àbí ó fi bọ àìmọye ẹnu. réètì tó bá lọ jẹ́ pé bó ṣe mú ẹran yẹn ó lọ ta réètì tí màá fi ń nọmọ mi àyà yá já. dákunjẹ gbọ́dọ̀ jáde ọmọ rẹ sọ pé òun mú ẹran òun mú ẹran kan òun pa òun ha ṣé jésù ló bí ni jésù ló mú àkàkàn tó fi bọ́ ẹgbẹgbẹ̀rún èèyàn ṣé jésù ló bí ni ẹnà tí mo fẹ́ pa fọ́mọ ṣé mo gbọ́ná sọ́dọ̀ ilé kí ó ní lọ́lọ́ pẹ̀rẹ̀ wòlíì mọ̀ ni àbí mo sọ fún ọmọ fẹ́ fi sàrà àfọkù ọ̀rọ̀. wò ó ó dà yín pé àbí gbogbo tá à ń sọ yìí àbí bí o ṣe. ẹ wo ẹ wo ẹ wo ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ torí ẹ má bínú. ní ìbínú kọ́ bẹ̀rẹ̀ padà fún mi. ẹ ṣe sùúrù o gbogbo kọ́tẹ́ sọ ni mo lóhùn mi kì í da sí. kí la gbé kí lẹ jù. ẹ wo ẹ mọ̀ kọ́tọ́ ṣẹlẹ̀ ọkọ̀ lu ṣé ẹ rí tí bàbá Mustapha tó bá jẹ́ pé bí ẹ ṣe wà yìí níbi tẹ́lẹ̀ bá rọ̀ ọmọyìndé yìí wípé agbára yín kọ wípé kò lè gbé ọ̀dọ̀ balẹ̀ lóhùn yìí pé kẹ́ ẹ mú kẹ́ ẹ mú wa kó bá yín máa tọ̀ kó tí wà láà ẹ̀yìn ẹ̀gbọ́n lọ́wọ́ wọn kẹ́ bá wọn tọ̀ á dẹ̀ mọ̀ yín lọ́wọ́ lágbọ́n lọ́wọ́. èmi sọ pé kí balẹ̀ tọ́ ta ni. ṣé mo dá sùkúù lẹ̀ bíbú àdáwò tiẹ̀ ṣé mo dá ní kí n ṣe fọ̀ ṣé nǹkan ṣe léyìí ni. èèyàn rẹ̀ kò yẹ book by cover bí wọ́n máa ń ṣe dress ìyẹn mọ̀ pé irú tó lè máa sọ̀rọ̀ ọlọ́run ọ̀rẹ́ ben your dressing is, is okay but your dialogue is wrong. Amen. that's all right ẹ tún bọ. bàbá ah! pẹ́ń bí ohun tí ò dá balẹ̀ yìí wọ́n ní no madam, ẹ wá tọ́lọ́dọ̀ balẹ̀ balẹ̀ náà máa dá wọn ní torí pé o mú ẹran tí wọ́n ṣe ẹran di bàbá. ìṣọlẹ̀. tó o bá dìde mbẹ́ o máa fi bẹ́ẹ̀ fọ fèrè èmi mo sọ bẹ́ẹ̀ fọ mo bá wọn lọ ní kó dìde wá dìde èmi mo ní báyọ̀ pọ̀. balẹ̀. Eh? kọ́mọ mi má bọ́ ta. kò ní bọ́ ta. torí kí ni ṣé ó jalè ni. kì í jalè báyìí. nsọ́ jalè mọ́ ní kọ́mọ. ó oh, sọ bẹ́ẹ̀ ó oh, sọ bẹ́ẹ̀. mi ní fẹ́ kọ́mọ ìbínú kó rí yín fi hàn. síta ni. torí ẹ̀ mo ṣe ni kó máa lọlé kó tó di pé inú bí n tẹ́ ń fabọ̀ lẹ́sẹ̀ yìí n tá pa yín ò ní ka ni ò balẹ̀. kó bínú sáà ni lọ́wọ́jú tèmi balẹ̀ kó bínú. ẹ dákun ẹ fún mi ń ṣẹ́jú ẹ jẹ́ n pidán fún baálé. o fẹ́ pidán àbò fẹ́ sọ̀rọ̀. o fẹ́ pidán fún baálé. ẹ ò lè tó bá mọ̀ pé ò ní pẹ́ tètè pidán yẹn kọjá lọ pápápá. ó pidán fẹ́ mi èmi bá yọ ọkọ ọ̀nù ó tó bẹ́ẹ̀. baálé sún fún mi sún fún ọ láwọ èjìgbà ilẹ̀kẹ̀. kí ni. parada wọn bọ̀ lọ́wọ́. ẹ wo ẹ ṣàmùkọ́ ní sọ́tẹ́mi wẹ́ẹ́dọ̀ torí ọlọ́wọ́ ẹ̀dá mi. baálé ìwọ̀nba ní ẹni awí fún ọba jẹ́ ó gbọ́ bá a bá sọ̀rọ̀ fún ni ó yẹ àgbà kópin pẹ̀lú bẹ́ẹ̀ ṣe long tó ẹ ò bẹ́ẹ̀ ṣe ga kí ló ọmọ yìí máa sọ ẹ́ di small cradle boy ẹ wò ó lọ́wọ́ ẹ wá di ẹ ju ọmọ ẹ ju àtẹwọ́ kan ṣo lọ lẹ́dà bí òkèlè yìí ṣé bó lè ṣe ń wò yín sí yìí tinubu àbí kò lè sọ yín sẹ́nu kó yín. ẹ dákun ẹ mọ̀jọ́ sọ mí ẹ dákun torí ọlọ́run kó dáhùn padà bí mo ṣe wà ebi bú kò ní í pa kọ́mọ sọ mí sẹ́nu ẹ dákun. sọ iṣẹ́ gbogbo ara tá à ń wí nìyẹn. Oh, oh, oh. ẹ wo ẹjọ tó lọ́yẹ̀ níṣẹ́ oníburúkú o èmi mọ̀ pé máa lọ àmì fagun báyìí o ẹjọ tó lọ́wọ́ ẹ ṣàánú mi ọmọ kọ́ńtù àti gbogbo àwọn bíbọ̀ kẹrẹ báyìí o. mo ní kẹ́ ẹ ṣe sùúrù kẹ́ ẹ má jẹ́ kó ọmọ bínú ọmọ bínú ó sọ yín di kékeré òun ló mú yín sáré àtẹ́wọ́ yìí. báàmì ń ṣe bíbí kí n jẹ baálẹ̀. má jẹ ẹ mọ ẹ̀gbọ́n tó ní ebi ti ń pa òun. ẹ wo bó bá fẹ́ jẹran ẹran pọ̀ lágbàlá rẹ pété tó lè jẹ ẹ ẹran pẹ lágbàlá mi ìtọ́ba wo ni ọjẹ ìtọ́jẹ bíbọ̀ tọ́jẹ dídí dákun. Mustapha bó ti ń kébi pa ẹ tó má jẹ balẹ̀ ṣe sùúrù ṣùgbọ́n jùlọ lójú ṣàánú ojú àwọn náà ṣàfọwọ́fà àti pé insult ló máa jẹ́ fún personality èmi àtàwọn aráàlú wípé eh, because gbogbo agbègbè wa àti ìlú wa yìí àwọn èèyàn tó bá jọba àbí jẹ́ baálẹ̀ èèyàn tó ní kìmí ni òun fúnra rẹ̀ náà dẹ̀ ga ó wà òkè tó bá jẹ́ rọ ẹnu wọn tó sọ wọn tó jẹ́ kó sọ wọn di ìkókó báyìí. láíláí mi ò ní ṣerú ẹ̀ mọ́ láyéláyé kí sáà tiẹ̀ ti bọ́nú eléyìí náà ni dákun tó yẹn lọ dákun. bobi jọ torí ètò àwọn ìlú àtàwọn onílẹ̀ dáhùn padà sí ńlá tó ń wà tẹ́lẹ̀ kí o já filẹ̀ kákan gbójú fò má bínú ṣùgbọ́n jọ. dákun. ṣé ọjà padà fún mi. ọlá bá mi lẹ jẹ ní ilé kọ̀rọ̀ sí bá mi lẹ́nu bí ẹ bá ṣe bẹ́ẹ̀. wọ́n bẹ́ ọ wọ́n bẹ́ ọ. sọlẹ́ wọ́n bẹ́ ọ. kí ló ṣẹlẹ̀ ẹbí mo wà bí ẹbí ẹbí ẹbí ni ọ ẹbí ni mọ́lẹ̀ ẹbí ni mọ́lẹ̀ ẹbí fẹ́ lùkọ́ ẹbí fẹ́ lùkọ́ ilé ọ̀dẹ́ ẹjọ́ bàbá onílé ẹjọ́ bàbí lẹ́sẹ̀. Tapare. Tapare. Tapare. Tapare. Ọkọ̀ ìlú. Ọkọ̀ balẹ̀. Tapare. Ó yá mo ní sọ́ọ̀lì sàlà bèbè síkò. Sọ́ọ̀lì sàlà bèbè síkò. Kí ló ń ṣe báyìí? Ẹ ẹ́ tó bá yẹn náà ó dàbí ìjà àbúrò. Ìyàwó gba tó kí tó kọ́ láyé fi kọ́kọ́rọ́ jù. but ah, kí ni gbogbo eléyìí náà kí ló ń ṣẹlẹ̀ ń bí. ṣé o gbọ́ ṣé o mọ̀ pé ọ̀gọ̀dọ̀gbọ̀ lọ wọ́n ní ìbẹ̀rẹ̀ mọ́ta padà. Ah, jọ nítorí ọlọ́run ìgbà wo ni dáàdì mi ṣòfin yẹn tí mi ò dẹ̀ gbọ́. Ah, dáàdì tiẹ̀ ní balẹ̀ ta fásitì. owó ọlọ́kọ̀ ó yà ìwọ́lọ̀ bọ́lẹ̀. womi jọba sì sin mẹ́mọ́nì rẹ o ò gbọ́dọ̀ wọ bímọ sọ́jí gbá ẹ dá kí ẹ padà fún jàre irú nọ́ńsẹ̀nsì wo ni. bọ́ọ̀dọ̀ bọ́lẹ̀ wòmí ẹ dá kí ẹ padà fún jàre irú òṣì. Ah! bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ yọ̀yọ̀yọ̀ kíákíákíákíá bọ́lẹ̀ wòmí. wòmí. rìfásitì tẹ́lá náà. o ti gbọ́ o ti pàṣẹ padà sẹ́yìn. bọ́lọ̀jọ. ẹ lọ mú kọ́kọ́ rẹ̀. débọ̀dì rẹ kó máa lọ. ẹ ọ̀yà wọlé kọ́lẹ̀. àwọn oníyà. ó yá wọ́n lùlù. Kálẹ̀. ọ̀sẹ̀ tó sọ wá rẹ̀ fún ọ tó o bá délé lọ́wọ́ wọn pé ta ni baálẹ̀ ta lọ́kọ́ lu. Can you imagine òun rán mi sí dádì mi ló máa six ní mẹ́mọ́ ní rẹ̀. ìran sílé mo ṣàlàyé ọ̀rọ̀ fún ọ ni kọ́ ọ sì béèrè tó ọba ìdílé. sábà náà. yóò sink sínú mẹ́mọ́nì rẹ mọ́ ọ lọ. sábà náà. tafa rọ́bọ̀dọ̀ dandan ti ṣẹlẹ̀ lábàá yìí o. èwo ni kí tàfà máa ṣòfin kán sì máa fọwọ́ lálẹ́ àtàfà lójú. dandan àdánù o irú ọmọ ọlọ́kadà kò yẹ ká jọ lọ. ó yẹ ká dáná sun ni sọ ma lóhùn ògbọ́ pé sáfà ní ọ̀kadà gbọ́dọ̀ wọnú àbámọ́ ni. ilẹ̀ lákùnjẹ́ mọ̀ orin lọ. sáfàrò ẹ̀ sáfàrò ọkọ̀ ìlú. àwọn dáàdì mi ti wá fi àyè tó pọ̀ gbàtàfà tó fi sọ ara ẹ̀ di ọkọ̀ ìlú mọ́ yín lọ́wọ́ nínú ìlú tẹ̀dẹ̀ sì wà láyé tẹ̀ wà láyé. ọ̀sọ̀ òní bẹ́ẹ̀ o ìtàfà lè sáyé rẹ o ìwòsàn kan tá a bọ́ nínú ìpẹ́ ẹnìkan kan ọ̀ka o dákun fọlọ́màjọ ẹ filẹ̀ sáyé ẹ̀kọ́ mọ̀ sí tiẹ̀ kémi náà mọ̀ sí tẹ̀ mọ̀ tọ́ o mọ̀ dọ̀dọ̀ rẹ̀ dákun o. o ṣanita fa ẹ jọ ẹ sọ fún mi ipò wọn gangan ni kò í máa pọ̀ pọ̀ ẹ tó dì mú nínú ìlú yìí àti wípé tí ń bá wa tọ́ kí ló fẹ́ ṣe fún mi. sọ ti tọ dákun mọ tọ Tafa ló pe báyìí tó fi da alẹ garaga kò sí ní tí ò lè sọ yàn dà ó lè sọ yàn dẹkú ó lè sọ yàn dẹyẹ fi ilẹ̀ sáyé rẹ o ẹni ọba ti ju ẹgbẹ́ ìyá yẹn lọ ìdọ̀bálẹ̀ lè yẹn fi fún léwé dù mọ̀ tọ́ kò ṣeé tọ́. dadi káti wàá gbà wípé ẹ òun sọyàn dẹkun òun sọyàn dẹ tẹ ẹ mọ pagbára yín ò ká kí ló dé tẹ ìjẹ káfàlẹ àwọn agbófinró lọ́wọ́ kọ lọ fìyà tó tọ́ jẹ. kí ló ń sọ tí ó dùn yìí tàfà ló ń sọ tó òfin dàá lè gàràgà káfa kí n lágbófinró lọ. pátì òdì àdá ni amúníhòfin yẹn sáyé rẹ sọwọ ẹnì kankan ká ni èmi gan tí mo jẹ́ báyìí ọkọ̀ òlu gbó tí máa ń gbọ́ ọkọ̀ òlu ọkọ̀ òlu bí ọkọ̀ tàfà kọ́ o ọkọ̀ òlu àwọn kan ni o dákun mọ̀ fọ́rọ̀ ń gbàgbé ọ ni já fi ilẹ̀ bó ṣe wá tipa ọlọ́run fi ká ní tí mo fẹ́ bí ọ̀lẹ́bẹ̀ lè lórí nu wọ́n dọ̀dọ̀ rẹ o. ká fi ilẹ̀ bẹ́ẹ̀ ni o ká fi ilẹ̀ ká dúpẹ́ kọ́ lọ́run ni o ká fi ilẹ̀ ká fi dúpẹ́ tàfà dúpẹ́ lọ́run. wọ́n fi ilẹ̀ o àti o wọ́n dọ̀dọ̀ rẹ o wọ́n bì ọ́ ni o. nílẹ̀ yìí o. Oru tàfà mú wa. Tàfà ń lọ nílẹ̀ yìí o. Oru tàfà mú wa. Tàfà ń lọ nílẹ̀ yìí o. Oru tàfà mú wa. Tàfà ń lọ nílẹ̀ yìí o. Oru tàfà mú wa. Tàfà ń lọ nílẹ̀ yìí o. Oru tàfà mú wa. Tàfà lọ nílẹ̀ yìí o. Oru tàfà mú wa. Tàfà ń lọ nílẹ̀ yìí o. Oru tàfà mú wa. Oru tàfà mú wa. wa. Bàbá lọ nílẹ̀ yìí o. Orúta bá mú wa. Bàbá lọ nílẹ̀ yìí o. Orúta bá mú wa. Bàbá lọ nílẹ̀ yìí o. Orúta bá mú wa. Bàbá lọ nílẹ̀ yìí o. Orúta bá mú wa. Bàbá lọ nílẹ̀ yìí o. Orúta bá mú wa. Tàfà lọ nílẹ̀ yìí o. Orúta bá mú wa. Tàfà lọ nílẹ̀ yìí o. Orúta bá mú wa. Tàfà lọ nílẹ̀ yìí o. Orúta bá mú wa. Tàfà lọ nílẹ̀ yìí o. Orúta bá mú wa. Tàfà lọ nílẹ̀ yìí o. Orúta bá mú wa ẹ ti ẹ̀gbọ́n tí mò ń sọ àlọ́ ti tó ẹ̀yin ọ̀dọ́ ẹ dúró. ó tó ọ̀tún àgbòye ẹ wọlé kẹ́ ẹ pé baálẹ̀ fún wa. ẹ ẹ dákun ẹ̀yin ọ̀dọ́ baálẹ̀ ò sí nílé ń tẹ́ ẹ bá bá wa ẹ ṣàlàyé fún mi n ó jíṣẹ́ fún baálẹ̀. ẹ ó dáa bẹ́ẹ̀ ọ̀tún ẹ̀yin àgbálẹ̀ bọ̀ ẹni bó bá dórí olúfimọ́ a máa fi mọ ni galegale tàfà ti pọ̀ dúnú ìlú yìí ṣóun nìkan ni. bàbá olóye ọ ní má fòkò mi dáná ọjọ́ kan là ń kọ̀ ṣé tàfà nìkan ni bó ṣe ń gun ọmọdé bẹ́ẹ̀ ló ń gun àgbàlagbà ó ti sú wa. ẹ̀yin ọ̀dọ́ ṣé ẹ rí gbogbo ohun tẹ́ ẹ sọ pátá gbogbo ẹ ló wọ̀ mí létí ó sì yé mi àmọ́ mo fẹ́ kẹ́ ṣe sùúrù o nítorí oko kì í wó ruru káwa rere ẹ fara balẹ̀ ẹ fọkàn yín balẹ̀ lórí ọ̀rọ̀ tàfà gbogbo ohun tí tàfà ń ṣe lóòótọ́ àti lódodo gbogbo ẹ̀ làwa náà mọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá èmi ò jẹ́ṣẹ́ fún baálẹ̀ tó dé ọkọ̀ ìlú òsì ń lé ni àwọn olóyè tó kù náà sì ń bọ̀ tájọ fẹ́ ṣe ìpàdé pẹ̀lú baálẹ̀ ẹ lóòótọ́ lówe lówe là ń lùlù àgídìgbò ọlọ́gbọ́n ló ń jo ọ̀mọ̀ràn fúnra ara rẹ̀ náà gbọ́dọ̀ mọ̀ gbogbo tẹ́ ń sọ ìpátá ń ló yé mi tó sì wọ̀ mí létí èmi náà jìṣẹ́ fún ọkọ̀ ìlú tó bá dé mo sì ṣe ìlérí fún yín wípé a wà nǹkan ṣe sórí ọ̀rọ̀ tàfà. ọ̀tún ní kíákíá ni kẹ́ ẹ wá àkànṣe sí o torí ọ̀rọ̀ tàfà ó ti sú wa ó ń dọ́rùmọ́ wa nínú ìlú yìí. bẹ́ẹ̀ni bí ó ṣe jẹ́ kọ́mọdé olóko bẹ́ẹ̀ ni ò jẹ́ kágbà alàgbà olóko sọ̀rọ̀ tàfà yìí ẹ bá wá nǹkan ṣe sí o. ọ̀tún kẹ́yà bá wá nǹkan ṣe sí ni o bí bẹ́ẹ̀ kọ́ ohun tá a ṣe ànígbà ẹ̀yin akẹgbẹ́ mi mo wíire àbí ìwíire. ó wíire. ẹ jẹ́ a lọ tàfà lọ nílẹ̀ yìí o. oru tàfà mú wá. ẹ má oru tàfà mú wá. oru tàfà mú wá. Tuesday, Wednesday, Thursday, and Friday. Saturday na for party. Party. I dey hustle for Sunday. Sunday. Hustle for Monday, Tuesday, Wednesday, Thursday, and Friday. Saturday na for party. Oh, oh, oh, oh, Lord, I look up to you. I beg you, shower your blessing. Ọmọ akẹ́yọ́. <laughs> see me, but look how I need to go make money. Yeah. I want the ball internationally. So, if they ask you, Bàbí Yáyọ̀, àgbà anybody, àtẹ̀tẹ̀, àtẹ̀kù. Money was wá tó gbádùn ṣá. Oyè paná fàájì mọ́ lára. Eh. Bàbá àjọ, tààfà, aráàlú ti protest o. Sẹ́nìkan ah, gbégbá bò ní. Kí ló rí sọ́n protest? tàfà aráàlú sọ wípé ó yà ó tàfà ó ó yẹ kúrò nílùú fún wa ni. èmi ó kú òun tàfà mo bí ọmọ náà ẹni ọba dán o yóò forí jóná àbí wèrè ń ṣe ìyá ọmọ tó ń protest. àṣẹ wà. sàkúrà bíi ti ń dìjà rèé o bí ṣe ń bẹ̀rẹ̀ rèé o láfa. sùmọ́lí nǹkan tó wàá sọ yìí ṣó dé ẹ lójú ṣé ìjà ẹ máa kójú ẹ lẹ ṣé máa kójú ẹ lẹ kí kò lọ bẹ ni. kébi kójú mi lẹ. àbúrò fún ilé iṣẹ́ ẹ kójú ẹ lẹ nà. ẹ̀sùn tí bá kójú mi lẹ̀ tó máa lọ fi ń ràn bẹ́ẹ̀ ni. ẹ nà. wá sumọ́lí orí ẹ dàrú ni tábà lọ confam tó bá jẹ́ pé bóyá irọ́ ló lọ mú wá fún wa bá ṣe ń gún ẹ lójú gún ẹ lórí gún ẹ létí a máa gún ẹ lójú ó ti yẹ a lọ fún abẹ́kí news o. tàbá ẹ mọ mi. sọlí èmú fẹ́ẹ̀kì sọ yẹ àmọ́ ẹ mọ̀ wọ́ọ̀rì òròmọdìyẹ wọn ò máa wò di baálẹ̀ tí wọ́n lọ bá lọ́ máa ṣà mo sì mọ̀ baálẹ̀ gan kò ní fẹ́ fẹ̀yìn òróró mu kọ̀ nígbà tí ò sí èrè ẹ fi wọ́n lẹ̀ ẹ mọ̀ ṣe fàájì. bàbá bàbá ọ̀gbọ́n yìí inú ti ń bí mi o ọ sì mọ̀ pé bínú bá ti ń bí mi ọ̀gbọ́n yìí ó sì ṣe mí bí ká lọ pe àwọn ṣàjẹ́ ká kóra ká kóra délé balẹ̀ ká gún wọn ká sá wọn ká rún wọn ká rún wọn pa kájọ́ mọ̀ pé wèrè pọ̀ ńlẹ̀ mọ́ nígbà ìjà. tàfà tàfà ló máa ń dọ́ọ̀lù mi ó máa ń dọ́ọ̀lù mi tí mo tẹ̀wọ̀ bí ọ̀lẹ̀ máa tú wàhálà pé kálẹ̀ kọ́mọ̀ lọ bẹ́ẹ̀ pé ìyá ń ẹni mọ̀ta bá rí ń bẹ̀ sumaworo àbúrò ìbúkú nìyẹn ni ó já wèrè ni tàbá ń pàṣẹ wọ́n ń pàṣẹ àbúkù fẹ́ pa ẹ̀ ni wèrè sí ẹ̀ ni. kí ló ṣe ìjà àti ìjà rẹ kò tọ́ ma. èmi máa pa ẹ last. jà ìlú. ó tọ́ wájú òkú ẹni kúyẹlé blọọkì jẹ nígbà. mọ̀ ṣe fàájì jókòó mọ̀ ṣe fàájì. ọyá ẹ dákun ẹ bá ń yí orin sókè padà ọmọ dà fáwọn tó ń gbòòrò ẹsẹ. àṣẹwọ́. bàbá wa wà nù ẹni tó kò fún un. you. ṣó mẹ́tò ń bá sọ̀rọ̀ ṣáfi fún ẹ ní fóònù kódà kò ti jù. ṣó gbádùn. ó ti ẹ̀dá bàbá wọ ó ti bá fóònù mi o ó ti bá fóònù mi jọ ṣáájú mi ṣáájú mi kọ́ mi gbà ó ti bá fóònù mi. ó lẹ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́. ilẹ̀ ńlẹ̀ ẹ̀yin ń jalè. olè ni wọ́n bébì tàfà ṣe tónú lù yìí ń jalè rí sẹ́mọ̀ jalè. ẹ ti wá fọkọ pùfẹ́ ṣe wa n tẹ́ ẹ ṣe yìí ọ̀rọ̀ǹgì àbí ọ̀rọ̀ǹgì ni. gbogbo wà bàjẹ́ inú ìlú ìpátápátá ọwọ́ mi ní bẹ̀ àṣẹ wáìnì ni. ọmọ balẹ̀ ọbẹ̀ lóyè ọ̀ àwọn eléyìí kẹ́ ẹ̀ mọ̀ ń tẹ́ fóònù mi wà lọ́wọ́ wọn eléyìí. fóònù rẹ dà ó wà bẹ ó wà lọ́wọ́ ẹ ó wà lọ́wọ́ ẹ. ọyá gbọ̀bẹ ọwọ́ rẹ ń fún mi kọ́ má da fún yín láì. Ah, òun nìyẹn ó ní ọ òun ní ah, ah. òun ní. gba fóònù rẹ wọ́n bẹ̀rù bí wọ́n mú fóònù rẹ dé amẹ́ríkà wọ́n lọ fẹsẹ̀ rìn gbá padà wá. ọyá ìdìde ní ìsìn kẹ tẹ̀lé ọmọ òye ẹ tẹ̀lé lọ sí ọ̀dọ̀ bàbá rẹ̀ ẹ sọ fún pé o lè níyìn o ẹ̀yin lẹ gba fóònù rẹ̀ pé Tàfà lónìí ẹ̀ wá jẹ́wọ́. Tàfà wàhálà ẹsẹ̀ Tàfà ó yẹ kí lè fún káà lè jẹ ni pé ṣe ìyá ìyá ẹlẹ ẹ yá ẹran ojú. mo mọ̀ pọ̀ tí ń bínú já tó mọ́ bínú kanlẹ̀ fi wọ́n lẹ̀ tàfé ìbínú lọ́jọ́ jímọ̀ ó ṣàyí ọ ó yẹ tẹ̀lé. tó tán o ọjọ́ ló máa pẹ́ ìpàdé ojì náà tàwọn akẹ́gbẹ́ kó máa jẹ iṣẹ́ lọ́dọ̀ kìíní àná ó kọ́ ó gbà ó ṣe ti wá rí báyìí o ṣe ti rí o ṣe máa gbà bọ́ọ̀ nígbà báyìí kò wọ́ọ̀kì lọ́jọ́ òun so yíyọ yọ wọ́ọ̀kì lọ́jọ́ mi ọyọ ẹ tẹ̀lé ẹ tẹ̀lé. ẹ tapa ó mi wọ́n lè lọ hàn mí ah, bí wọ́n bá mú rẹ yín àwọn ọba wọn <laughs> ah, nígbà wọn ọ̀ya wèrè mọ́ ọ wọn sákọ̀ tẹ̀lé wọn lẹ́yìn wọn bí wọn re. ohun bá ní ẹ ní ẹ ṣe ọkọ̀ tàfà balẹ̀ ní àṣẹ ń bẹ lẹ́nu tàfà o igun nigun ti ń jẹbọ ènìyàn bí ajọ́ lórí o. wọ́n ní oníkankun kankun àkú apá ìlọ́kankun sọ̀rùn mo sì mọ̀ pọ́tò ló súnmọ́ baálẹ̀ torí tí baálẹ̀ bá gbéṣẹ̀ ìyálọ́jà máa gbọ́ o tí baálẹ̀ bá gbéṣẹ̀ ọ̀tún lé lórí rẹ̀ ṣé ti yẹ yín ẹ mọ̀jì àfi ẹjọ́ ẹ mọ̀jì àfi ṣègbè ọ̀sẹ̀ tí ọmọ wò pé àwọn ọmọ fowó ṣeré ọmọ sàrùmí ìkàkàdé kúkú àwọn ni wọ́n nílẹ̀ ẹ dákun àwọn ọmọ ẹlẹ́wọ̀n àṣàpọ̀n ẹlẹ́wọ̀n àṣàpọ̀n kí wọ́n lọ sinmi ẹ̀dọ̀ ẹ jẹ́ wọ́n lọ sinmi ẹ̀dọ̀ ọmọ sàrùmí ni ẹ jẹ́ agbélẹ̀ fún bàbá wọn ló nílẹ̀. àṣepa èèyàn máa ń fi sùúrù yanjú ọ̀rọ̀ ni èèyàn máa ń fi sùúrù yanjú ohun tó bá ṣẹlẹ̀ ni ìwé mímọ́ gan fi ẹsẹ̀ múlẹ̀ ó ní ká wádìí ohun gbogbo dájú ká lè di èyí tó jẹ́ òtítọ́ ọbẹ̀ mú <laughs> ṣe rí bẹ́yìn ṣe ń sọ yẹn àwọn ṣe bí o ti mọ ẹlẹ́wà ṣàpọ́n <laughs> àwọn yẹn náà. <laughs> ọmọ ọlá ò ní pe yèké ò lè tó oògùn wọlé ò lè mórí ibùsù ẹnu jókòó ibo ti ń bọ̀ èwo ah, lẹ́yìn ṣòkòtò ń gbọ́ dílé rìn. tí bó la wọn. ṣe bí. yóò gbẹnu rẹ sàn ẹ máa ṣàyẹlẹ rẹpẹdẹ bàbá wa ìyá wa bẹ ṣé wò wá yìí láti kejì mi ó lè ní wá. ẹ bàbá ibi tá a ti ń jà ọ́ lólè nígbà tí pàdé tàfà tó ti ní ká wá fẹnu ara wa sọ níbi pé olè ní wá ó lè là ń jà. ó lè ní àwọn ìnáwó èrè ò tó jẹun ni ẹ sì ní sórí rẹ lẹgbẹẹ nìkan kan àsọlẹ̀ nìyí tẹ́ ẹ bá tiẹ̀ wá fẹ́ jáàyàn lólè ẹ̀ wá gbà mí ọ̀tún kápẹ́ ẹ fẹ́ jáàyàn lólè ẹ̀rọ olórí burúkú ẹgbẹ́ yín lẹ́gbẹ̀ẹ́ títì lábẹ́ gádà lóṣòdì èkó kẹjá báàgì mọ́ la ọmọ olórí ìrẹ̀lẹ̀ wá jà lólè ẹ̀ ní bàkálẹ̀. nǹkan kan wà tí ò ṣe mi Tàfà ló sọ wípé kẹtẹ̀lé ọmọ baálé wa kí wá ṣàlàyé ara yẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ dákun ẹ jọ ṣé wípé Kàfá nínú ìlú yìí ó tún sì lè ṣe nǹkan kan tí ó dùn mọ́ọ̀yàn nínú bí ò tiẹ̀ jẹ́ kan ṣó lọ ní Tàfá pẹ̀lú tó ti fojú wa rí nínú ìlú yìí. ẹ wo ebi ni kẹ wo kí ló lè kí ló lè fa kẹyìn méjì máa jà sí obìnrin kan ṣoṣo pé ẹ fẹ́ fẹ́ ọmọ kára ò lè. ọ̀sẹ̀ lóyún lè ah, ego tẹ́ ẹ mọ tẹ́ ẹ ṣe. ìyá ló já n tí wọ́n sọ kọ́ nù ebi ìfarabalẹ̀ ẹ̀gbọ́n tí wọ́n sọ kẹ́ tó dá ni àní àwọn tẹ́ ń gbò yìí àwọn ọkùnrin méjèèjì yìí wọ́n ja ọmọ baálẹ̀ lólè wọ́n gba fóònù lọ́wọ́ ẹ̀ tàfà wá sọ wípé kí wọ́n wá fẹnu ara wọn jẹ́wọ́ ẹ ọ da o ti yẹ mi ẹ bọ kọ tó ṣẹlẹ̀ nínú yín èwo ló ń fẹ́ nínú yín epo gbogbo ló ń fẹ́ nínú yín. bẹ́ẹ̀ ká ni bẹ́ẹ̀ ká ni ẹ jókòó bí ọba yíbo òun náà yanjú ẹ bọ òun ni mo bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn fẹ́ ta lẹ́ni tó yín ó fẹ́ òun lọ́kàn gbọ̀ngàn torí jáàbò sí ìyá lọ́lọ́mọ. bẹ́ẹ̀ni ìyá lọ́jà ohun hmm? tí mò ń gbìyànjú àti jẹ́ kó yé yín ni pé ṣé ẹ rí àwọn méjèèjì yìí wọ́n ja ọmọ baálẹ̀ lólè tàfà ẹbẹ mọ tàfà tàfà ṣe rí àwọn ọkùnrin méjèèjì tẹ̀ ń wò yìí wọ́n ja ọmọ baálẹ̀ lólè tàfà ló wá sọ wípé kí wọ́n wá síbí kí wọ́n wá fẹnu wọn jíṣẹ́ kẹ́ tó dá sọ̀rọ̀ ah, ṣé bí ẹ mọ n tà ń sọ gangan n tà ń sọ òye yẹn kàn ń bẹ́lu ọ̀rọ̀ ẹ̀ ń bẹ́lu ọ̀rọ̀. ó lè ní ẹ̀yin kò sọ̀rọ̀ sókè látàárọ̀ ẹ sọ̀rọ̀ sókè ẹgbẹ́ ó lè ní tàfà ló bú iwá tàfà ló lórí nítorí ká máa jalè kiri ẹ̀yin náà lè jalè ọyà ah. tó kọ yìí ẹ tún tẹ̀lé ọmọ báyìí wọlé ah. ẹ jalè ọyìn náà wájà ẹni pé lórí burúkú ẹ. ìyá lọ́jà ẹ má sọ nǹkan kan mọ́ ṣe ti gbọ́ ẹ má sọ nǹkan kan mọ́ ẹ má sọ nǹkan kan mọ́ ẹ ti gbọ́ ohun tí mo sọ ẹ má sọ nǹkan kan mọ́. Tafa ọmọ burúkú lọ́jọ́ tiẹ̀ lọ́tọ̀ tó ti yé. ọba yẹn mọ̀ ń da gbogbo ẹ̀rú yìí. ọ̀dọ̀ tó kàn tiẹ̀ yé mi lẹ́nu nínú ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ o because kání kò ń ṣe Tafa ni àwọn kinní burúkú méjèèjì yìí wọ́n lè ti ṣe nǹkan tó máa hàn mí tàbí kó tẹ̀ ti ṣe nǹkan tó jù yẹn lọ. kí làbá máa wí kí làbá máa wí kí irú ẹ̀ lè wọlé sírú ẹ̀ la aṣọ ti tutù olórí burúkú tóbi pọ̀ lára wọn kò ní torí bẹ́ẹ̀ wù ẹ kò sísàlẹ̀. Ah, ẹ wo ẹ mọ̀ kọ́tọ́ ṣẹlẹ̀ ẹ ṣe àjẹmọ́ kó lọ sínú tubu tí bá dàbà fìdé ọmọ ẹ má ṣe àwọn ni. ìyàlẹ́gbà ẹ má sọ nǹkan kan mọ́ ẹ má sọ̀rọ̀ mọ́ ẹ má sọ nǹkan kan mọ́. lóun yọ yín o. ẹ ẹ wo bí ọmọ ọmọ ọmọ balẹ̀ ọmọ kára ó lè ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ṣebí kì í ṣe pé wọ́n ṣe ní tí ò dáa fún yín. Ọlọ́run ọtí gbà. ẹ wo lọ́rọ̀ tá à sọ lọ. ẹ̀rù ńlá tí fi kówé dókun láyà. tí ò dúpẹ́ ó dàbí ọlọ́ṣà akónilẹ́rù lọ́nà káṣà ni pé ìwọ gangan ni áńgẹ́lì tọ́lọ́run rán sí mi lọ́jọ́ yẹn because tí ò bá ń ṣèwọ ni nǹkan tá à ń sọ ẹ̀kọ́ làbá máa sọ o àwọn gáàsì wọn rẹ́dì láti ṣe nǹkan tí ò dáa fún mi mo ṣẹ̀ṣẹ̀ wá gbà wípé òótọ́ ni òwe táwọn àgbà máa ń parí pé ọmọ burúkú òun náà lọ́jọ́ tiẹ̀. àṣọ ah, ah, fẹ́ mọ wáìnì mi ni ah, ọ̀dà àkọ́kọ́ náà jẹ́ nkọ̀rẹ́ẹ̀tì rẹ fáwọn nǹkan kan ó lé mi sí ọ lóore àfọ́ ò sí ọ lóore o sọ́wọ́n pọ̀ rọ́ǹgì ni kémi ọ wà núùlù ìlú tèmi ń kọ̀ǹtró gbogbo wa wàhálà ti ń bẹ́ núùlù yìí pátápátá tàfà ló ń pòdúùsì ẹ̀ káwọn ọmọ kan wá kóra wọn jọ kọ̀rọ̀ kí wọ́n pa wọn fẹ́ mọ́ jalè ọ̀rọ̀ǹgì náà lápá àbẹ̀hùn èmi ò sí ọ lóore ara mi mo ṣe lóore so yí ọ ẹlẹ́ẹ̀kejì ọ̀dọ́gbọ́n ń pè mí lọ́mọ burúkú. rárá o nǹkan tí mò ń tọ́ láti sọ ni ó mọ̀ pé nínú ìlú wa kò sẹ́ni tí ò mọ tàfà wọ́n dẹ̀ mọ̀ ẹ́ ní ọmọ líle wọ́n mọ̀ pé gbogbo àwọn ìwà àbàjẹ́ yẹn wọ́ ló wà lẹ́bí wọn náà ṣe sọ lẹ́ẹ̀kan wọ́n mọ̀ pé jàgídíjàgan ni ẹ ó mọ̀ táwọn èèyàn bá wá gbọ́ wípé ìwọ tó ti ń ṣe àwọn ìwà burúkú tí ò da yẹn ló ti wá ṣe nǹkan tó ti wá dùn wọ́n yàn ló ti wá gbà mí lẹ̀ ó mọ̀ tá a bá sọ fáwọn èèyàn pé ẹnìkan pàdé mi ó ṣe nǹkan ìwọ náà máa rò ìwọ tí wọ́n ń dẹni tó ń gbà yàn lẹ̀ so nǹkan tí mò ń try láti sọ nìyẹn mi ìsọpọ̀ ọmọ burúkú nìyẹn o. jẹ́ n tún kọ̀rẹ́ẹ̀tì rẹ fún nǹkan mi. bọ́ọ̀ bá ti fẹ́ mọ̀ pé tààfà kọ́ mọ̀ fọkọ̀ lùsì. bọ́ọ̀bà ti fọkọ ìlú sí ọ ti rọ́ǹgì o. o ti yé mi ọ ní pínyìn èkè wọn ò ní gbé ọ ní sófò dànù ọ tún wá ní búrókì. <laughs> Tafa ní nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ inú mi á tó bá lè ṣe fún mi. Ah, tọrọ nǹkan lọ́wọ́ mi ṣé lóòótọ́ àbọ̀ ń ṣeré. Hmm. ọ̀yá béèrè gbogbo ohun tó bá fẹ́ ń fọ̀ tàfà ló jókòó. <laughs> mi dẹ̀ fẹ́ kó bínú tí n bá sọ nǹkan tí mo fẹ́ tọ́ ọ. àà ìbínú kẹ bí wọ ni ìwọ lọ mọ iye ara rẹ tàfáfọ́ fún ọ gan àwárún fún ọ gan ìmọ̀ fi ọ lálàgà ń gbà mí tọmọ lémi kí inú ọgbà àwọn fúláwà ń báyìí ọ̀yá béèrè. tàfà tí wọn náà bá wúra ẹ dáadáa wàá rí i pé ó dá lọmọkùnrin bẹ́ẹ̀ ni ó ga ó sì wọlẹ̀ so wọ́n á rò pé pẹ̀lú bí gbogbo àwọn nǹkan ara ẹ̀ ṣe pé gbogbo ẹ̀ ṣe dáa yẹn kí ìwọ náà kó túnwà ẹ̀ ṣe kó jẹ́ kí ìwà ẹ̀ dáa gbogbo àwọn jàgídíjàgan yẹn kó kó rí gbogbo ẹ̀ bọ́lẹ̀ gbogbo pé ìwà àbàjẹ́ nùlù yẹn kó rí gbogbo ẹ̀ bọ́lẹ̀ kó dẹdẹnu àtúnbí kó wá lè à tó bá lè fi gbogbo yẹn lẹ̀ báyìí gbogbo ìwẹ̀ á pé ẹwà rẹ̀ á tún jáde sí dáadáa. ẹ mọ wáìnì mi Tafa wo ló fàìn àwọ̀ fàìn ṣé ọ̀wáìnì mi ni àbọ̀ serious ṣé mo fáyín lóòótọ́ ni ah! <laughs> ọ̀fọ̀ fàyè <laughs> ọ̀run fàyè yóò dáa fún ọ ikú ò ní pa ọ ọ ní búróòkì ọ ní gbéwèrè kan ọmọ ọlé ọmọ dáadáa <laughs> o ṣeun láì ẹ sọ wá mọ ohun tí ọ lè gba nǹkan tì lọ́wọ́ mi ní mọ̀ sọ ti yí ọ àbọ̀ mọ̀ ọ́rù. ẹ sọ fún àkókò kè lọ́wọ́ tó a lè fọwọ́ tó a. ọmọ yìí yé sọrí báyìí ní ìsìn. óyà sọrí báyìí. óyà sọrí báyìí ń bẹ ń bẹ báyìí. ọmọ baálẹ̀ bàbá tó ń bá ìpanu lọ́jọ́ kìíní àná ó gbá o sí ìbátan tó ń fọ́fọ́ bá wa. ó ti ká yín jẹ. táfà ó ti rún fáyé. ó pọkẹ. yóò dà fún ọ yá jẹ. táfà yóò dà fún ọ. ó pọkẹ. ó ní kú dànù. àṣẹ wà. ó ní pínyìn yóò dáa fún ọ. mo fẹ́ kó bá mi wọ́n kíní burúkú yìí ah, ah, kó yé disrespect mi tó bẹ̀ ṣe kúrò ń bíbá ah! ṣé mi àti ẹ̀ wà nù ẹgbẹ́ ni. ṣé jàtò smọ́lí ojú ọ lọ jàtò kéré inú ayé <laughs> ọkàn ọsàn yìí ọ ọkàn wà lọ́wọ́ ọlẹ́ ni. jàtò kéré inú ayé o. jẹ́ ká gbé tiẹ̀ <laughs> sẹ́gbẹ̀ẹ́ kan nípa nǹkan tí mo bá rẹ̀ sọ. àti sọ. So ìmọ̀ rò. a ní àṣebọ́dọ̀ ẹni kò ń wá ní láti rò ó. What the tẹ́tí inú lẹ̀ kò gbóhùn lẹ́nu ọmọ awo ẹni tó lẹ́rù ló lẹ́rù èèyàn tó dẹ̀ lẹ́rù ló lẹ́rù ẹni tó wá lẹ́rù tó lẹ́rù ó ti dé o ó ti dásẹ̀ wò lù àkókò ti tó ọmọ awo fẹ́ rìnrìn àjò. ẹ gbogbo rẹ̀ náà yé mi kò yé mi ta ló lẹrù ta lẹrù ta lẹrù. ọjọ́ tó kọrin yóò yẹ o ṣùgbọ́n kọjọ́ tó kọrin ọ̀yà ó yẹ o àwọn òrèlè o. báàmì báàmì ha omi gbẹ̀lẹ́ yẹn jà mí omi gbẹ̀lẹ́ yẹn jà mí. ìpínlẹ̀ ọ̀rọ̀ sunkún kejì tọ̀tàn. báàmì láyò. òní òní Oya, Oya, óyá gbà jẹ́. olùdó ti gbàgbé tẹ́lẹ̀. ọ̀gbẹ́ni wálé tó kún un. òní Oya, jàre. óyá jàre. ọmọ owó pọ̀ bẹ́ẹ̀ náà. óyá tayo tayo tayo tayo tayo tayo. tayo wọlọ tayo Tayo mi àtayo. tayo tayo ya ya ya ya ya. ẹ o dàn. ta ló ń rẹ wálé tẹ́lẹ̀. o ti o lè lè jàre. Ah. óyá jà. jà. ó yá. ẹyin níbi sẹ. níbi sẹ. kò ṣeré tẹ́tẹ́ tèmi ti ń ta láti inú oyún inú ọ̀yálà yáyí. ó yá ó yá ọ̀gá tọ́ọ̀dà. màá lu ayé yín bàjẹ́ mi nù. ó yá two card two card. sàméjì wẹrẹ. wàá rí èyí ni. yàtọ̀ tọ̀ tọ̀ tọ̀ èmi ló ra ayé mi. àlàyé <laughs> ah, kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀. kí ló ṣe tàfà. tàfà tàfà tàfà. tàfà. àlàyé ah. àlàyé kí ló ṣẹlẹ̀ a sì ń tayò látàárọ̀ ojú yẹ kó lé ó lé ó lé kókó alaye yóò ti bẹ́ẹ̀ dàbí kan ní alọ́ da ogbó ẹ̀rú náà kí ló eh, ṣẹlẹ̀. Eh, bàbá ti wá bóyá tó rẹ́rìn láàárọ̀ tó wá dọ̀wọ́ alẹ́ tó le koko bàbá kí ló ṣẹlẹ̀ ẹ já wa tán ẹ já wa sí. ẹ bàbá ọgbọ́n yìí yorùbá bọ̀ wọ́n ní kò sí ikú tó máa pàgbà tá à ní bá pọ̀ lórí rẹ̀ bẹ́ẹ̀ mhm. láwọn mi sì ní pàtàkì ló tù fún ohun tó bá ṣẹlẹ̀ gan-an ni kò jẹ́ agbọ́ ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ ọmọ kókó ni tọmọ kókó bá ń sunkún bóyá ebi ní ń pa ni o bóyá ara ní ń ro ni o a kì í mọ̀. èmi fúnra mi ò mọ ohun tí ń ṣe mí. pa, tàbá gbé adébẹ̀ náà ọ̀rẹ́ tọmọlẹ̀ fún wa sínú kùn náà gbé adébẹ̀ tún tí wọ́n bá ẹja ní bo àwọn táwọn ẹ̀ bẹ̀ full squad díẹ̀ ni wá sẹ́ ẹ̀ wọ́ àwọn fún twenty bọ̀ kẹ́kẹ́ ah. ìgbésẹ̀. Ah. ẹ bàbá ọmọ tó ṣẹlẹ̀ báyìí ni pé gbogbo ilé tó ń sọ inú òkùnkùn la wà yìí tọmọ ó lè sí kí ní gàárì. n tó ń ṣẹlẹ̀ ò yé yín bí ò ti yé yín ni ò ṣe yé mi náà. Ah. pọfẹsọ náà tún má bínú lọ àfi kẹ má bínú ẹ má bínú. Bími jayé ah, àlejò ńlá ni mo gbà látìgbà tó ti wá wò mí lẹ́ẹ̀kan látìgbà tí ìyàwó rẹ̀ ti kú kàn tí ẹ̀ dà mí nù wò kàn tí ẹ̀ rí tèmi rò nídìí yóò sáà ń kó ká dẹ̀yìn ẹ̀ náà tí ì bá yẹ pé mo pè ẹ́ mo mọ̀ pé wá tó wá iná ọ̀dùn ni wá ẹ ṣé ó dẹ̀ ti wá rí bẹ́ẹ̀ ni epo ẹ̀gúsí mi wá ti di wọn àìyírí. ẹ wo ẹ kì í sọ tọrọ fún yín kò bẹ́ẹ̀ ẹ iṣẹ́ ni ṣe rí òkè ọ̀hún mi ò jẹ́ ká rí tv o ṣe rí ṣe bẹ́ẹ̀ mi náà wá rí bá ṣe pè mí náà ni mo tọrọ àyè níṣẹ́ tí mo fi wá ṣe rí mo yẹ wáyé ẹ fọkàn yín balẹ̀ a máa sọ̀rọ̀ tó pọ̀ ó ti láwọn ọtí mi kan fẹ́ bá yín sọ lọ́tún lọ́sì lọ́tún lọ́sì mm-hmm. ẹ so ẹ má bínú. kí wàá ní jíjẹ kí ni mo. <laughs> ó ti yá jù ṣẹ́rí mi ò lọ lé mi ah. so àlejò tẹ́ ṣe máa ṣe pọ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Bẹ́rẹ̀ tí wọ́n fẹ́lẹ́ tí ò ní mára sí. Ẹgbẹ́. Tàfà tàfà gbé bí báwo. Kí èmi ló wá bá kí ló ṣe fún yín? Ṣé ó ń ṣẹ̀yìn ni? Kí ló ṣe lè? Ta ni kí ló ṣe wọ́n? Wọ́n ṣe sùúrù. Eh, eh, tàfà má eh, ṣe báyìí. Ṣé tẹ́lá àwọn ìdàgbà tó lọ́jọ́? Èkó lẹ́mi tí wàá mi ò ráyè Kí ló ṣe yìí? tọ̀fọ̀ tọ̀fọ̀. ẹni ṣó nílò ẹni ṣó nílò ẹni ṣó kò sí wàhálà náà. tọ̀fọ̀ tọ̀fọ̀ ẹni ṣó sọ̀rọ̀ lọ. ẹni ṣó pè báyìí torí ọlọ́run eh, eh, ọmọ ọlọ́mọ tí ò tiẹ̀ wọ́n ọmọ ọlọ́mọ tí ò kì í gbé mi báyìí kí wọ́n ní ìta màmá ẹ̀rọ ẹ̀dá yìí báyìí. Ah. ọmọkọ́mọ tí ta bá bá mú. Ọlọ́run tàfà o ò ní rí wàhálà ò ní rí dààmú o ò ní túlé kàn ṣòro bá mi dá gbé mi jayé bá mi dá sílẹ̀ èmi ló wá wà torí Ọlọ́run ṣàánú mi balẹ̀ ń wò mí ràn ni. a ṣe àwòrán wíwòrán kẹ kọ́rọ̀ yóò lè dára jókòó fún un ẹ wo tafa. dákun jọ̀ọ́ mo fi àwọn arẹ́lẹ̀ yìí mo fi bẹ̀ ọ́ bí n bá tiẹ̀ ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ rí tó o sì ṣe nǹkan kan fún mi rí mo fẹ́ kó fi lè yà mí wọ́n sábà pé wọn ọbẹ̀ ọba yìí wọ́n wá bí ọlọ́tẹ̀ yìí dákun. baálẹ̀ mo ń jẹ́. baálẹ̀ hmm? ẹ dákun ẹ̀yin àgbà náà lẹ́ni pé bí ọmọ bá ṣe baba ọmọ ni yóò bẹ baba bí baba náà bá sì tún ṣe ọmọ ọmọ ni yóò tún bẹ baba bàbá mi ọ̀sẹ̀ míì ọ̀sẹ̀ míì. Ah. kí kí kò yé mi mọ́ kí ló ṣẹlẹ̀ tá n bàbá rẹ. bàbá rẹ dà mọ ah, tàn wá ah, ebi dájọ mọ̀ pé ní fọlámi ló bàbá rẹ tó bí ọlọ́mọ ó ṣe ájò ohun tó jókòó yìí mọ gbé awọ gbó ọ̀nà ni ó gbé atọ. ìwọ̀n tẹ́ ẹ mọ̀ ǹjẹ́ kẹ́ ẹ mọ̀ lónìí erin fọlámi tẹ́ ẹ mọ̀ sí bàbá mi o ọjọ́ ó yé mi wípé. kò sí dákòó sí nǹkan mi ò fẹ́ lọ. tí n bá lọ sọ́jà kí la fẹ́ jẹ nílé kò sí nǹkan tá a máa jẹ nílé fọkàn ara rẹ balẹ̀ máa lọre máa bọ̀re láburú kan ò ní ṣẹlẹ̀. ọ̀dà náà aburú kan ní sí ọ àmọ́ ọkàn mi ò fẹ́ o lọ. fọkàn ara rẹ balẹ̀ kò sí nǹkan tó máa ṣe mí máa lọre máa bọ̀re. ọ̀dà náà láburú kan ò kún ní sí ọ ọ lọre ọ bọ̀re tọ má pẹ́ o aṣọ funfun ní sunkún aró. ìpínlẹ̀ ọ̀rọ̀ sunkún kejì tọ̀tàn. la fi bẹ́ẹ̀ sí i. ìbọn kíkà sí tọ́jú bá rí agúnugún ìkárí ẹni pàkàlà màgbòkè káṣù gbogbo ẹni ṣerú eré fún mi ẹni farare lọ́rùn. látòórọ̀ tí lálùkùn ti lọ sọ́jà ṣé kò tí tó darí wa ni kí ló wá ń ṣe. irú àmì ara obìnrin kò ló sọ mí. lè wò ah, àmì ara sì sọ mí o ìwọ ọmọbìnrin mo sì kìlọ̀ fún ẹ tó ah, ẹ̀yin ọmọ dárí mu ẹsẹ̀ ìwé lè gún mi tán ẹ̀ka lẹ́yìn ọ̀kan ah, ẹsẹ̀ dọ́gbẹ́lẹ́ ìwọ. lẹ́yìn ìgbà náà ńlọ̀rọ̀ wá fòkè rẹ̀ tọ́dọ́dọ̀ ìyá tó bí èmi lọ́mọ tọ́jọ́ ọmọ tiyín. Yeah! èèyàn ni mí àti wípé ọmọ ìlú ìlú mi ìjọba jápẹ́ ṣàánú mi. ọmọ ìlú ìní ọ ṣòwò gbọ́ pé wọ́n ní kẹ́nikẹ́ni mọ́ ní láàjì mọ́ nítorí pé àwọn nǹkan ètùtù nílùú sọ fẹ́ gbọ́ mo jọ fún ọ ó ti dẹnu ètùtù. bàbá ò dán àti pé ìlú èkó mo ti ń bọ ọkọ̀ wa ló bàjẹ́ ẹ wò ẹ jẹ́ kí n padà. wọ́n mi wọ́ egungun lobìnrin lè ṣe àwọn gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè mọ bóbìnrin bá fojú dòrò. ọrùn ẹgbẹ́ àìrò lákè. àìwò lóko àìwò lọ́la tó fi dé ilé ọ̀wá ọ̀rọ̀gún ọ̀lọ́mọ ògbóyè o. ọwọ́ fi. ó kú pin. awọ. àwo jẹ. awọ. àwo jẹ. pé tán. Ah, ọmọ ẹja kúndà yóò dákú ẹlọmọdé kúndà sọkúlùyàn ó pọ́nà méjì ọ̀nà sọkúlùyàn ó pọ́n méjì àtọ́mí àtànà wọ́n ṣe ra wọn lọ́bọ̀ gba ọ̀pámúyẹ́gí àwọ̀ ọ̀pámìlàgìlà àwọ̀ àfitìgbò ìgbò pẹ́lọ́lọ́ àfitòkè òkè mìtìtì alágadá ńlá lórúkọ àgbáyé arabatasi lórúkọ àpèjù ọ̀dàrà bá a bá fẹ́ kú fáyé jara gàgà mọ̀ yá bá a bá fèlì nílẹ̀ alálẹ̀ àmọ̀ jẹ̀sù kẹ. ẹ̀yin ẹ̀yin gbárùmọ̀lẹ̀ o torí àdìkẹ́ ọmọ baálẹ̀ la ṣe wọ́ tí kò mọ̀ pa káralẹ̀ ó dẹ̀sù kẹ. tó wọ́n di karajá gbé mo dáwọ́ núgbó mo di jokùwọ̀rọ̀ mo dáwọ́ ẹ̀ báànà mo di màwọ́ màwọ́ ti dáwọ́ lúfà bàbá ìjò mo wá pa kóróbótó ẹyẹ mo gbáyé mo gbáyé sórí omi mo fọjá dúdú mo fi pa kájà lẹ̀ ìwìn kíwìn ò bẹ́sù dùbọ̀ ìtàkùn kítakùn ò bá kéèké dúbalùwẹ̀ èyí tó láyé o ẹ ojú wa ṣe o àwo àwo àwo oúnjẹ àwo àwo oúnjẹ. bí yóò bá kí pẹ́ ni ẹnìkẹ́ ìgbẹ́sẹ̀. àwo. àwo oúnjẹ. ó gbọ́n tí mò ń gbọ́n òun rẹ̀ ò gbọ́n kankan ọgọ́rùn kẹ́. àwo wọn ní kóró mọ́sọ̀kò ṣùgbọ́n níyì tóun mú dání òun sọ. bó jẹ́ ọ̀tá abálẹ̀ ló parapọ̀ tó wá háì tọ́bẹ̀ dí wa lọ́wọ́ ṣẹ́ wa irọ́ ni a sì é nígbà dáwọ́lé yìí ẹ mọ̀ awo láti jẹ́ ọmọ tí nínú ayé ìdààmú òfò lódùmarè rí. àtijọ́ tèmi náà ti ń fàwọn èèbó jẹun kò fọmọ mi lọ́wọ́ rí. àbí ṣé kì í ṣàlábòyún lámú ni. aláboyún ni. wọ́n ah, fi mímọ́ aláboyún lámú. Ah! àbẹ̀sí ṣùgán yìí. ṣe wá rí báyìí. kí n mọ jẹ bá rẹ̀ fún ẹ gbà mí. bàbá mi ó kàn dùn mí pé ìgbà tí mo mọ̀ yín bá mi n lè dúró láti bá yín jayé pẹ́ lọ títì nítorí pé àjò ò ní dùn kó nílé ọmọ rí lé ẹ̀yin àgbà náà lẹ sì sọ pé ilé làbọ̀ sí mi oko ẹ wò mí tàfà ṣetán tàfà ń lọ. Opo. Opo. Tàfà lọ. Ṣọ́tọ̀ ṣọ́tọ̀ agbátẹ́fẹ́nu kọ́ ọkọ̀lù agbátẹ́fẹ́nu kọ́. Kéèlè. Kí ló mú yín tẹ́ fọmọlọ́mọ ṣẹ́ṣọ́? Ẹlẹ́jẹ̀ wọ́n ni. Ẹ mọ tẹ̀sí. Tí a bá ní nǹkan yẹn, ìpò náà yẹn, rẹ mo ti mọ̀. Gbogbo ẹ̀yin alájà pàpátá, tẹ́ bá ti ń bọ́ tẹ́ ń afẹ́fẹ́ orí ìrìn ilé máa di yín létí tó ti yọ. láti bí kọ́ wá gbẹnu ẹ lọ́wọ́ tó o bá ń gbọ́ pencil up down collector paper ló kọ́ gbẹnu má sọ nǹkan kan. ojú máa yọrí ìta ah. yọrí ìta. ẹ ẹ ẹ ẹ ẹ wá gbà mí ẹ dákun kí ni ń jó alọ́ tá a fi ń jólẹ̀ náà ah, kí la bá débi kán wọ́n pé tó a lọ lẹ ẹnu ẹnìkan a fi kan ṣe kan torí kíni ẹgbẹ́ alẹ́gbẹ̀ẹ́ ẹ di lábẹ́ kọ́mọ́ bá a jò ẹ dákun sí ọ̀wá pàpà jò ọmọ tá a torí ẹ̀ sí gbogbo wàhálà tá a ṣe ọ́ pàpà náà ni ẹ wá jẹ́ àṣemẹ ká máa fẹ̀mí kan rẹ̀ mí ká máa máa gbé ẹpẹ nìkan kẹ́nìkan ó lè wáyé kó lè gbáyé mọ́ kí ló kọjọ ìwé lédùá tó jẹ́ pé òní gbogbo nǹkan mọ́ lọ́wọ́ òní sì máa ṣe gbogbo nǹkan èyí tá a bá ti sọ ìkílé dùn ọ̀dárí jìn àwò káwọn alálẹ̀ ọ̀dárí jìn àwò iná rẹ̀ lẹ́dá kalẹ̀ tí ń jó yìí ẹ dákun ẹ ṣáágírí ni o. baálẹ̀ ààrẹ rèé o tí a bá ní wọn lọ pé bí ti rí wa ẹ̀sọ́ ọ̀wà dálé lórí àṣẹyìn lè kú ẹ náà ti ń bà jẹ́ fẹ́ ah. wá sọ mí tẹ́ jẹ́rù tàfà kò sọ́ọ́ndì wèrè alágànà tí máa ṣí ara káàkiri lẹ́sọ̀ ọmọ ẹ̀yìn ìmọ̀ọ́mù gbogbo àríyànjẹ irin mo ṣí èrèdè déédé sọ ẹlẹ́ni mo ṣí ẹni ọlọ́ọ̀ni òjé jábọ̀ ni ìwà rèé o èrè o ẹ wá ní ẹ wọn mọ ṣètùtù mọ wọn mọ fẹmí ẹlẹmí mọ nígbà ẹ yẹ yà ti pọ lọ ìyàbẹ ìjẹbi o kiri o tàbá tó báyàwó mi lájọṣepọ̀ yóò tó mú lọ́rùn ọwọ́ pé mọ̀ bàbá sunkún yẹ sunkún ara mi èmi mo forí ko jẹ́jẹ́ mi mo jókòó olókùn sì kù àbídògùn pẹ̀ yóò dé sùn. ó ti sùkúrú yóò. ha ha.